ẹ fóònù fóònù mẹ́gbà ọyìn. don't hug me. kí ló ṣẹlẹ̀. ibo ló ti ń bọ̀. Ah, mo sọ fún ẹ kí n tó kúrò nílé mo ní mò ń lé iṣẹ́ kan lọ pé um, mo dẹ̀ lè pẹ́ díẹ̀ kí n tó dé torí ẹ̀ náà ni iṣẹ́ náà ibi iṣẹ́ ibi iṣẹ́ tí mò ń lé náà ni mo wá. bó ṣe ń sọ̀rọ̀ lẹ́nu ẹ̀yin ọkùnrin tí wọn bá ti ka yín mọ́ kọ́nà báyìí ẹ máa wá máa try láti máa wá nǹkan tẹ máa fi defend ara yín. kọ́nà. bẹ́ẹ̀ ni ṣebí wọn ló jáde o fẹ́ sọ̀rọ̀ ní ẹ mo lọ nb mo o wa gbogbo ṣe ń sọ̀rọ̀. n sọ̀rọ̀ bó ṣe yẹ kí n sọ̀rọ̀ náà ni mo sọ. ó sọ bó ṣe kò sọ̀rọ̀ wo. ṣé bí tí mo dágbére fún ẹ náà ni mo sọ mo ní mo fẹ́ lọ gbaṣẹ́ kan níbi kan ibẹ̀ náà ni mo ti ń bọ̀ yìí. kí ni kí ló ń ṣẹlẹ̀. dọ́lápọ̀ iṣẹ́ lórí lọ́lọ́ lọ fi mọ́tò scratch ah, ah. ẹgbẹ́. ẹ ṣe bí ah, ẹ àwọn. jẹ́ kí n gbẹ́nu ṣọ̀rẹ́ kí ló sọ tí o tún lẹ́nu ẹ̀ náà dọ́là pọ̀. àní danfo danfo ti ẹ̀kọ́ trafikẹ́tì ó wà lẹ́yìn mi ó dẹ̀ kó fẹ́ yà ó kàn yà mọ́ mi lẹ́nu bẹ́ẹ̀ ni nǹkan tó jẹ́ kó yà ni tó jẹ́ kó. gbogbo ṣe ń sọ̀rọ̀ gan tí ò dùn lẹ́nu ẹ̀ danfo ó kàn yà mọ́ ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni ó o ti lọ fi mọ́tò mi gbóbìnrin àbí wọ́n bí ò lè bá tèmi jẹ́ o mọ́tò ẹ̀ rèé orí bo eṣe àbó nǹkan ló gbé pati ó wá gbé mọ́tò ó mọ̀ bọ́yọ̀ ọmọ yẹn lọ sọ pé ibi lè máa ti drop mi ìgbà tó fẹ́ yà ló lọ fi mọ́tò gbà márùwá ló gba ẹni àbọ̀kadà. ṣèyí fún mi. àmọ́rú yín. ẹni tó lọ gbàṣẹ́ tó tó máa ń gbóbìnrin ni ẹ àti pé kí ló fún ẹ láì dé àpè mo ní girlfriend. mo assume ni assumption mi ò dẹ̀ kí n wrong. yes. kò ń wrong. ok má bínú. so ìgbà tí wọ́n lọ sí driving school ó mọ̀ àbí wọn sọ fún ẹ pé ìwọ tó bá gbé mọ́tò sọ́nà ọba ìtò bá ń drive ìwọ nìkan ló normal every other people tó wà lára ẹ̀ wèrè everybody pẹ̀lú kọ́ńfọ́ìlì gọ́ọ̀mẹ̀ntì. everybody ni ò nọ́mà. o dẹ̀ lè sọ lójú ìjọba. kí ló dé <sighs> kí ló dé tí mi ò ní lè sọ. má bínú má bínú. ọ̀rọ̀ má bínú kọ́ leléyìí o hmm. jẹ́ kí n kọ́kọ́ gba kí nà now that i have my key please ife, please sọ ní pé mo lè fẹ́ fún ẹ hmm. kórè ẹ lè tutù kó lè wálẹ̀ má gbé mọ́tò mi jáde because o lè máa fi mọ́tò ẹ̀yàn lè kó o tún máa lọ máa fi mọ́tò mi bóbìnrin ẹlẹ́dàá mi máa dá ẹlẹ́dàá mi máa dá mi ò gbà mi ò gbà mi ò ṣe o má pa mí má bà tèmi jẹ́. ṣe yí fún mi. ẹnì kankan obìnrin kankan gbà kí ṣé mo gbóbìnrin sa ṣé mo gbóbìnrin sa. dáàbò. àtàbàdẹ̀ total group ní láti ṣe mọ́tò ìtì pátápátá. ọ̀pọ̀ mo ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah! inú bí mi nù orí gbọ́n tí wọ́n ti bí mi fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ sọ̀rọ̀ mi. ọwọ́ ajé ìwé ó dá mi lójú pé ọwọ́ mi méjèèjì yìí ni màá fi pa ẹ́ lẹ́yìn ṣé mi ò sọ pé pé kúrò lẹ́yìn boyfriend mi ṣé kò mí ìwọ àbẹ̀ ni kí ló ń ṣe ń bí báyìí. ìfọ́nìṣà tèmi ń ṣe ń bí àbí tí wọ́n ń ṣe ń bí mo kò ṣe ń béèrè pẹ́ṣọ̀ àgọ̀ lọ́wọ́ ó ní pé kò fi boyfriend mi lẹ̀ ṣé kò mí ìwà àbẹ̀ mi ṣé òórọ́ kọ̀ mí nígboro ni. ó ní kò fi boyfriend mi please please don't hug me kí ni gẹ́ẹ̀ yìí ṣe bíbà. ìyàwó mi calm down kò dẹ́rì bó ṣe rú yẹn ò dẹ́ máa wò ó tó kàn kọjá lọ lórí pé kò ń lọ. Déjì ṣó òkè ṣá, mo ń kọjá lọ, mò ń rìn kiri. Ṣọ́tọ̀ ọ̀dọ́ kí ń ṣe ẹ́? Ah. Ah. Ẹ òkè ọ̀rẹ́ ti yé mi, tó wá fẹ́ dà Mi àti ìyàwó mi rú àgbẹ̀. Déjì. Òkè ah, wá gbé báàgì kó wa máa lọ. Stop now. Gbé báàgì kó máa lọ jẹ kí ló ń ṣe ẹ́? Ṣomi nẹ ni. Má ju báàgì síta. Stop now, má máa ṣe báyìí now, Déjì, stop, now, kí bọ́ta. Jáde jáde jáde. Wọ́n máa lọ jẹ́ ọkọ̀ kó ṣì Então ele continua So gbogbo rádaràda tó máa ń ṣe sí mi bá ti fún mi lẹ́yìn. Ó dẹ̀ sọ fún mi pé o change. Ẹ. Jíjọ ń gbére pàdé olókun, ìrètí ń gbére pàdé olókun. ń jáde. mi ò jáde mo fẹ́ sùn ni bẹ́rí tí mo gbé pílò tí mo fẹ́ sùn gbogbo ibi tó yẹ kí n lọ lánàá tí mi ráyè lọ ibẹ̀ ni mo fẹ́ délé yìí. torí ehm, àná yẹn má bínú torí ìgbà tó tí ó máa fi wọlé tó ń bá mi sọ̀rọ̀ mo fi ń sùn díẹ̀ díẹ̀ ìgbà mi ìbí bẹ́ẹ̀ bọ́. ẹ mo mọ̀ pé máa sùn mo mọ̀ pàtó pé ti máa fọ̀ sọ́ ẹ ti máa fi ṣèrànù ẹ ti máa fi gbá àwọn aṣẹ́wó àwọn ọmọ aláìní kan ṣe ẹ máa ti fi gbé wọn ẹ máa wádìí lálẹ́ ẹ máa máa sọ̀rọ̀ kí ló ṣe yín. irọ́ o mo ní ibì kan tó yẹ kí n mo ní mítìn tó yẹ kí n attend pẹ̀lú àwọn client ilé yìí eh. láàárọ̀ láàárọ̀ láàárọ̀ kùtùkùtù eh. ni mo ń wọléwò pé à ah, kátẹ ní èmi ni mo lè gbé mọ́tò jáde ń sin kò bá bẹ́tà. gbé mọ́tò jáde eh. kẹ́ tún lọ fi scratch àbí kẹ́ lọ fi gbá nǹkan àbí ìgbà tó pèsè bá máa fi gbé mọ́tò jáde náà ìrònú tẹ máa máa rò ní pé kẹ máa wọ ẹni nídìí nílá onídìí kékeré ọmọ tó fà ọmọ tó lọ́yàn rẹ máa máa ranjú wò nídìí sẹ́rìn ẹ ẹ wá máa fi mọ́tò gbẹ máa máa sọ sórí bó ṣe wà yìí. Hmm? ọ̀dà má bínú jẹ́ àtúnṣe báyìí bóyá kò try kò gbé mi débi tèmi lọ. èmi ò wá lọ sọ́nà bí tó ń lọ. ẹ ṣé o ti mọ ibi tí mò ń lọ ni lẹ́kì ni mò ń lọ. a ní mi ò lọ́nà lẹ́kì ṣo ti rí báyìí bí mo ṣe ń lọ yìí ọ̀nà ẹ̀pẹ́ ni mo máa gbà tó o bá dẹ̀ try láti lọ wọnú mọ́tò pẹ̀lú mi ìjẹ̀bú ló máa ti bá rẹ̀ fóònù rẹ̀ lẹ́kì kọ̀ ọ̀sápá lọ rí ọ̀rẹ́. ṣe é fún mi ṣe é fún mi alright alright. mú mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mà peter yín lọ báyìí sítá mi ò dẹ̀ sí àtìbá ní ká gbé yín lọ hospital. ibà ló ṣe mí ibà. ibà kẹ ah, ìgbà ẹ dẹ̀ ti lo oògùn láàárọ̀ yìí o. ah sista mi ò tiẹ̀ dábẹ́ káàbọ̀ ẹ wà àtẹkùn tẹ́sí lọ báyìí ni àwọn mi ti ń lọ. yege ìjọ mi ti ẹ. ọkọ mi kí ló ṣe yín báyìí. ìbá ló ṣẹlẹ̀. èyí ìbà ègé. Hmm. Ah. tèmi gbọ́ mi ah, oògùn tí mo rà fún wọn lánàá kọ́ o ló fún wọn ní. wọ́n ti lo ìfáàsì mi gọ́gọ́ báyìí ni mo kó fún wọn tó fi lójú mi sómi náà tó ti wá ṣe látàárọ̀ báyìí. ṣe ló ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ gangan hmm. ebi ní í ṣe mí láàárẹ̀. ibi báwo. ní àbájẹ táàrọ̀ tálẹ̀ kò lè wá. Ah, oh, tí bá dé ní ká gbé wọn lọ sí hospital báyìí àwọn dókítà ẹ̀ máa máa disturb owó ni. ẹ lọ ṣọ́ọ̀ṣì kìtù. ẹ wo ibà yìí bó jẹ́ yíyá ni àbí ẹni àwọn ìtì ẹ̀fẹ́ mọ̀ ẹ̀ ká máa gbé wọn lọ báyìí ẹjọ́ nítorí ọlọ́run. wọ́n ní aago kan tí wọ́n gbé bọ́lá di àjọṣe a bá rí ògógó kékeré kágò síbẹ̀ kó tọ̀wọ́ ní ìdààmú. ẹ̀wọ̀ ẹja lọ sí ọsibítù máa mọ bí màá ṣe ṣe ọlọ́run á pèsè owó. ẹ lọ sí ọsibítù. ẹ lọ sí ọsibítù báwo ẹja lọ jàre. ẹkọ ah. má ní wá ẹkọ. ẹ ká máa gbé wọn lọ. ẹ dìde. ẹ dìde àwọn ọ̀pá máa ń pèwẹ́ wọ́n máa ń ní mímì ilẹ̀kùn àgbò wọn mì kéé já ó rí bẹ́ẹ̀ ni ńlẹ́kù. ẹ kò sí kú lójú yín jàre ẹ dìde pàgbó lọ́nà. Iye gbé wọn fẹ́. Ó kan lápá bẹ́ẹ̀ ni. Wọ́n gan ṣe kí á kò sí ìkọ́tọ̀ yòóṣù látàrí. Yeah. She can't for me that. Doctor, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa tọ́jú mọ́ sí wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run owó pọ̀ lọ́wọ́ wa ni. Sẹ́rí hospital tẹ̀ ń wọ yìí, èmi kọ́ ni mo ní. O láwọn ọ̀gá tẹ̀mí náà máa gígùn ìbọ̀tù. Ṣé wá rí omi abẹ́rẹ́ nǹkan kan àgùn tá a máa fi tọ́jú mọ́ sí níta àwọn máa fi yá owó làwa náà máa fi rà so you must suggest pé the ti lè rí owó díẹ̀ pẹ̀lẹ́ fine na ma commence treatment so you know, I'm a máa tọ́jú wọn lọ kẹfì you cool. doctor ẹ jọ torí Ọlọ́run. jerry at this point ọ̀rọ̀ tí ń ti yé mi tí tèmi tèmi ń sọ ẹ̀yin ni kò yé nǹkan kan náà lájọ ń sọ ṣẹ́rí kò sí báyìí fẹ́ tọ́jú wọn láì ṣe pariwo because wọ́n ti máa fi tọ́jú wọn owó la máa fi rà dókítà ẹ jẹ́ ká ṣe báyìí mò ń wò ó pé kẹ́ bá mi tọ́jú mọ́mì wa tó tára wọn bá ti yá máa padà sanwó wọn fún yẹn jọ nítorí ọlọ́run. ok ẹ jẹ́ ká wá ṣe báyìí ẹ ṣe sáyẹ́sì tá à ń sìn kẹ́ rí owó yẹn kẹ́ kó wá ká wá fi tọ́jú. Ah. dókítà ẹ jọ nítorí ọlọ́run àìsítáàtì oògùn lè lè ṣe fún ẹ báyìí báyìí. ṣé ẹ fẹ́ lágbá ìsìn bá a ṣe ń jókòó tá à ń sọ̀rọ̀ yìí àti mo ti pa ah. ẹ lọ kó wá. Thompson, can you fix me, please? Thanks, my baby. Thank you. Funky. Funky. Hey, good shit. Oh. Ilé ẹjọ́ ń èwo ló ṣe lábúlé mi láì nígbà tó ṣe. aṣọ tí mo wọ̀ ẹ́ ti ṣíra lẹ́nu pé kò sóòrì tẹ̀lé fún mi. kí ló sọ fún fọ aṣọ tó wọ̀ iṣẹ́ ara sílẹ̀ aṣọ yóò ṣíra sílẹ̀ rárá báwo ló ṣe fẹ́ ṣe àwọn tó lè fẹ́ lọ tajà fún wọn máa ní láti gbé nǹkan tó fẹ́ rà kó tó lè kówó lè o ní láti ṣí gbogbo everything sílẹ̀ tó rí kán rí bó ṣe pọ̀ tó. ṣáṣọ náà máa ń wò ni. ṣé ìwọ mọ̀ pé packaging láyé ń kó lé lórí mi jọ dìde fún mi náà. Baby girl, wow! ire ire ire ẹ̀mí ló mú pé. ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta jẹ́ kó rí ẹ pé jẹ́ kí orí ẹ pé ìwọ mí ni pé pẹ̀lú front extra àti back extra tó lọ ń take time láti mú ìwọ ń pọ̀ bẹ́ẹ̀ lórí. tó o san one naira no kọ́bọ̀. Toro, do you know that Olosho's got codes and conduct? You guys to follow the rules and regulations. Hey girls, I, as in, are you not talking? I don't even understand. Now, well, oh. see, you got to sit tight, buckle up. Kò dé lọ síta wale. lọ kówó miye. Ṣé òun miye. Ire, ṣé òun gbọ́ Sit your ass down. ọmọ mi kò Okay. báwo wá ní wow good girl What if I incorporate immediately fine um, you're welcome to the club girls kindly help me welcome her with a high five. high five. Bye. Thank you. <laughs> and as the bona fide owner of this place, Mama welcome with Beluoti and different ones. Then again, Shisha and Siga. Anyone to ban one, Olifa, Ewolofefa. Anyone you like. Yeah. cheio. jìnnà wọ́ mi a kì í rí di òkun a kì máa rí di ọ̀sà a kì í rí di ọmọ ní gèlègèlè lálẹ́ odò lékeleke funfun nẹ́nẹ́ ẹ̀yà àparò máa ṣì rí ẹ̀ àpò ṣáṣàmúra ògbẹ́rí kémi rí tajé ṣe kémi rí tajé ṣe. ìrètí ń gbére pàdé olókun ìrètí ń gbére pàdé ọlọ́sà má gbére pàdé olókun. ẹ̀yin girls. yes ma. iṣẹ́ ajé ti yá nìyẹn o ẹ lọ powó wá fún mi money i mean real good money okay. yes ma. babe o ní láti package yìí o bóyá o ò fi pé bóyá kò so báyìí so that wọ́n máa lè rí everything kò mean bóyá kò so bóyá jẹ̀ǹbẹ̀ so ní fóònù dání kì í bẹ̀ so o ṣe dáadáa ni o máa ṣe dáadáa ni o má lọ dọ́ọ̀là rẹ o bóyá ṣe kọrin polówó aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ ah! aṣẹ́wó gẹlẹ̀bù they no even gẹlẹ̀bù at all. <laughs> nígbà tí ẹtí pẹ́ tó lóyún tẹ̀ ti wálẹ̀. ẹ kú ìtẹ́jú mi o ẹ ìtẹ́jú ẹ̀yàn ọmọ yìí o ààrẹ ah, ọ̀tá tí wọ́n ń fa mi tí wọ́n ń fa mi. ẹ̀rù ti dèmí náà. Ah, ọkọ mi kí ni ẹ ní. kéré yóò èmi nìkan tán. o tún gbé òṣùwọ̀n o tún gba kòṣì yóò wo ojú ẹ̀ ní tiẹ̀ o ó wọ ọmọ tó ju ẹ. àmín àmín. bọ́ọ̀lù ti rí owó. mọ́mí báwo ni iṣẹ́ ṣáà ti làwọn oògùn tó kó fún yín ṣá. oògùn ah, yẹn pọ̀ kò tiẹ̀ yé mi. ṣé o ní nǹkan tó ṣe fún dókítà ni tó fi kó àdúrà oògùn yẹn fún mi pé kí n máa lọ lọ. kò sí nǹkan kan tí mo ṣe fún un. ẹ pé kò sẹ́ni tó fẹ́ help wa wọ́n á rò pé kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi pé kán help mi ẹ àwọn ọ̀gá ẹ̀ ló ràn ẹ́ lọ́wọ́. wọ́n là bá ní ràn wọ́n lọ́wọ́. àmín. àwọn tó fẹ́ ràn mí lọ́wọ́ là ń ràn wọ́n lọ́wọ́. àmín o. yóò dáa fún wọn láyé yóò sì dáa fún àwọn ọmọ tèmi náà. àmín. Ah, ah. owó yẹn pọ̀ ṣé ìṣe pé wọ́n yá ẹ. rárá o wọn ìyá mi o wọ́n sọ fún mi pé àwọn máa mú mi jáde wípé nǹkan tí mo ní màá dẹ̀ fi wá nǹkan tí mo ní ìdí. nǹkan tó o ní o fi wá nǹkan tó o ní. bẹ́ẹ̀ ni mọ́mì. kí ni. a lọ ṣe olóṣó ni. Ah. a lọ ṣe olóṣó. ẹ ṣé ṣe pé o bẹ̀rẹ̀ sí ni máa lọ lóṣù fún àwọn tó máa ní wọn fi gbọ̀nsẹ̀ jẹ bẹ́ẹ̀dì ẹ lọ lóṣù. mo ṣe understand nǹkan tó ń sọ ni. gẹ́ni sùn jàre mọ́mí ẹ wà aṣẹ́wó ni mo lọ ṣe. ẹ ẹ máa wò ó àwẹ̀ ah, mọ̀kúmọ̀kúmọ̀kú là ayé ó lọ ṣe aṣẹ́wó torí wo sanwó ilé ìwòsàn mi yẹ o ah. Ah, ayé mi o èmi ló yẹ kí n máa lọ ṣe ṣíwó kí n fi tọ́jú ọmọ mi ah, yọ eh, eh, tani ó gbà mí lẹ́nu ìyá ìwọ ọlọ́run o ire ó lọ ta nǹkan ó ta ṣálẹ̀ mm. ìyá mélòó ló wá ṣe wọ́n mi ẹ̀ kúrò lórí ẹja ah. rẹ̀. àníyàn mélòó ló fọ́ṣù sínú ẹ̀wà ẹ̀ oh ẹ̀wẹ́ wọ́n á ti báyé ẹ̀ jẹ́ hmm. ẹlòmíì wà ó sanra ẹlòmíì wà kínrín ẹlòmíì wà ẹ̀kọ́ló. ìpadà lọ Tógò ìpadà ah. lọ Tógò. mọ́mí ẹ ní sùúrù. ó yà mí lẹ́nu òye mú kàbáyé òun ló gbé ọmú sílẹ̀ tó gbàgbé kọ́ṣù ṣé o tún bọ̀ dúró sí náà. mọ́mí kẹ̀dẹ̀ wa máa wo owó wà ń di kíní gan tó wàláì owó wà ń bẹ̀ tẹ bá rí owó tí mo make láàrin three days yẹn. owó wà ń bẹ̀. owó wà ń bẹ̀. òye fàgbàlagbà láyé kí lágbàlagbà ọmọ ìwọlé jáde mi lọ ṣe bíbi tọ́jú ẹyà ọmọ mi ni. ẹ lè ṣe eh? ẹ lè ṣe rí nǹkan náà wà ń bẹ. dọ́nẹ̀ dọ́nẹ̀ dọ́nẹ̀ lẹ́mi lọ́lọ́wọ́ pé. ẹ̀mẹ́ta náà lẹ pè mí. inú ẹyún ẹ ni ìyá ti ń jẹ mí bò ẹlẹ́kùnkùn bàbá ẹ̀ ṣe ló fi mí lẹ ṣá lọ kí o bá yín lọ́wọ́ mi. mo tún bí ẹ tán náà ẹ̀wù yàrá gbé wọ̀ elébùkún gbà tó tù wálé ayé ọkùnrin ló wá tí o lè wúlò tí ìyàwó fi pààyàn ah, ah. Ah. bí n bá bí n bá fi bí mo ṣe bí ẹ bá fi ṣépè fún ẹ ikú ló kù obìnrin lélẹ́yìn sí tó lọ́ọ́ pa ó wálé ìwọ ó kà máa jẹun sí ọlọ́run mi. mọ́mí ẹ gbà mí kí ló fa gbọ̀rọ̀ yìí ná ewo ti ẹni kó tó bá tẹ̀ sí sọ̀rọ̀ nílé dán ní ẹ̀dán ní ẹ̀dán ní ìwọ ló ṣe gbá dán ní ìwọ ló ṣàwo ó kì í fẹ́ rí owó àbí ṣe bó lẹ fẹ́. ẹ lọ gbé wa. ẹ fẹ́ rí owó àbí ẹ láìkó owó àbí kò sí wàhálà àwọn ọ̀rẹ́ mi tó ti pè mí tipẹ́tipẹ́ pé yà ó máa bọ̀ wá ṣe yahoo adéwà lọ bá wọn pé wá kọ́ mi yahoo o ọlọ́run dẹ́ ṣe pé yahoo plus òun rè nísìn. bá ní mi kìlọ̀ mú yàn àfúntì máa fi ṣògo owó máa ní kì kò sí wàhálà ìyá mi wà ń bẹ̀ tó láìkó owó normal normal adéwà wá mú yín hm? mo fi yín lórí ẹ̀. nígbà tí mi lẹ̀ o pé mo láìkẹ́. obi kò sí wàhálà èmi gan pàpà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ní kí n mú ẹ wá káàbí lo ẹ. mo ń wo bí mo ṣe bí ẹni ló ah, kú gbẹ̀yìn sẹ́yìn eh, lẹ́bí mi sá. tó o bá ti yí àwọn tán tá a fi ṣoògùn owó yẹ ká ara gbé lẹ̀ kò wúlò kò sí ká tó ń ṣe fún yàn ìwọ ó sì gbà. ó ti ah. ọmọ kan ló gbé ìwà tí a ń jẹ. ẹ pa ogún ni pa ga ó ga ó ga. ìwọ ló ra ọmọ Táíwò Táíwò. Um, ah, ọ̀ṣàlá ni o. ìwọ ló rọ ọkọ yìí. àbí ọlọ́run mi nígbà tó sọ kó ra two point two àpẹ̀sílẹ̀ bí mo bó ìgbà ah! ńlá ló fẹ́ gbé yóò fẹ́ gbé gbẹ̀rẹ̀ yẹn. Ah, ó gbẹ ó gbẹ ó gbẹ ah no no inú mi dùn. ọ̀rọ̀ àwọn aláàbí ń lo mọ́tò tuntun tẹ́lẹ̀ gan-an. àlọ́ olóòlù kààlà ń lò kékèké. sẹ́rí ah. tí wọ́n bá sọ pé ẹlẹ́bùrú kẹlọ́ lọ́hùn eh. ẹlẹ́bùrú kẹlọ́ lọ́hùn bákanbàkan lóore ṣe máa ń wọlé wá báyàn hmm. Hmm, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn sáà rí i pé owó yẹn kan bẹ̀rẹ̀ sí yà wá lọ́tún gbéṣẹ́ wá fún mi lọ́sì owó sàn wọlé lóríṣiríṣi ọ̀nà gbogbo ibi tí mo ro kan oore sí àti ibi tí mi ro kan owó kan sàn wọlé náà ni ah, kó wá wò pé a ah, tó bá ti wọlé ah, èèyàn ní láti gara kéèyàn ní láti fẹlá òye ni mo ṣe tọwọ́ bọ inú owó inú owó ni mo ti mú owó tí mo fi ra ilé. Eh! ilé ìgbéra rẹ ilé ìgbéra rẹ ẹni ẹni ọ̀nà. olóhùn tó ń so oúnjẹ kò ń kúrò oúnjẹ àrò. bẹ́ẹ̀ni no no I am happy. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe kẹrẹ ẹ ṣe a ṣe gan ẹ ṣe gan ẹ ṣe. anyways congratulations mm. agbára Ọlọ́run a ṣe mm. máa wá nǹkan tó tún jù lè lọ mm. orí bẹ́ẹ̀ ló ti ń rìn in tó bá yà wọ́n máa fò lórí òkè. àmì o àmì o àmì o àmì o suko sotu gbàtí mi tẹ orí ńlá lélẹ tẹmí tẹ orí ńlá ni o orí tọ́lọ́run ṣe fún ẹ yìí ó tẹ ìjà ẹ̀mí lẹ́nu gan but sórí lẹ́nu orí tọ́lọ́run ṣe fún ẹ yìí lẹ́yìn tiẹ̀ o èmi ló kàn eh. lẹ́yìn èmi ó mm. ṣe kan Démọ́lá mm. lẹ́yìn Démọ́lá Súkò náà Ọlọ́run ṣe tiẹ̀ náà. <laughs> Eh, eh, o ti ṣe mistake mm-hmm. ó dà pé o ah, mass tó ṣe ń school o mọ calculate o ti gbà á no listen once tọ́lọ́n ti ṣe ti Dọ́lápọ̀ eh. after Dọ́lápọ̀ ni èmi àwa kan ìwọ ọ sùkò mọ̀ pé òun ò ní ṣe ẹ bàbàbàbà ẹ̀dì méjì lè jọ pin ni mọ́tò ìfẹ́ ṣe láàrin ara yín ṣá bọ̀ ẹ̀mí ló kàn èmi rẹ̀ nìyẹn ẹ jẹ́ ká fílẹ̀ rẹ̀. nínú owó làwa ti yọ owó dàbí ra ilé ẹ tún wá gbọ́ ẹ tún tuntun rèé my employee sùkò àmọ́ kó jọ nítorí Ọlọ́run kó má fọ̀rọ̀ pa mí lọ́fíìsì o. sẹ́mọ̀ pé kò sí tí ó lè sọ ọ̀rọ̀. lórí ẹjọ́ inú ò ní ẹjọ́ òun ló fẹ́ fi pààyàn tó ní kó má ṣe kíni ẹjọ́ ẹ̀ náà ni ó ti. òun náà tó lọ sọ fún ọmọ òṣèré ni ẹ wo bí ẹ fẹ́ kú lálẹ́ ẹ mú kẹ ẹ fẹ́ ya wèrè ẹ mú kẹ ẹ ya wèrè oya oya oya ẹ ti ẹja tilẹ̀kùn. ẹ tilẹ̀kùn ẹ tilẹ̀kùn ẹ tilẹ̀kùn ẹ káàlọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ lẹ́ni ẹ forí rìn dé lẹ́ni orí ẹ lẹ́ẹ̀ máa fi rìn délé ṣẹlẹ̀ mọ̀ nǹkan mu ni. bébì hmm? ó dọjọ́ wo bá ń sìn. títí ó yẹ kí lè dé dọ̀tún lálágbára ọlọ́run. tùlàbí ti bá wò tí mo rò pé ó máa sùn síbí báyìí náà. owó èmi náà kì í sùn síbi bọ́ mi ò fẹ́ disturb àwọn customers ẹ̀yìn. àwọn customers bíi ti bá wò kí ló ń sọ ìnáwó owó táwọn yẹn máa fún mi ṣó tó ti tiẹ̀ ni. ok ok jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí hmm, tó bá di hmm, ó bẹ̀rẹ̀. I'm promise a lot to her. ẹ lọ́túnla mm. máa sùn síbi. for sure. yeah. is that a promise. yes. okay. Mm. Mm. Mm. okay. Mm. okay kí ni mo tún gbàgbé o alright. fóònù ẹ fóònù ẹ. oh no mm. Phone. All right, baby take care. ẹ kúlẹ̀ o. ẹ kúlẹ̀. ẹ mà báwo ni ṣáláṣí ara balẹ̀. ṣé dáadáa lẹ́bí. aṣọ ò lè họ́ọ̀gì. mo bá fi òpó owó ẹ̀ kó họ́ọ̀gì ò ṣe lọ họ́ọ̀gì transformer. Ah. kí ni gbè ẹjọ́ ibo lẹ ti ń bọ̀ o. níbo ni mo dágbére fún ẹ láàárọ̀ ọgbà tí mo ń gbàgbé. mo ní mo sọ fún ẹ pé mo ń lọ sí ọ́fíìsì láti ọ́fíìsì máa ń gbàgbé lọ sí mítìn kan ibẹ̀ ní ibẹ̀ náà mo rẹ̀ ti ń bọ̀. Hm. wo bó ṣe sọ̀rọ̀ ẹ̀dìgbín oní slow motion ló bá dé tó bá ti fẹ́ parọ́ ló mọ máa kálòlò mo ní mo ní ọ́fíìsì mo gbà so ìgbà tí mò ń pè ẹ yẹn gbogbo bí fóònù ẹ ṣe ring mo mọ̀ mo fi call mo fi disturb ẹ palẹ̀ mi ni ṣé o mọ iye ìgbà tí mo pè ẹ o wà á lè sọ fún ọ pé kọjọ kan excuse o fẹ́ báyàwó ẹ sọ̀rọ̀ tó bá yẹ pé òní kàn níyàwó wọn wọlé wọn ò ní pè immediately pé ẹ jọ̀ọ́ o ẹ má bínú ẹ fún mi ní three minutes. kò sẹ́ni tó lè mú fóònù ọbẹ̀ ta ló fẹ́ mú fóònù ọbẹ̀ ṣáà mi èmi mọ̀ pé mi ni mo fi ẹ ṣe priority option lásán ló fi mí ṣe ẹlẹ́dàá mi dẹ̀ máa dáa fún ẹ bẹ́ẹ̀ ni. ẹ dúró náà ṣe yí fún mi ṣé mo fẹ́ gbé fóònù ní official meeting ni. Eh, official meeting olóògùn tẹ fi ń dé láago mọ́kànlá àbí tó fi ń bọ̀ lé ní eleven pm jọ hmm. tẹ́lẹ̀ traffic lẹ máa ń parọ́ mọ́ nísìnyí official meeting ni torí àwọn ọ̀rá wọn tó ń ṣiṣẹ́ rí àbí àárá wọn tó ń ṣiṣẹ́ rí àárá wọn tó má rì rí àárá wọn tó ní òmù rí wo ọmọkùnrin ò lè pa mí bẹ́ẹ̀ ni ò lè pa mí torí ìgbà tí mo fẹ́ mi ò éèjì tó báyìí o ti fẹ́ kí ìrònú kan kó sọ mí kó kókó sọ mí darúgbó. ṣé o ti gbọ́ ìwọ ló máa sábà rẹ̀ mi ò tiẹ̀ ní ìkọ̀kan ti pé kínní. o ní lè bù dáadáa o ní lè bù dáadáa ìgbà tó máa ti jẹ ọlọ́dọ̀ àwọn wèrè tó ti ń bọ̀ ìgbà tó máa ti jẹ ọlọ́dọ̀ wọn ó máa ti jẹun o oh. ò mm. oh. oh, túmọ̀ ètò máa mú o ò mọ ètò máa mú bọ́wọ́ ṣe ń gbọ̀n níranù kò yé kí ni o ò ah. dẹ̀ gbé yẹn kúrò nu tray wọ́n ṣe wọ ẹni oṣooṣe kò kàn mí o ò bá mi sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ mi ò lé sí i Dọ́lápọ̀ <laughs> Dọ́lápọ̀ yẹ kó ṣáà máa bọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ṣe é àdẹ̀ṣe yọ̀kan lálẹ́ a máa ṣe tó mẹ́rin kó jẹ́ ṣé fẹ́ bá mi sọ̀rọ̀ ni hmm? o ò fẹ́ bá mi sọ̀rọ̀ ṣé o mọ nǹkan tó fẹ́ mú ni èwo ló ń ṣe ẹgàn èwo ló ń ṣe ẹgàn ṣé o fẹ́ máa délé ìmọ̀ oúnjẹ ni sọ́ra ẹ̀dọ̀bọ̀ ń gbà yẹn kó máa bọ́gẹ̀dẹ̀ jẹ sọ́ra ẹ̀dọ̀bọ̀ jẹ́ ápù mi ò lè fápù pa ẹ́ gbà jókòó jókòó wàhálà ló fẹ́ máa fún ẹ. ah ah dọ́là kí ló mí mi understand gbogbo nǹkan tó ń sọ kí ni mí ní gbogbo eléyìí. Um, èmi náà mọ̀ pé o lè understand hmm. àmọ́ mo kàn ní kí n lọ ẹ nífun díẹ̀ ni àmọ́ ibi tí mò ń lọ rèé ohun mi kémi àti ẹ ká fẹ́ra wa sílé hmm. ohun mi kí n fẹ́ sílé kó jẹ́ ìyàwó mi kémi jọkọ ẹ̀. Yes. kò fẹ́ mi sílé uh-huh. <laughs> kò fẹ́ mi sílé uh-huh. after tó ti mọ̀ pé aláṣẹ́wó gidi ni mí tó mọ gbogbo in and out àṣírí mi tó mọ everything tí ò dẹ̀ sí kankan tó pamọ́ fún ẹ o. wo bí ire wa mi rí ìfẹ́ là òfin o tífẹ́ bá wà èèyàn kí n láti ṣe ara èèyàn èèyàn láti ṣe ara èèyàn wo bí èmi fẹ́ kí mi àti ẹjọ́ wà pọ̀ hmm. gbogbo tó ń rò pé bóyá mo mo mọ̀ ń pa nǹkan kan àbí kinní kan ṣe bẹ́ni tí mo bá sọ fún ló máa mọ̀ pé iṣẹ́ kan báyìí ló ń ṣe. are you for real? yes ó mi rò pé kò lè work kò lè work kò lè work á fẹ́ lè máa rò fún mi time. gbogbo iṣẹ́ yòówù tó bá wulẹ̀ kó máa ṣe èmi fẹ́ tiṣẹ́ tiṣẹ́ mo fẹ́ ti gbogbo bó ṣe rí bó ṣe rí. ó mo ti sọ fún ẹ máa máa rò ṣé mò ń lọ sí ọ̀dọ̀ mọ́ mi ṣé o máa lọ drop ni àbí kó fún mi lówó uber. níbo ni eré àdán wọn yẹn. òkèèrà. òkèèrà hmm. ní ọ̀nà badore side. bẹ́ẹ̀ni ó dọ̀ fún ma wà ń bẹ̀ mm. àmọ́ mi ò nítorí ẹ̀ má gbẹ <laughs> má gbẹ I love you. Thank you I love you too. All right. All right. Mama mama ẹ sì lẹ́rẹ̀. sísá rẹ̀ káàbọ̀. a ah, èrè ọ̀rọ̀ tí ń bọ̀ báyìí ni wọ̀nyí aróyìn sọ mí ni mo ní kí n wá kí n mo mí sí í ni. tako pẹ́lẹ́ kí ló wàá gbé jẹ báyìí. anything tó bá ti ń ṣe. ẹ̀yin náà i'm born by this time past eleven kí ló dé lè ti ṣùnà. wo ọkùnrin yìí balẹ̀ ìyẹn nífẹ̀ẹ́ ṣe bó ṣe máa ń jẹ́ pé kó mọ òyìn lówu lówu lówu bí àrùjàmú o gbọ́ báyìí. mo wá kí yín mi sẹ́. ó mo pé iṣẹ́ tó ń ṣe yìí àwọn tí ń dagijọ́ ọbẹ̀ àwọn ẹlòmíín wà a máa ń gbọ́ tí wọ́n máa ń ṣe ìròyìn pé wọ́n lè yọ ọmú lọ wọ́n lè yọ ṣàlẹ̀ kù wọ́n lè fọ́jú lọ wọ́n lè gérí lọ wọ́n lọ́mọ jẹ ṣàgbákò dàpọ̀ ṣé òun pa ó ma hmm, máa pa ó ma o lágbára lọ́hùn ìwọ náà wàá lè lọ wá èso kékeré tí wàá ṣe torí kìíní kò lọ títí dọ́nẹ̀. báwo owó tó béèrè lọ́wọ́ mi náà mo ní kí wá fún yẹn. máa ṣe eré fún wa. màá mi ẹ ti gbówó ẹ. ògbé ògbé wa fún. ẹ owó tó béèrè lọ́wọ́ mi jẹ́ kí n àti ìrìnsì tí o máa fún ẹ tó tó máa. bí n bá ti kúnlẹ̀ ọwọ́ gbá ẹ lẹ́nu eyín mẹ́rin ni ó wọ̀ bọ́ lẹ́nu ẹ̀ wọ ló bímọ. má ọkọ mi. ire ire. gbálẹ̀ ọkọ mi. àlàyé tó mò ń ṣe fún ọ jẹ́ kó wọ ẹ̀yẹ o jẹ́ kó wọ eré ẹ o. ó wọ orí mi ó ti yé mi. kí ló jẹ ní ìṣe. mi ò jẹ kankan kí lẹ ní sílé. dọ̀kúnnù ni mo ṣe ní alẹ́ ìta jẹ. dọ̀kúnnù bíi ti báwo owó tí mo fún yín ṣóṣìkò. kò sí òkàkà lọ́rùn. ogún mi ó pẹ́. bí a máa ní ṣèpọ́ngà bu díẹ̀ lèèyàn ń jẹ́ nù ajá tó ya wèrè kí ló ẹ má lọ ṣe mo ti gbọ́ yín màmí mo bẹ́ẹ̀ mu dání máàmì ẹ̀yin kọ́ ṣé ẹ ní nǹkan sílé àbí báwo. ń jẹ́ wa lè ìrẹsì wà. ṣówó ṣì wà lọ́wọ́ yín. ìrẹsì ògùn pọ̀. aya mi ìjọ má bínú sí mi. àmì ọlọ́run. ẹ má bínú pé ẹ̀sìn ti sọ̀rọ̀. ẹ má bá. mo rí bẹ́ẹ̀ rẹ̀ ti sú mi láti ìgbà tí nǹkan ti change sí dáadáa fún wa dọ́lápọ̀ mi ìrójú ọkọ mi lẹ̀ mọ́ tó bá lọ síbi iṣẹ́ alẹ́ pátápátá ló máa tó dé in fact kò sí nǹkan tí mo bá dọ́lápọ̀ sọ báyìí ọ̀rọ̀ mi máa ń rùn létí ẹ̀ ni kò ń gbọ́ tèmi mi ìrójú ọkọ mi lẹ̀ mọ́ kò dẹ̀ yé mi mọ́ mi ah, ẹ̀rù dẹ̀ ń bà mí kọ́kọ́ mi má dọ́kọ lọ́kọ ló jẹ́ kí n wá bá ṣèyí fún mi ṣèyí fún mi lọ fọkàn ara ẹ balẹ̀ lọ fọkàn ara ẹ ṣó ṣó orí pẹ̀lú obìnrin ni. rárá mú mi bọ mi ò fẹ́ kó jẹ́ pé ìgbà tí mo bá máa wá rí pẹ̀lú obìnrin tí tèmi máa wá já sásán ni mo máa ṣẹ̀ṣẹ̀ máa complain. tẹ ò ní já sásán ó dà máa bá sọ̀rọ̀ ṣó ti gbọ́ pé ó dẹ̀ máa ń pẹ́ kó tó wọlé yẹn máa sọ fún at least kó máa wọlé bí mọ́mì tó bá máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe ń ta ó máa ti ṣe ní bíi nine yẹn jẹ́ kó máa wọlé ní bóyá bíi six àbí seven pm. ṣe fún mi wo lọ fọkàn ara ẹ balẹ̀ o owó jíjì ò lọ́ọ̀bì kankan kábọ̀ o má gbọ́kùn kòjò kó má lọ dá mi àgbàdá nu o jẹ́ kó jòṣì rọ̀ náà o máa bá sọ̀rọ̀ wọn náà dẹ̀ mọ bí ìlúwa ìṣeré ìsìn ó mọ̀ pé gòsù ló máa ń pọ̀ nù ó dẹ̀ mọ oríṣẹ́ tọkọ̀ ẹ̀ ṣe tó bá ní kó máa bọ̀ láago méje tí gòsù ló bá mu sọ́nà nǹkan kò ṣáà ní fò ẹ ó dà máa bá sọ̀rọ̀ tó ti gbọ́ máa bá sọ kó lọ fọkàn ẹ o. ẹ má má dáyàwó yín lóhùn ẹ àtijọ́ ò lọ sí débi bàgbẹ́yìn. Oh. torí ẹ̀gbọ́n mi wá ṣẹ̀wọ̀n sí wọ́n ń bọ̀ ọ́n bí kó tó jẹ́ pé ta bá lọ sọ́dọ̀ wọn omi lásán báyìí wọn ò ní fi lọ wá ohun tí tẹ́gbọ́n mi bá tó ní òòjẹ́ ṣe wọ́n lálejò oníkanra obìnrin. tó bá ń gbọ́ ni wàá mọ̀ pé mò ń fọ̀rọ̀ gùn lára mhm. mò ń fọ̀rọ̀ gùn lára. mi náà gbọ́ ibẹ̀ yẹn mo wá gèsè tí mò ń gbọ́ gbogbo nǹkan tẹjọ́ ń sọ. onírànà obìnrin sọ wà lólówó lórí ọkọ má wo ń tiẹ̀. ọlọ́run ẹ̀ kí wọ́n sá máa wọ ayé mi. ẹ ṣáà máa wọ ojú. thank god eh? wọ́n ti award contract yẹn fún wa ah ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ah ah inú ọkọ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni at last eh, eh. now eh, mr johnson eh, o oh, nǹkan èmi á pè md company wọn sìn màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ dẹ̀ ń jẹ́ kẹ́mi àti ẹ̀ pàdé ní ọ́fíìsì láàárọ̀ náà náà mi máa ti wà ń bẹ̀ bí eighty ah, <laughs> kí ni mo tún dúró mú lé <laughs> máa ti wà ń bẹ̀ bí eighty ó ṣe gan ah God bless you ah ọlọ́run inú mi dùn gan <laughs> ó ṣe ọlọ́run ó ṣe òun ó ṣe ó ṣe ọlọ́run. congratulations. ah thank you. ẹ kú oríire. oríire ni jàre. ẹ pẹ̀lẹ́. eléyìí tọ́dẹ̀ ti award contract fún yìí kẹ́ ẹ sọ hòtẹ́ẹ̀lì kẹ́ ẹ sọ di family house ló kù. Ah. ẹ kẹ́ ẹ máa gbé dúdú pupa grandma children àwọn child abuse àwọn ọmọ tó ń ṣe ń jájú oge kẹ máa gbé gbogbo wọn ni kẹ máa lọ kínú yín máa dùn pé ah hey multimillionaire àkọ́dé wáyáwáyá the money nǹkan tẹ fẹ́ sọ́ra yín dà nìyí kí ló ṣẹlẹ̀. bóyá o gbọ́ nǹkan tí mo ń sọ dáadáa mo ní wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọ́dù kọ́ńtrákìtì fún kọ́ńtìnì mi ò ń sọ̀rọ̀ wà á máa lọ sòsò tẹ wà á máa lọ sí. onígbèraga kọ́ńpìnì mi anyways mi ò blame mu àpèmọ́ra ẹni là ń pe tèmi dire kọ́ńpìnì wèrè wo ọ́fíìsì tó ń yá lò. mo ní CAC mo mo company yẹn wà registered. ó wà registered. ṣọwọ́ mi ò sínú owó tó fi registered. dọ́là pọ̀ ṣé kí n má tàn ẹ́ ó wà lára ẹ̀ bó dẹ̀ ṣe wà yìí kò ṣe pé bóyá nù mí ò dùn o eh. kò kàn wù mí kó lówó lọ́wọ́ ni. Ah, ah! Eh. irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ yẹn. bẹ́ẹ̀ ni. ok ok ok ó ṣẹ̀ṣẹ̀ yé mi gangan báyìí wípé o fẹ́ kí n kí n remain bí mo ṣe wà yìí kí n máa kí n fẹ́ jáde kí n máa béèrè pé jọ ṣé mo lè rí change díẹ̀ lọ́wọ́ ẹ̀ kí n fẹ́ wọlé kí n mọ̀ pé kí n máa pélé pé ṣé o lè dánálẹ̀ àbó dánálẹ̀ àbí kí n máa kúnlẹ̀ fún ẹ bí mo ṣe máa ń kúnlẹ̀ láàárọ̀ láàárọ̀ kí n tó jáde bẹ́ẹ̀ ló ṣe fẹ́ kí n wà bí ọlọ́run nígbà fún ẹ ọlọ́run nígbà fún ẹ. wo ah! o ṣe láàánú mi lójú báyìí ní èmi tí mo win contract ẹ kémi àti ẹkájọ máa celebrate ẹ kí inú wa máa jọ dùn. ẹ ṣẹ́nu mi ò dùn sí ni sọ fún mi náà bó mo ṣe fẹ́ múnú ẹ dùn kí n ra sweet àti chewing gum kí n kó lé ẹ lọ́wọ́ kó máa la kí inú ẹ lè dùn àbí inú mi dùn mo kí ẹ kú oríire ni. mi kú oríire. ẹ mú dẹ̀ sọ nǹkan tó máa ṣe torí mo mọ̀ kó o máa ṣe. gbogbo àwọn tí mo tó wá ń kà yẹn oríkì ilé mi nìyẹn àbí oríkì fámìlì tọ̀dọ̀ mi. lóríkì àtúnṣe ni o mọ̀ pé tó bá ti dé nǹkan tó máa túnṣe tó máa ṣe ni nǹkan tó máa ṣe ni tó máa nílé ò lẹ́sì èsì ilé òtútù oúnjẹ ilé òdùn mọ́ o máa lọ wá five star hotel ọ̀kan tó máa gbá ọmọ wèrè kan lọ sí gbogbo àwọn ọmọ Instagram ẹ̀yin lẹ máa pa mí. All right àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ló máa jẹ́ o ó dẹ̀ máa jẹ́ kò sí kò tó fẹ́ ṣe máa wẹ̀ sọ́jẹ́ àwọn máa nà ẹ́ kíchìn yẹn. ẹyin bẹ́ẹ̀ Ìwọ. Give me a hug. I'm proud of you, baby. Thank you. Congratulations. Thank darling. you, ma. Gbogbo boy, ṣe ti You're nodding. Ẹ ti rí sìn. Wàá túbọ̀ máa kórè wálé. Àmín. You see? This is the proceeds you get from not just being a hard worker, but also a smart worker. Tare, kí ló ń pẹ́ lẹ́kún? Common bicycle, ò rí customer. Ó dẹ̀ rẹ́rìn. Will you shut up? Are you any different? Pẹ̀lú gbogbo nǹkan tó extra, extra front, back hustle, nothing. no better customer ẹ kàn ń jẹ oúnjẹ but anyways on a lighter note and in nicer mood you all continue with your celebration and ire tí gbogbo yín bá ti ṣe tán ẹ wá bá mi nílé champagne la máa pop. ọ ọwọ àtàbí ok mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ baby boo. baby boo, my baby boo, my baby boo. How far now? How you doing? Lower, wẹ́n nu gbẹ o, kí ló tó ń ṣe báyìí fún mi náà? Ẹ̀yin gbogbo nǹkan tí mò ń ṣe pẹ́ láti ṣe, ṣé kò torí bíbí ìdáná ra mọ́tò fún yẹn eh. ìwọ wọ̀ ni máa ra ju spare of owó máa ra fún ẹ tó bá yẹ kí n rúùtù gbogbo ibà bá àwọn yẹn máa wò pé ah, àwọn ohun ti yàrá ẹ. òkòrò làwọn owó là ń rí láti jọ àárí kọ̀ọ̀kan kó tẹ́ ju bẹ́ńsímà fún mi ẹ ah, kí ló ṣe ẹ. owó náà la máa fi ra mọ́tò ẹ. owó ló lè ṣe owó ni kókó ṣèbéyàn kan ló ra mọ́tò fún rẹ̀ mi inú létà ń celebrate ọgbẹ́ni dúdìmọ̀ ni. mo ti sọ fún ẹ pé màá fún ẹ lówó ó kéré gan mo ní òbí ṣe kẹrẹ ni ó pọ̀ gan màá fún ẹ lówó ọmọ ọdún máa ṣẹlẹ̀ sí mi pé hmm. máa ọ̀gbẹ́ni do the money now no dey follow me yan dogs ó wá oh, fi mi ibi tí mi ti ń ṣe ìgbádùn ọ̀gbẹ́ni. ah kò dé láì gẹ́ yìí gan o ah màá lọ fọwọ́ ẹ mọ́ sí wọn. yàrá jẹ fún màágà kan ó ti mọ yìí ẹ. kọ́ sọ́tìlẹ̀ o. màá sọ màá fẹ́ máa fọ. gbogbo rẹ̀ asán pọ̀ ni. mo fẹ́ kẹ́ mọ̀ dájọ́ kẹ́ mọ̀ dájọ́. màá fún lówó ẹ má pọ̀ sẹ́ẹ̀. wá ọfẹ kọọbù ah! ẹgbẹ ẹgbẹ ẹgbẹ afẹ bàbá lèmi sọ̀rọ̀. kí ló ṣe wọ́n tí wọ́n ń pariwo ńgbà mọ́ sáré gbogbo wọn tí wọ́n ń ṣàjọyọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ah bẹ̀bẹ̀ ni bẹ̀bẹ̀ ṣẹlẹ̀ oríire ló yíwo oríire nínú àbàyè wo o ṣàmọ mi rí hmm. eh ó ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ bọ̀gìnì ni. mi ríra ọkọ̀. Ah, ó rọkọ̀ ó rọkọ̀ ó rọkọ̀. ṣé wọ́n ṣẹ́ṣọ́ ni àbóṣogun àwúre. Ah, sórí láti ṣẹ̀ṣọ́ àbògùn àwúre ibo ṣéyàn mọ́ ṣerú iṣẹ́ tí wọ́n ń ṣe yìí yóò tún mọ́ ṣàwúre. sọ ah, ọ mọ̀ pé àwúre ibi tí yàrá tan rẹ̀ sí ní jẹ́ mm. bí yàrá tan sórí jìkìrìjì yóò máa jẹ ni mm. ṣé two two thousand náà ti ń gbà wọn bẹ́ẹ̀ yẹn o àwúre oore wà. ìyẹn wàá sẹ́sọ sí aṣẹ́wó ah. nídìí òní dídàkudà ah, báwa wọnú rẹ̀ báyìí bẹ́ẹ̀ pọ̀wọ́ kankan ni. sọ́ọ́ni eh, ah, oh, pé wọn ò mọṣẹ́ èmi àmọ́ bá wọn ni ọmọ ṣe kíníkan ní wọ́sàn sẹ́tì wọ́n bá lu mẹ́jọ lónìí báyìí wọ́n bá tún fọ̀ yóò tún dúró rẹ́ gíbí pé kò gbé nǹkan mi ni. ẹ wọ ẹnu kejì ìṣerú rẹ ni mo ń parí. mọ́bí jọ fún mi ní sáṣẹ́ẹ̀tì jẹ síbi eleven ní kọ́kọ́ fún mi báyìí. Ah, eleven bí kò. wá dín kópa kópa kópa kó. Ah, ọmọ bayelsa ni ọ ni. ọmọ bayelsa bíi ti báwo náà. torí pé ibẹ̀ àgbà mi mọ tí mo wá kàn bẹ́ẹ̀ wọ́n dọ̀tí sínú ògógóró láàárọ̀ kùtùkùtù wọ́n bá ti wá dà báyìí yìí wọ́n fi sínú. wọ́n mọ̀ dá sí ah, ẹ̀yìn ẹ bá mi rajà ọ̀n question rẹ̀ ọ̀n query rẹ̀. wo fàájà ìṣọ́ ilé gidi gan kò ṣe kékeré o. wà wà wà wà kùdí gbọ́ mo rí sóra ọkọ̀ àbí òra ọkọ̀. ó ra o ẹ̀rọ ah, ah, eh, sọ fún ọ. ẹ̀rọ ah ìfarabalẹ̀ ọ̀mù èyàn ò ní mú láàbọ̀ ọkọ̀ tán ni hmm. ṣé òun lọ́rọ̀ kan fúnra rẹ̀ ni àbí wọ́n rà mọ́. no hmm. na one customer buy am that car. àwòrán àwòrán ni. Ah. wọ́n rọ̀ kọ̀ bùn ni. na one customer buy the car for am. wọ́n rọ̀ kọ̀ bùn ni. confam. Eh? ọkùnrin kùnrin ló ra ọkọ̀ bun iré wá mi rí ah, hmm. ah, ah, orí mi o ẹlẹ́dàá mi ẹ dákun irú orí kórìwò lèmi gbé wálé ayé yìí ẹ bí mo ti dá a tó yìí kí n mọ̀ rí ọkùnrin gidi alálùbáríkà eh, eh. tí ó ra ọkọ̀ bun ìrìn náà wọ́n fi rárá dáì. ẹ ní sùúrù sórí torí tó gbé wa èmi ò lè túmọ̀ rẹ̀ ọkùnrin alálùbáríkà òun lè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ oh. rẹ́gí ló ṣe bí ọbẹ̀ eh, sẹ́mi. ẹ wo yìí tó wá ń dùn mí jù ẹ wo yìí tó wá ń dùn mí jù ní wípé the one pay me pass be say the man wan marry dis girl dis girl no fit marry am if na me i go don grab the man from the back marry am straight ẹ ah. eh, wo you know and you know say dem dey talk ah. say person wey get head no get car ẹni tó ní fílà ah. olórí ọlọwọ mi rí dáminú dáminú fún mi ní ìtòkùn fún mi ìtòkùn mò ń lọ mẹ́rin tó kù rè ṣe ṣe wò má rí ẹ. wọ́n wọ̀ lákàntì bá mọ́wọ́ mi ewé ní kí mọ́ sí ijó kí mọ́ sí ijó tẹ́lẹ̀ mọ́ gba ọjà tẹ́lẹ̀ mọ́ wọlé ṣé ìṣẹ́pá yẹn wá ń ṣe yín báyìí. àdìkọ́ ní sùúrù àmọ́ tí ẹ fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ẹni tó rásẹ́wó ní pọ́ńtọ́ọ̀mù tó wá gbé kóun fẹ́ fẹ́ bí ìyàwó kó mm. kú fẹ̀ kan rè kó nu kànga kọ́ mọ́ gbébẹ̀. Mm. àwa táwọn gbé ní tẹ́tí tí wò wá ṣe kànga sọ pé wa. Ah, ọmọ mi ọlọ́run fọ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni èmi tí mò ń gba bí Ronaldo mọ́ ah. mọ́ èmi tí mò ń bù bí ah, Messi mọ́ mọ́ ṣé mi kì í ṣe kọmọra kí ẹ mọ kọmọra kí ẹ mọ ìṣọwádìí tẹ. mọ̀lẹ́dẹ́gbọ̀lá bros jọ ọ̀dẹ́kùn mamọ́jà mi bàmọ́jà mi. kí ló ń sọ. wọ́n lọ lọ búrọ́ọ̀sì. àní wọ́n búrọ́ọ̀sì. jẹ́ pé nǹkan ara torí alẹ́ ọ̀ ń bẹ́ kí ni fẹ́rẹ́ bẹ́ o. ó dẹ̀ jọ dẹ̀ fẹ́ mi. ìfẹ́ kẹ̀ kò sí ìfẹ́. ọlọ́fẹ́ gan owó ni kókó mẹ́. màá fún ẹ lówó náà àti máa ìdí ni màá transfer náà. ṣé ń sìn ọgbẹ́ni. abẹ́ ṣe transfer mo lọ ń sìn náà. olóògbé kú kú olóògbé kú. see tell me me mm. na juju she dey use. i talk am. na juju she dey use. i talk am. ah because if no be juju the girl never even reach one year yet she just dey hijack every favour wey dey come her way e no make sense na e come be like say na her hair e dey use i no e no make sense e no make sense. i tire see babe see me as i dey me sef i dey go to my place go do juju if i come back nobody go see customer for here. Hmm. ẹjọ́ ẹlẹ́jọ́ ló máa máa rò ní gbogbo ilé ayé wọn. no hmm. be so no be true she talk that mary girl dey use juju dare You sure be say no be so wetin you dey yarn now kí ló ṣe é now ṣé wọ́n tún ra pẹ̀lú ọ̀bọ̀ máa já wúrà rẹ̀ juju bíi ti báwo ṣé òun customer tó ń sanwó ẹ̀ ni ah, ah, so what are you saying babes come on juju bíi ti ah, báwo a sọ yẹn mọ́ o. ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹyin bíi gbogbo ìtẹ́ ìsọ̀yìn kò bá mi o afa ṣó ti dún ṣó ti wọlé. ilé ètò ìyàwó èrè kò wọ́n láì kó kí ni mo kí ni mo wà ń bí fún náà. wá ṣe é gbogbo ara ni mo fi ń ṣiṣẹ́ òun sọ pé mo láìkí owó. jẹ́ kọ́ mọ̀. pọ̀ ah, ah. bàálù kan ló jókòó yìí. ọ̀gá check your phone ṣé ìdọ̀ kí ló kàn mí pẹ̀lú páwọn kan lóògùn pé yàn ọ̀gá please check your phone abẹ́. ó ti dún ó ti dún ọ̀rẹ́ mi má dọ̀lẹ̀. má ah, yọ àtọ́kùn. kápín owó ló mẹ́ kò sí time. yẹ́yẹ́ ó pọ̀ bẹ́ẹ̀ ga. ṣèyí fún mi ẹ máa kó ọjọ́ mẹ́ta. ọjọ́ kan kúkú pẹ̀lú ọlọ́run tó ṣe yìí fún ọ kò ní í jìbànújẹ́ fún ọ ọmọ ńkọ́. ọmọ máa wà ó ti padà sí school. wíwọ láyọ̀ láàgbòrò wọn bàbá yín náà ńkọ́. kọ́ mi ò sí nílé jàre. o tún ti jáde. Ah. èyí ọlọ́run àbí ti gidi. ìgbọ́n lọ́wọ́ fún wá sinmi ayé ó di. ṣé kò sí. Ah, kọ́ má bàa sí nítorí ẹ̀ mọ̀ wá wá torí bó ṣe ń wo mi rẹ̀ tí mo ti padà lọ Ìbàdàn níjó tiẹ̀ gbọ́ pé Saheed Mọ́níyà wọ́n ti mú un lólè. irọ́ ni o. olóbùkún ni wọn ò mọ̀ pé tí ń jalè ti pẹ́ ńgbà tá a wà ń sùkú lólóbùkún wà lọ lè rọ́ọ̀bù nbìkan bàbá gbé wọn tv lóru ló bá yà lẹ́ni ó sì ní tv èyí náà bá mú ìmútu bí ń lè lọ. ṣé ban ló mú tó fẹ́ fi pa Saheed Mọ́níyà ni nígbà tí èrè ó ṣubú tí ó sọ náà bí ti ń lọ mọ́ close lọ́rọ̀ nù lọ kò síbi tí ó fò ló bá kúlẹ̀ pé ẹ̀dá kan ẹ̀ sànú mi èyí bá sọ fún pé à ah, tv ti bàjẹ́ láti twenty years ago bàbá òun òun jogun rẹ̀ lọ́rọ̀ bàbá òun gbárí múùtù ẹ̀kọ́ lọ́wọ́ lò ṣáìdì bá rò pé wọ́n fẹ́ pa àwọn ni kọmọdún ó gbárí múùtù àti tíìfì bí ó ṣe yá mi. ibi tó ti wáyé. àwọn wèrè tí wọ́n ń gbé Ṣàngó tí wọ́n ń ṣiṣẹ́ ní Lẹ́kì báwọn yóò ṣe fọkàn gbáǹda jù òkú ṣáìdì báyìí wọ́n ń sàkà kiri títì oh. lẹ́yìn ìjọ kẹsàn-án tí wọ́n ní wọ́n ti sin ṣáìdì wọ́n bá tún rápá rẹ̀. kò tí ì fìròyìn expel ẹ̀ yẹn nìyẹn. expel for you see that education doesn't guarantee anyone success it's just the enlightenment. èmi ò mọ̀ sírì <laughs> èmi ò mọ̀ sírì. ṣọ̀rọ̀ ti pẹ́ ìwọ ló sọ bí ìyá principal ṣe kùnà fi lé ẹ. ṣé yíyún. tó wọ́n kọ́ lọ sọ níwájú rẹ létí. mo lérò wọ́n wíwá tí mo wá yìí kì í báyà mo wá wo mú ìdí o. kí ló ṣẹlẹ̀. wọ́n kankan mo wá wo. really. ìyá aṣọ àlùkò àná ọ̀rọ̀ ṣìṣì lọ sí. ó yà mọ́ ń gbọ́. Ah! lọ́rọ̀ àbètí dídì gbogbo oníná kan ti ń jó mi lábẹ́ àtúndó ìwọ gangan ní jó èmi. mo kàn fi ń yára mi ni. iná kẹ ọlọ́run má má jẹ àárẹ̀ ogun kí ló ṣẹlẹ̀. a lọ tí olóró tí mo wá sọ fún yìí eh. hmm, wọn bọ wọn ní hmm, wọn ní wọn pè ń lọ bá rọ tàbí ṣùgbọ́n ńlá rẹ̀ mọ́ rẹ̀ èyí tó jó èèyàn bá tó kòròkòrò báyìí náà pẹ̀lú kòrò rọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo wá sọ fún yìí kì ṣe pé bóyá mo rí ẹgbọ́n mi kan o kì ṣe pé bóyá èèyàn kan sọ fún mi wọ́n sọ fún èèyàn kan wá sọ fún mi fúnra mi mo fojú ara mi gan. ọ̀rẹ́ mi mo mi understand kí ló fọ̀fọ̀. kò sí mi kí ló yẹ ìsọ̀fọ̀. wo mọ̀ pé ọ̀rọ̀ tí ó fa ìbànújẹ́ èèyàn máa ń lọ́ra aṣọ ni. ọ̀dà láàrin mi àti ẹ̀sọ́ mi pọ́kọ rẹ̀ ń yàlè. ó dẹ̀ dáyà já mi that one is normal now every ọkùnrin ló ń yàlè ah. adára má lálẹ́ kan wà ní. Ah, ah, ó jẹ́ ìgbọ́rọ̀ jàre. mo sọ bẹ́ẹ̀ náà wọ́n ti gbígbá mọ́ ìyẹ̀wò lọ́mọ ìlú rí. mẹ́gbọ́n ọmọ pé ní wọ́n ní gbóbìnrin bá ń yàlè tí ò bá para rẹ̀ yọ ọ̀pọ̀kọ̀ ọkọ rẹ̀ tí wọ́n ń yàlè ní ìsìn tó bá kárùn láti ta tó kó wá fún ìwọ ìyàwó tí wọ ìyàwó tó kárùn ọmọ ṣé mo pe àrùn ti ràn án pè ní ayé ládégún ọ̀rẹ́ o bọ́ọ̀rẹ́ bá kú ogún ọ̀rẹ́ ò kàn ní mọ́ ìgbà tó wà láyé báyìí mo sì ń dí tiẹ̀ tó bá lọ tán dí tiẹ̀ lómi ìbẹ́ta kò listen very carefully láàrin mi àti olóṣèlú ọkọ rẹ̀ ń fẹ́. wo bẹ̀rẹ̀ nìyẹn jàre dúró ṣé nǹkan tó ń try láti sọ ni pé ẹni tí ọkọ mi ń fẹ́ normal big girl tó wà ní street mature girl tó kàn rò pé bí atorí kò responsible why ìdòṣe máa fi máa wí olóṣó. Ah. ọlọ́run bóun ní sì gbé kalẹ̀ tí ó sì yí ọba yìí ó dá láàrin mi àti ẹ̀kọ́ tá a fẹ́ ni tí bá ń parọ́ aṣẹ́wó prostitute olóṣó ńlọkọ rẹ̀ ń fẹ́. Ah! ìsọkì. aṣẹ́wó. yà á sí ọ̀rọ̀ tí mo wá sọ ní kẹ́gbẹ́ ọ̀yà ni mo ti mọ̀ pé yóò sọ ọ̀kẹ́ ó dá láàrin mi àti àná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ celebrate ọkọ̀ tí ọkọ rẹ̀ rà fọlọ́sọ. are you out of your senses ṣé òun ṣeré ni kí ló ń try láti sọ ṣó fẹ́ wá o fẹ́ o kò cook story ẹ ọkọ mi ra mọ́tò how is that possible. dákun ṣé mo ti pè ọ́ mo ti sọ̀rọ̀ òyìnbá níjẹ̀ kan fún ọ èmi ní ìdí mò ń sọ fún ẹ yìí kó jáfara ni kó tó di pé yóò ra pléènì fún ọmọbìnrin kò sì ní change ọkọ̀ fún wọlé ni mo ṣe ní wàá sọ fún ọ. mi hold on kò yé mi ṣé gẹ́gẹ́ òye ti ń lo mọ́tò tẹ́lẹ̀ àbọ́kọ mi kò yé mi. wọn bí bàbá rẹ dá àwọn ọ̀ràn rẹ ò lọ́kọ̀ rí ọkọ rẹ gangan ló jábàálẹ̀ ọkọ̀ fún. ah dọlápọ̀ pa mí. ah. ah. Mm lọ́lá kò pa mí dúró hmm. Hmm, ọ̀rẹ́ mi hmm. ṣé o mọ̀ bẹ́ẹ̀. Ah, ah. wọn ò sọ fún mi fúnra mi ah, kí nǹkan mọ́ sọ̀rọ̀ jìnnà ni kọ́ mọ́ mọ́ tí mo lọ lè ṣe ń bẹ̀ ọkọ rẹ wọn ọ̀dà wọn ọlọ́run bórí wọn ti ń dán bí èpo ẹyin kẹ́nì. <laughs> ọmọ nǹkan mo fẹ́ jáde tẹ́lẹ̀ níbọ̀ mi nílé jáde mọ́ ṣó lè mú mi débẹ̀. débi tọkọ rẹ ti ń ṣe gan. Eh, ibi ọ̀dọ́ ọmọbìnrin yẹn ṣó lè mú mi débẹ̀. ǹsẹ́ ni mo débẹ̀ àlọ́ ti padà Ìbàdàn àmọ́ ń gbà mo ti rí i pé nǹkan kan tó necessary ó yẹ kí n ṣe fún ọ mo fi dúró kí n sá pass information kí n tó bá tèmi lọ. máa fọ ẹ lówó mọ́tò ìbàdàn twenty k wàá gbélé ẹ lọ́wọ́ rẹ. èmi náà wà kéré nú ayé. ṣáà lè dé bẹ́ẹ̀ báyìí. of course àmọ́ kí n tó lọ sí ẹni tútù. àwa. kì í ṣe bí omi o. kí wàá lè fẹ́. anything tó bá jẹ́ wọ́n. àwọn orí mo dé tán. ṣé ẹ máa tú ìtẹ́ dáadáa báyìí. èyí fún mi. ah èyí fún mi ṣe èyí fún mi ilé ìtúfẹ́ ṣe fún mi wọ́gán ó gbòmí ibi mo fẹ́ sí àmọ́ tiẹ̀. ọkùnrin mi ayé wọn ti ta ẹ rojúlẹ̀ báyìí àìrojúlẹ̀ tó máa wá káàkiri bọ̀dá tó rí wọn dábìí èpo ẹyin. ọ̀rẹ́ mi. ṣèyí fún mi. Hmm. bọ́dọ̀ ọkùnrin ṣe rí nu ọmọ rò kẹ́nẹ̀. kí ló dé kíákíá ni. ọmọ kí mo fẹ́ tètè mú ọ lọ èyí fún mi ṣèyí fún mi. <laughs> tọ́ ọmọ ṣe tí ó dùn tó ṣe tí ó dùn pò àti kí ló dé fẹ́yìn ṣì toró jẹ́ mineral. kí ni burúkú tó máa ń dé ìwọ́n tó. máa lo eyín jàre o. Ah! ṣèjì kí ni ìsọ́kì dákun máa ń jábàá lé wèrè kó dùn pù. mo ń bẹ ṣeré ni. Ah, ojú ẹ̀sìn ọkọ rẹ ló fẹ́ rọrùn yé mu ọ débẹ̀ tó mú gbà yìí. ojú máa kọ mi ò ní ṣẹ̀sìn mo lọ́ọ̀fẹ́ ah. ó kàn yá mi kó dé mi. ọlọ́jọ́ karùn-ún àti òfin wọn lọ́mọ sáájú ògún kùn tèmi. ó máa dún ọwọ́ rẹ ló máa fi ṣe bí pop. má jẹ́ mo mú wèrè wálé. tí o bá mi stop ẹ o tó bá jẹ́rìí mi kò stop ẹ sàbàlẹ́tà kan ló gbé wáyé bí ṣe wọ́n sàbàlẹ́tà. undis ah! go ah stop. àwọn ni wọ́n ń gbọ́ngàn ń bàtà àwọn ọmọ olóṣò ń jẹ́ wọ́n ti wọ́n ti gbogbo wọn débi ìdí débi pé olóṣò mi ò ní ìdí mọ́ àmọ́ kí ni bọ́ǹbọ̀n wèrè náà wọ́n farabalẹ̀ ah! farabalẹ̀ dákun ọlọ́run bá ti sùúrù ibibi mo ní ọmọ ṣe wèrè fún ah, ọ dọlà pọ mo ṣe wèrè fún ọ dọlà pọ ní sùúrù ṣé kí n padà ara ni dis thing kí ni. bó ṣe rí. ṣé ìwọ wàá tọ́ wẹ̀rẹ̀ ṣé yẹn ń sọ òótọ́ ni mo sùn tọ́ dáhùn àbáyé. Ah. sórí bó ṣe wà wọ́n pọ̀ bí bàbá èso àwọ̀ olórí ibú ni wọ́n wọ́n pọ̀ bí bàbá èso àwọ̀ tọ́wọ́ ṣe wálé mú mú ọwọ́ ibi òní àlè dúró síbi wọ́n ṣe mo gbó ni wọ́n sì máa mú. ọkùnrin máa rírù mi bí mo ṣe rí ó máa rírù mi bí mo rí o máa tún lòun fẹ́ yan àlè ó máa lòun fẹ́ máa gbóbìnrin ìyá máa jẹ ọkùnrin náà ni ìyá máa jẹ ni. ọkùnrin mi ayé rẹ ò rí bẹ́ẹ̀ irú ọkọ ayé rẹ ta mo ti gbọ́. ó ní di ẹlòmíì tí ọmọ bọ̀ ṣe dáadáa máa wá gbọ́ tí tó bá ti wọlé sọ pé òun béèrè mi rí ire àmọ́ mi rí. jẹ́ kí gbọ́dọ̀ ṣàrẹwà lórí burúkú wa rí ire wèrè wọ. wo wọn pọ̀ bí wèrè tó bá wọnú lé wọn lè fi lùlù bá tiẹ̀ jẹ́ ọwọ́ àpọ̀pọ̀ lọ sí i. níbi tó wà ṣe bóun ṣé o ṣe babaláwo ni. oṣù èrè mo wà lẹ́yìn ẹbí ké mo wà lẹ́yìn ẹbí fo. kí ló ní kí n béèrè náà. miri miri ni kò béèrè àmọ́ ìrè wa miri gangan ló kọ rẹ̀ fọlọ́pàá dẹ́rùbà sọ̀rọ̀ fọlọ́sọ àtọlọ́pàá wọ́n yé ti ara wọn ìwọ kan fọlọ́pàá dẹ́rùbà kò ní wọ́pẹ́ mọ́. ọlọ́pàá kéré sójà àbí sars mọ́ bọ̀. má pariwo o má jà wọ́n nu ẹ̀ ní o wọ́n nu ẹ̀ ní o sorry mo ń béèrè ire. ire ní premises yìí. ẹ ire wà mí rí. mi rí ah, mi mọ̀ pé ire wà mí rí ló ń sọ tó bá ti gba first turning by your right first room lápá òsì ibẹ̀ ni yàrá ẹ̀ wà onísùúrù ó dànùdàn ṣó lálejò àbí kò lálejò kò lálejò ó lè lọ. thank you ó ṣe oje ìyálájé ojú òní tí ọ àmọ́ bò lè ṣe ọ̀pẹ́tì lẹ́kọ̀ọ́ yìí send ní savings sa gbogbo nǹkan tó bá ti wọ́n bá ike ìwálẹ̀ mọ́. tí wò sí lẹ́kọ̀ọ́ yìí wọ́n ti wọ́n gan. báwo ni ìbàdàn yìí náà. bí ìbò ni ó máa lákọ̀ọ́kọ́ tó ojúlé o tó ná gàn kejì sọmọ pé àkáǹtì balance mi ló fi ń ráre báyìí ará èkó ọmọ èkó èmi sọmọ èkó tí n bá ti lọ̀sẹ̀ mẹ́jọ n bá ti lọ̀sẹ̀ mẹ́jọ lẹ́kọ̀ọ́ mo lè lọ lọ̀sẹ̀ méjì péré ń bá dàn. sókà mo máa ń borí ara mi mọ́. sókà kẹ ajálẹ̀ nù. àjálẹ̀ kọ́ o ibi tí wọ́n ní wọ́n káwọn èèyàn sí ti ń rí ibẹ̀ mọ́ra lẹ̀ sí nítòsí ilé ẹ̀yìn ẹ̀ lákòjọ gbogbo tó bá fi rí big boy lẹ́ máa ń ṣe ẹ lọ dàdí alẹ́ jẹ́ lọ lè ra sọ. èmi kan ti ń kọ́lé sí lẹ́kì ní ọ̀rọ̀ ọ̀bẹ̀ ẹ̀hún. ẹ lẹ́kì mo ti ń kọ́lé sí lẹ́kì. lẹ́kì ọmọ jìnnà sẹ́lẹ̀kọ̀. Ah, <laughs> ìgbéraga ti pọ̀ jù ẹ̀yin tẹ́ ẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ̀ parọ́gbọ́ ẹ ti kọ́lé nítorí ẹ̀ náà ló máa sọ pé owó èkó èkó ní gbé. yàrá mẹ́rin ní pálọ̀ kan ni. yàrá mẹ́rin ní pálọ̀ kan. gbèsè ayé ń gbèsè ayé ẹ mọ̀ fi kọ̀m̀pí àti ẹ mọ̀ ẹgbẹ́ nu sọ́hún ẹ̀yin tó gbogbo ti fa ti ń jẹ́ ẹ lè ní sọ́fíìsì tó fi pẹ́ kọ́lé ẹ̀yin mọ̀ wò tójú yín rí bí aṣọ ọ̀ká gbá ẹ pẹ̀lẹ́ abami mú ni ẹ̀yin sanwó ti ẹ mọ̀ wẹ́ni tí ó rà fún yín ẹ tún mú kẹta sí àtọ́ ọ̀dín ní ẹ ké ẹ kọ́ ayẹyẹ rẹ pẹ́ òfin àbẹ́mú tọwọ́ mi ẹgbẹ́ mi. sẹ́ẹ̀pà ni síbẹ̀ lẹ́ ń bá àdùkọ sẹ́ẹ̀tù. orí yìí dàrú bí sẹ́yìn orí pé wọ́n ń yán ọmọbìnrin mọ́lẹ̀ ń bẹ̀ ni. lọ́lọ́pọ̀ lọ́lọ́pọ̀ ah! lọ́lọ́pọ̀. kúlọ̀ àwọn ọmọ yìí o kúlọ̀ àwọn ọmọ yìí ti sọ̀tọ̀ ló dábọ̀ ọ̀rọ̀ tó o kó dà. You will marry my wife. ló wà lọ. wo bá mi kìlọ̀ fúyàwó ẹ kó o wọ́n ọ̀nà ẹ dáadáa kó o sọ fún o ò lè bílíìfù pé ó wá bá mi nìyà ó wá ó wá pariwo lẹ́mi lọ́dún ó fẹ́ gba mọ́tò tó rà fún mi ṣó lórí burúkú ni kí ni mo rà ń gbẹ́. ìkọjá yìí nìyẹn o. wọ́n mi ìnájú tí o ọmọ aláṣẹ́wọ́ ni mí ọlọ́ṣọ́ gidi ni mí o orí mi kò tó fẹ́ mi o èmi ò fẹ́ wàhálà o tó bá tún padà bá mi try next time tó bá try next time mo máa jẹ́ kéjẹ bò ó ti àwọn àjọlá pé àwọn ọ̀rẹ́ mi ò fi bẹ́ẹ̀ pọ̀ lára tó bá padà bá mi tíra ẹ̀. àìrọ̀ ọwọ́ mọ́tò sí inú mọ́tò sí bẹ́ẹ̀ ni. bá mi wọ́n ná mi ní tíjú o ọlọ́ṣọ́ ńlá lẹ́mi nígboro tó bá bì dáa tó bá bì dáa next time kó padà wá ó ní yín máa jọ burú papọ̀ ni ẹ̀yin dí ọ̀tọ̀ òṣì. sí fún ìyàwó ìyàwó ìyàwó kò fi lílẹ̀ kó lọ kó ní ẹnìkan ó ń bá ọkọ ẹ ṣe kíní kan kó wá lọ ó yẹ kó lùdú bẹ́ẹ̀ lọ ó yẹ kó lùdú bẹ́ẹ̀ lọ ni yẹn náà. ṣèyí ṣèyí fún mi ṣèyí ṣèyí fún mi ṣe ah good dúná kí ló fa gbogbo pálapàla tó lọ sí lẹ́yìn iná ẹ sọ fún mi kí ló bá òkú dáadáa dáa wá ṣé ṣé ọmọ tí tó lọ bá jà ó wà ní wàá báyìí àbójókò sí ẹ lórí sọ nǹkan tó bẹ́ẹ̀ fà fún mi. èmi mọ̀ kó máa wá sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo kò máa wá sọ fún ẹ. ó wá sọ fún mi náà nìyẹn. ṣé pé lóòótọ́ ni pé wọ́n fi aláṣẹ wo o tún wá ra mọ́tò fún. Oh. pẹ̀lẹ́ ọkọ̀ aṣẹ́wó. ìmọ̀ mi ṣáà ti dọ́dọ̀ ẹ̀ mm-hmm. èmi ò mọ èmi ò mọ mo ní kí n máa gbé pamọ́ díẹ̀ díẹ̀ ní bọ́ọ̀tù nígbà tí mo ti mọ̀ pé information ti dọ́dọ̀ ẹ̀ ni mm. ọkọ̀ mi ṣe balẹ̀ inú mi ṣe dùn bọ̀ ṣó o realize. àkáǹtì mi ni mo ti ra mọ́tò fọmọ ẹ̀ kó ń ṣe àkáǹtì ẹ̀. àkáǹtì ẹ̀ ti ra mọ́tò. yes. kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ náà jọ sọ fún mi òkè o ti lówó nísì o ti fẹ́ máa ná lavishly pẹ̀lẹ́ olówó ogó tó ń ṣílẹ̀kùn fọlẹ̀. mo ti ní eh? mo ti ní mo ti ní owó báyìí mo dẹ̀ ti ná. rona mi ò understand ẹ̀dọ̀ lápọ̀ ṣó orin aláìsí pé ìyàwó olórùka ni mí. gbogbo ilé tó ń sọ yìí kò dùn hmm. eré ló ń ṣe eh. àìrè ni torí mo mọ̀ pé o ò lè fẹ́ ẹnì kankan yàtọ̀ sí mi tó ti fẹ́ yìí. ìyàwó olórùka for better for for the better ni torí mi ò bẹ hmm. ṣe worse yes for better for best. orúkà dà lọ́wọ́ tèmi òrùka tí mo ti yọ sọnù tipẹ́ tipẹ́. ẹ ìgbà tó o yọ mo rò pé o fi ń ṣeré ni èmi náà dẹ̀ ṣe kí ni wọ́wọ́ tèmi náà mo bẹ́ẹ̀ sọ ó tó fifteen to twenty times ìgbà tí mo dẹ̀ rí pé o fi sanwó oníranú ọkùnrin ni òun náà ń ká sanwó. mi ti bẹ̀rẹ̀ mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ oh. tí n bá máa bẹ̀rẹ̀ wá wo gbogbo kúnlẹ̀ tí mo ti kúnlẹ̀ nínú ilé yìí sọ́mọ pé mi ìṣẹ̀lẹ̀ máa kúnlẹ̀ mi eh. tí máa kúnlẹ̀ tí máa káwọ́ sókè láìsọ̀ mọ́ gidagasi nínú ilé àìmọye ìdọ̀bálẹ̀ ni mo dọ̀bálẹ̀ fún ẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tèmi payback ni mo ṣe fún ẹ. ebo den i was actually looking for your attention but omi oh, ò kò ń ṣe pé bí mo mí nẹ. ó hàn mí gbà yẹn ó hàn mí. Dúlápọ̀. Nǹkan wù mí ni mo ṣe é sì. Tó o gbélé ìwọ ọ̀nà ẹ̀ ò lè sọ fún mi wọ́n pọ̀kúrú ìka ní ò lè payọ́. Nǹkan wù mí ni mo ṣe. Ó tún mo rí lọ́nà òkìtì Dọ́lápọ̀ kí ló ṣe ẹ báyìí ṣọ́ọ̀tì lòògùn fẹ́ fún ẹ ni. Dọ́lápọ̀ gbà mí láì ṣe tó lọ káyọ̀ máa tá fún. ti tèmi bó ṣe jẹ́ gbogbo mo ṣe sọ fún yíyẹn mú mi mú mi wo mi ìparọ́ rárá ó kí ẹsẹ̀ fìyà jẹ mí ó fìyà jẹ mí lọ́kọ̀ fìyà jẹ mí mú mi mi ìparọ́ ẹ dúró kẹgbọ́ tèmi náà. jẹ́ kí n sọ kíní fún tiẹ̀ mò ń gbọ́ tiẹ̀ jẹ́ kí tèmi náà yé àìríṣẹ́ ń dẹ̀ láàmú bẹ́ẹ̀ ni àìníṣẹ́ ó ń dẹ̀ láàmú torí pé òun jẹ́ kẹ́nìkan pò kọ̀ bànújẹ́ fún ìwọ náà dẹ̀ gbé mi ah. kí ló wá lọ sílé àwọn ẹni ẹlẹ́ni ṣé ọ̀pọ̀ tó bá ṣe ẹni tì fẹ́ wọ́n jàre ẹ̀ ah. bẹ́ẹ̀ ni. mọ́mì nǹkan tẹ máa sọ nìyẹn. kí wàá ní kí n sọ. Ah, ẹ wo mọ́mì mọ́mì. kí ló fẹ́ kí n sọ mi fún mi lè pọ̀ mi àwọn àwọn girls ni wọ́n máa fìyà jẹ mí tẹ́ pé ẹ̀wọ̀ ọlọ́run ló ní pé kí n sá ṣe ráwọn girls ọ̀hún rédí láti já mi sí òun lọ́jọ́ yẹn nǹkan tó ṣe fún mi ò dáa rárá àǹtí dọ́lápọ̀ bá tiẹ̀ máa wá fẹ́ obìnrin lé mi kò yẹ kó já ṣéwó aṣẹ́wó ló tún wá lọ gbé ọmọ tó ń pa aṣẹ́wó ló ń ṣe mọ́ mi òtí òtí mo ti rí òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ bá èdè aṣẹ́wó náà sọ lẹ́nu aṣẹ́wó ni. aṣẹ́wó tún lédè kan tó tún sọ. àmọ́ mi pidgin ni wọ́n máa ń sọ dáadáa in fact tẹ bá rí ibi táṣẹ́wó ti. jọ jọ torí Ọlọ́run irọ́ lè mi ò fẹ́ ìrìn torí àsọdùkítọ́ kọ́ lẹ́nu ẹ̀ kí ló dé ṣé wọ́n sọ fún pàṣẹ mummy kí ló tẹ trust mi kí ló tẹ believe mi wọ́n fẹ́ já mi sí oògùn mo sá lọ ni mummy ọlọ́ aṣẹ́wó ni wọ́n aṣẹ́wó ni. wá mi rí n láti sọ tọrọ fún ẹ lẹ́yìn mi ò lè kó pẹ̀lú relationship wa. kó ṣe pé mo ní kò lè lọ mọ́ o hmm. àmọ́ kí n máa wá bíi kí n máa wá sí òtẹ́ ronú gbogbo ìgbà ó ti fẹ́ sú mi nígbà míì wà mo lè débí màá ní mo fẹ́ rí ẹ wọ́n á ní kọ́sítọ́mà wà lọ́dọ̀ ẹ̀ wọ́n á wò pé bóyá ká kí n kúkú gbé ẹ kúrò lóòtẹ́ẹ̀lì hmm? yá kí n gbé ẹ kúrò lóòtẹ́ẹ̀lì kí n gba apartment tó bá nice fún ẹ ládùúgbò tó bá make sense yá so màá lè mọ̀ pé àtìbú àtòrò gbogbo láì fẹ́ ṣá ó ti dọ̀wọ́ mi ìyẹn ò mí pé mi ò ní lọ o màá máa lọ but mo mọ̀ pé ojú mi ti tó ẹ̀. ó bèbè tó bá ti ń satisfy mi pẹ̀lú owó ìwọ ni kò lè satisfy mi pẹ̀lú ti bí nàá ah mo understand nǹkan tí mò ń sọ ó yé mi dáadáa nàá. ó yé mi náà ó yé mi náà ah. eh, ó yé mi náà mo dẹ̀ understand ẹ̀ dáadáa àmọ́ àmọ́ tó bá jẹ́ pé torí pé ìwọ ń wò pé mi ò lè satisfy nínú ọkàn ẹ̀ èmi mọ̀ pé màá ṣe wọn bá owó máa tà láti bend fún mi láwọn ibì kan èmi náà dẹ̀ máa bend fún ẹ láwọn ibì kan o get a máa jọ tolerate ara wa ni a máa tolerate ara wa ni. má máa ro fún mi láyè díẹ̀ kí n kò fi èrò yóò ta ni. kí ni rírò tó tún wà ń bì yẹn kí ni rírò tó wà ń bì yẹn a ní kó kúrò lóòótẹ́ o ṣé kò wọ̀n ẹ́ kó kúrò lóòótẹ́ yẹn mo ti gbọ́ but wàá gba driver fún mi. yes na. wàá dẹ̀ máa jáde anytime tó bá ti wù mí màá máa ṣe nǹkan tó bá wù mí wàhálà hmm. òun. ok no problem. ṣé lóòótọ́. no problem. ah. no problem. no i love you now. my darling. ẹ kú ilé o. bá a bá kú ilé ńkọ́ bàbá kú lé kọ́ ọ ṣe sùn ọ̀hún ọlọ ọ̀pẹ̀pọ̀ ní tètè dé ọtún wá sọ̀rọ̀ rẹ nìyí ọlọ́jà àjọ kejì ayọ̀ ń dùn bẹ́ẹ̀ bọ̀ ọjà rẹ dà ọjà dà ọ̀tún gbọ́jà dání. ibi mo ti gbọ́jà kìsìn ni. mo gbọ́jà kìsìn. ṣé kí n tún wá gbé wọlé kọ́ ọmú kọ́ já mu kọ́ mọ́ lè lọ ibi tó ń lọ Eh kọ́ ọjọ́ hmm. kẹrin kése kọ́ dá mi gbèsè nígbàdà <laughs> kìsìn ni. ṣé kìí ṣe pé wọn náà wọn ti mú ọwọ́ láyìn wọn ti ń wọlé ọtí ń rún nǹkan máa ọtí ń rún nǹkan mára àbí. sẹ̀tíù lẹ́nu rẹ̀ sí mi ọ̀hún àkíyèsí mi pé wọ́n rún èmi yìí jẹ wọ́n ti mú èmi wọ láìní àbí sọ fẹ́ gbọ́ sórí ibi iṣẹ́ wa hmm? kódà nísìnyí báyìí níbi táwọn ọmọ onífẹ̀ẹ́ mi dé wọ́n ti wọ́ mi wọlé wọ́n sì ti fi mi jọ lórí kódà sori ní èní nìkan ṣeun ẹ iye irun tí wọ́n ń rún ọ̀tá mi ó lé márùn. má pààyàn má pààyàn má fi jí ọ̀dà sẹ́lẹ̀ àgbàtẹ́sẹ̀ lọ́wọ́ yìí àgbàtẹ́sẹ̀ lọ́wọ́ yìí ah, wò ó kò sí ìdíkò lè fi báyìí fi ṣeré mo lè mú mẹ́rẹ̀ ah, mi báyìí ṣeré o. ọlọ́kọ̀ ah, eh, yẹn lọ́kọ̀ mọ̀ mọ̀ má lè kú. ó ní calm down calm down ni wọ́n ń pè calm down ni wọ́n ń pè sẹ́ẹ̀tì wọkọ mi olólùfẹ́ mi. èmi ò ṣe ní ipa tó le báwọn. sẹ́ẹ̀tì wọn wọ láìn wọn wọ láìn wàhálà kan lọ ṣẹlẹ̀ ní ibi tá a ti ṣẹlẹ̀ ah, wàhálà ṣẹlẹ̀ o ah, olórí ibú làwọn mọ̀ wọ́n ọlọ́run ló yọ wá tí gbogbo ẹni gbèdégbèdé gbèdégbèdégbèdé ọlọ́run ló yọ mí wọ́n bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́ ọjà mi kánmọ́kánmọ́kánmọ́ tó ní wọ́n dà mí gbèsè ìwọ náà sáà mọ àwọn ọmọ olórí ibú yìí eh? bí wọ́n ti ń fọkọ̀ ọlọ́kọ ni wọ́n mọ gbálẹ̀ alálẹ̀ ni wọ́n mọ sọ́gi fúnra wọn ni wọ́n mọ sọ̀pẹ̀fọ́ ni wọ́n mọ fọ́ra wọn lórí torí nǹkan ní nǹkan. Eh, ìjàmbá ó ta kókó ah! ló dún bẹ́ẹ̀. Ah! mo láti dúró kí hmm. gbogbo wàhálà ń lọ ọlẹ̀. Hmm, àrí sọ ntọ́ rí mo fẹ́ sọ kárì mo ń gbọ́. ìrìn bá wà mí rí. ìrìn ah! wọlé tọ̀ wá wá pò. aláwàṣẹ. aláwàṣẹ èmi náà lálà mo lálà pé yóò dà ó sì ti ń dà báyìí ṣètì ṣètì ó sàmọ mi rí. ẹ mary. Eh, mi rí mary lu ibo. mi rí ọmọ tó jẹ́ ah, ọmọ níjà hmm. kan ma tí ó gba bíi mẹ́wàá pọ̀ báyìí tí ó sì ní mọ̀ pé òun mi nǹkan eh, eh, wèrè rẹ̀ tí gbígbó ṣe ń kan wá báyìí náà wọ́n tún bù lọ́kọ̀. o hmm, ah, ah, sì mọ̀ pé ó lawọ́. ọkọ̀ sí ti ọ̀ làwọ́ lawọ́ labí ni ó gbọ́ ẹ̀ lílà ni. sọ wá rí hmm. ọkọ̀ gan-an tó mẹ́nu bá ń sàn ìwọ ló fẹ́ gbé e fún ló gbé fún mi. olóògbé gbé fún ọ. bẹ́ẹ̀ni kẹrin kẹrin sẹtíù sẹtíù mọ dàkú o mọ dà sẹ sẹ say, say, jí ọ ni Oh, dàkú ẹ̀ṣẹ́ ni wọ́n fẹ́ bùn ọ lọ́kọ̀ ni. ní ilé ilé wọ́n ń pè ní orí vibration vibration ló gbé wà kó gbé jáwéjáde wọ́n lálàá ṣàtìrù ní eré bá wọ̀ lédè o. kí ni wà ń sọmọ ọkùnrin yìí ṣé ṣé ọ̀ṣọ́ ọ̀wá yọnu báyìí ṣé wọ́n bú òyìn lọ́kọ̀ ni. oṣù mojí wọn fún mi lọ́kọ̀ ìrèbà wọlé dé mo tún lálàá pé ìyàwó mi yọ tẹ̀lé ìrèbà wọlé. ṣé tí wọn ò ní ronú o kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ ronú jinlẹ̀ o ẹ bó o lọ ṣe possible pé èèyàn wá gbé odidi ọkọ yóò gbé fún ọ. tí wọ́n ń jẹsẹ̀ rẹ̀ ni jẹsẹ̀ rẹ̀ yóò wá gbọ́kọ̀ fún ọ. mọ́ sá sórí ibú mọ́ sórí ibú bàbá bàbá bẹ́ẹ̀ sọ náà bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ sọ náà bẹ́ẹ̀ mọ́ sórí ibú bàbá dé bẹ́ẹ̀ o èmi náà fi nǹkan mi ṣeré o. má bínú ọ̀sà àti bùnmi lọ́kọ̀dé. kọ̀ọ̀lẹ́bí yóò ṣe bùn ọlọ́kọ̀dé. kí ló wá ṣẹlẹ̀. ó di dìde afa ọlọ́run nídìí díráìvà mo wá ṣàlàyé fún mo ní bọ́ọ̀ ti wà yìí mo ní ọkọ mi ń wàwàkuwà mo sá ṣàlàyé fún mo pọ́n ọ lé mo lọ́n wọ ọba òun wà àwọn èèyàn ńláńlá o ti wa tirẹ́là o ti wa gbégi lódò kò sí tó ọ̀wà rí kódà bá ọba ń ṣe ti bí bí ẹni ń wa ọkọ̀ náà ní níbi tó ọ̀wà mi dé mo ti di ọkọ̀ tí mo ti ráàkì hmm. bọ́dì ni wọ́n rí. bíbélù sẹ́wọ̀n jẹ́ rẹ̀. wèrè ń ṣe wèrè rẹ ni. wọ́n ṣe èèyàn méjì àmọ́ ń sàárẹ̀ pọ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ fún wápẹ́ tó mú ọ̀rọ̀ wá aláàárẹ̀ ni. ṣé bí bàtí ẹ wàá wá yẹn tí wọ́n ti kọ̀ mọ́ yẹn kúkú sí yóò wá jẹ́ onínàbì aṣẹ́wó lèmi ọmọ wá wá. dọ́nà ọ̀rẹ́ mi Dangote kò kú wa dírẹ́bà tí ó wà mm. kí n wà mm. ọ̀tẹ́dọ́lá tọmọ rẹ máa ń ṣe fífìfífìfì mm. tamari kiri o mm. kò pòun wá dírẹ́bà mm. ọ̀rẹ́ mi sanwó olùtẹ́pà jọ lọ léèwé ni o ọ gbá lọ́ọ̀kì lẹ́pẹ́ ìfi ń joyè tí mo pé wọ́n jẹ́ o kò pòun wá dírẹ́bà ó wá jẹ́ làǹjìn làǹjìn ọmọ tí wọ́n á jìn kiri tí wọ́n fọ́ kiri lọ́pọ̀ wọn ó kí wọ́n wà wọn. sẹ́tì ọ̀ nírònú o èmi ló kó nu. wọ́n gan náà wá síbi ọ̀dà aṣẹ́wó lèmi ọmọ wa wà. ìyá ń jí ọ ọ̀hún wá ọ̀tẹ̀dọ̀ láwọn ọ̀hún wá Dangote kí kọ́mọ pè ọ́ ẹ dákun ṣé aṣẹ́wó kì í ṣe sẹ́ni ṣé kìí ṣe pé ń ni ṣé bí pàdé ọmọ san fún ọ ni ṣé bí owó náà ni ọmọ san ṣé bí kówó ti wọlé ni bóbi dá Dangote náà ni owó ni ọ̀sán wọ́n sa tẹ́wọ́ náà ni owó ni ọ̀sán àti pàápàá sórí mi rí tí mo ní kọ́ wa mọ̀ wà yìí mi rí mọ̀ láwọ̀ lẹ́yìn owó oṣù rẹ ọmọ ọmọ rí jámi rémi tí ìṣòwò kékeré èso lórí ibú ni ọ ní ṣètìlù ṣé bó o bá lọ patí ń patí ọ̀dà rẹ̀ sì mẹ́bà kó bu ẹ̀wà kó o gbé wálé bó bá jẹ́ ọ̀dọ̀ àwọn oní àkà lọ́lọ́ kó mú ẹ̀rọ àkà kó gbé e wálé ṣé gbogbo orí ibú yẹn sọ ọ̀rọ̀ wípé kò yé mi ṣé kò tó ọ ni. ìjọba ṣe ẹ mọ̀ gbà mí wọ́n ṣe àṣìṣọ́ọ̀bù ẹnu sí la òǹkà sáàmù lé lórí lórí pé ọba wọn tabatí àdánù ń kàlí ọ lórí lórí pé ọba ń wá sí ọkọ ṣé nǹkan tẹ́mi sọ pé mo fi jọ́ ọmọ ọkùnrin àti patí tí wọn ò pè mí sí hmm. tí wọn ò tí wọn kó nǹkan wálé tí wọn gan fi nǹkan hákùn hmm. tí mo sọ pé mo fi ń sọmọkùnrin lọ́wọ́ fi ń ka sáàmù lé lórí. ìṣẹ́kùsọ̀ ló fi ń sọmọkùnrin ò ní rònú kó wá ṣẹṣe. Ah, èmi ò ní rònú. iṣẹ́ ló dé yìí. ṣé wo ò mọ̀ pé ráìsì tẹ́mi gbé wàrùn iṣẹ́ ni àìmọye ìgbà táwọn eré abọ́ ẹ ti fún fọ̀tí. lọ́wọ́ eh, eh, ó yẹ kó pọ̀ ọ́. ìfọ̀tí gidi tó fún mi báyìí tẹ́ pé eh, ọ̀nà báyìí tí mo ti ń bọ̀ níbi tí ó kọjú sí i. Ah. ṣé ìwé ìṣiṣẹ́. ẹ iṣẹ́ ni àmọ́ ṣé orí bútó ń fi àmọ́ bẹ̀ òun kò sí yọnu. èrè mi lọ sọ ah, pé ọmọ ah, ọba ti di ọlá wọn sọ fún pé ọ̀ní sẹ́sì. irọ́ wọn sọ bẹ́ẹ̀ wọn sì ṣe bẹ́ẹ̀ ọmọ tí wọ́n ṣe ní sẹ́ ọmọ wa. ọmọ wa. ṣùgbọ́n kọ̀ǹdíṣàn wa ń di ẹ̀ tí ọba jẹ́ mọ́tò tó dúró rẹ́gí tó jẹ́ pé irú tí mo wà táwọn onígáràjì tẹ́ ń jowú mi tẹ́ ń lé lọ ah. èyí ìyàn tí ń joyè mọ́ la kọ̀ǹdíṣàn ni wọ́n á jẹ́ kọ́kọ́ tó jọ́sọ̀ wọ́n wà ọkọ̀ gidi. ah Fẹ́tíù Ṣẹ́tíù wọlé olórí bu ni ọ. ṣé jíwa gan ni. Ah, ah, ọ̀tún wá sítádáàdì nídìí ọkọ̀ nídìí pé ó ṣiṣẹ́ dírẹ́bà wo sọ́ọ̀rì èmi ò mọ̀ bóyá ó ní standard àbí ó ní standard o sórí bọ́ọ̀ ti wà yìí bọ́ọ̀ bá gbé bíjú ayé àtijọ́ lé ọ lọ ìwọ ìwọ tẹ́mi mọ̀ ìṣeré yẹ kọ́ ọ̀rá mú. àlá tí mo lá jíwa gan mọ wa ngbà mọ páàkì prado mọ wa jíwa gan àmọ́ ó dà ká tí a fọ ọ̀rọ̀ lẹ̀ ká mọ̀ fà n wà ó bá ṣe jẹ. ọ wà ọ wà o kò ríire o congratulation rẹ o congratulation rẹ o Ọlọ́run jẹ́ kó rí rẹ rọ̀ mọ́ o. ẹ ọ wà bá ń gbàdúrà kan o iṣẹ́ tí mo rí kẹ́yìn tó gbé mọ́tò lálẹ́ oṣù kẹta tí mo bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ tó gbé mọ́tò fún mi kú kó lè tún mọ̀ wá mọ̀ èyí tí mo wà kó tó di olóṣù mẹ́sàn-án kó tó kú kọ́mọ ẹ̀ náà má lọ bá a ṣe wí. wọ́n mọ̀ lọ sọ̀rọ̀ orí ibú ń bẹ̀ wọ́n ṣe táfì fún ọ o wọ́n ṣe tán fi fọ ọ́n ti bẹ́ẹ̀ sọ bọ́ sọ pé ọ̀gá rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kú o. èmi máa wà á ta láì fura o. Ah. ṣe àṣẹwò fún lọ́kọ̀ yóò tún gba ní interview. yóò ṣe tán fi fọ lọ́sọ̀ yóò ṣe tán fi fọ ọgbọ́n mọ́tò sọ o. kò dáa kí bàbá yẹn máa níyàwó tó pọ̀ náà ìní iṣẹ́ máa ń láàyè. joro joro mi ni joro ẹ joro joro bébí joro. Mm, ó ń gbọ́ mi náà fún mi pẹlẹbẹ kan. pẹlẹbẹ kan ó ṣèbèrè méjì alátẹnujẹ ah. atẹnujẹ ló pa sílé síbi bá bá mú yàn lọlé ọtí èyí kì í ọ̀dà ju ẹni tó fẹ́ sanwó lọ ah, ah, ah. àtẹnujẹ rẹ pọ̀. wá kí n tiẹ̀ èmi ṣáà mo fẹ́ san owó ni ló kàn ń bẹ̀. yalaje wetin concern you person carry me come here say make i dey collect anything wey i like ṣé mo ti rajà lọ́wọ́ èyí tí mi ò sanwó ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí i ṣó fẹ́ máa yẹ̀yẹ́ mi ni. ngbà náà nǹkan. èmi màá nì. ngbà náà nǹkan. wá ó ti jẹ́ wípé ẹ̀yin ọmọ ọ̀sìn yìí ẹ̀ rówó sojú bẹ́ẹ̀ bá ti rí èèyàn ti náwó sí bàbí kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ ni olójú kan títí ń ta rọ́bà ni ọfẹ́ sọ́ọ̀dì dàbí wọn ti dà kọ́ ọ̀ràn lọ́ọ̀lù rẹ̀ ẹ́ kó wá dọ̀sọ̀kọ̀ tẹ́mi ọ́ ti wọ́ kọ́ máa fọwọ́ ọ̀rá bí enkuru náà. ọrin ni ṣé mo sọ fún ẹ pé kò mo ti wá ní èmi odidi ọba àlú. ó sú mi o ó sú mi o. ó dà mọ́ bínú. ó sú mi o ọmọ dánù bọ́dọ̀ gba àtẹ̀lọ́ tèmi nu o. ọ̀gá gbàgbé. tó ń fi tó ń fi tó ń fi. kí ló kún ẹ̀ ń bẹ̀. alátẹnujẹ. ọwọ́ dúró sí ọ̀lẹ́ ọlọ́wọ́ ṣòkòtò èmi ló kàn bẹ̀. sọ́ọ̀tì ṣe àtàrà ẹ̀. Ah, ah, kì í ṣe bẹ́ẹ̀ wọ́n dà lóhùn sọ́ọ̀rọ̀ bó ti wà yìí ilé tí ìṣe nífẹ̀ẹ́ rẹ̀ ni pé ó ní àwọn ó ní àwọn gidi wọ́n ti wà yìí bí kọ́sọ́mà bá wá sí bíbá yìí. bọ́ra nǹkan fún ó yá sì gbá mi dì í ní o pé kí n gbé wọlé o kí n sọ pé nǹkan báyìí lòún jẹ o wọ́n wá fún ní three thousand naira nígbà tó rajà two hundred kó mọ́ lè fún mi ní hundred naira péré sórí ọjà mi sáré wípé ọpọ ọmọ. ọpọ ọmọ ọ̀rẹ́ o eh. wájú ọpọ ọgbọ. ẹ kò falẹ̀ ìfànsẹ̀ sáré eh. bá ti wéèsì owó rẹ̀ àti tó wà fún ra ní dànù. mo fúnlẹ̀ jẹ ni na wọ́n ti fúnlẹ̀ jẹ kọ́nù. báwo ni ẹ fún jẹ. ọ̀rìnì ó ti lè sọ̀rọ̀ jù. seriously o ní ìdẹ o ní ìdẹ. ọba àlùkò sọ pé o ní ìdẹ. kí ìwọ tí wọ́n ń wọ̀ ó ní ìjákọ̀pọ̀ ọlọ́rẹ̀ pé. ṣe máa gbọ́ ṣe máa gbọ́ wàláì máa dojúmọ́ rí ìtò báyà rẹ̀ tó bá gbogbo ẹ ṣe nígbà tí mo gbé bọ̀bọ̀ yẹn wá tó wá lo wọ́n wí pẹ̀lú mi nìyẹn tó ń bá mi tó ń yẹ̀yẹ́ mi tó ń downgrade mi ah má yẹ̀yẹ́ ẹ má yẹ̀yẹ́ gidigidi má wú ẹ lẹ̀ tani kudi kùtì. sọ́mọ sí èrè. ó jẹ ojú tèmi kudi ọ̀rọ̀ tó sọ wọ́n jẹnu ìyá rẹ lọ wá wá kò mí rẹ o wọn gbádùn o sọrí ní ìfẹ́ tó ṣe wípé ẹ gbà á lọ́wọ́ tí a ni ah, kékeré lọ́rọ̀ pé mò ń tajà wájú bíi ah. ah, sórí ibi tí wọ́n na èmi dé nínú hòtẹ́ẹ̀lì yìí oní lọ́lẹ̀ ń bẹ̀ ọ̀hún níwọ̀n tó fà á ìtọ́ ní sèpù sẹ́sẹ̀pù rè ìdí tó ti sàn ìdí rẹ̀ tó ti sàn tí wọ́n bẹ́ẹ̀ gbá sókè padà. rádaràdà. wọ́n rí bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ ó ti tó. mi ò ti kú ọ̀n bẹ́ẹ̀ mi ti kú ọ̀n bẹ́ẹ̀ àwọn èèyàn rè ìwọ yàtọ̀ sí wọn ó yàtọ̀ sáwọn gbẹ̀ẹ́gbẹ̀ẹ́. àwọn rè ẹyọ rẹ bẹ lára rẹ ah. bọ́lájà yóò sanwó bí wọ́n sọ̀tì rẹ̀ yóò sọ̀tì mi ẹyọ ah. àwọn èèyàn rẹ wọ́n mọ orí tajẹ sí ẹ mọ ta sì lọ lọ ń ta wọ ẹran ẹ lóyún ẹran ẹ lóyún dẹ̀ wí o màmá o wa ẹran ẹ yìí ẹ lọ. ìyá ah. ẹ jọ ṣeré wá mi rí ni mò bá sọ̀rọ̀. mi rí ló ń sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀. mo mọ̀ pé ìwọ náà ni. kí ló olórí burúkú gbọkọgbọkọ olòṣì má ṣàǹfààní wo bí jẹ́ kí n sàn kankan fún ẹ o ó fẹ́ mẹ́ni tó ń sọ̀rọ̀ má wọrí ìyàwó Dọ́lápọ̀ ni èmi ni kí ló fẹ́ ṣe wo jẹ́ kí n sọ kankan fún ẹ o ò lè rí lè tèmi dàrú mo sọ fún ẹ ni wo tó bá wá dẹ̀yìn lẹ́yìn ọkọ mi ó fẹ́ káwọn ẹbí ẹ̀ kan rí ẹ̀ kan sunkún kí wọ́n kankan kó wá rìn wọ́gbó lọ àbí ẹ̀ nǹkan tó fẹ́ nìyẹn olóṣìwèrè ó lọ máa mú káyámátá lórí social media ó máa fi máa túlé onílé wọ́n fi máa máa gbọ́kọ́ lọ́kọ̀ kiri àwọn olóṣì ẹ́ ìwọ kí ló fẹ́ ṣe wò ó sórí ibi ìgbèkùn tó wà tó pè níbi tó ti ń ṣe business ẹ tí mo bá máa fi kọ́lọ́pàá wá bẹ̀ ó máa regret wò ìwọ ni wọ́n máa fi ṣe bad example pé o ṣe fẹ́ married man olóṣìwèrè wọ́n máa rí single guy wọ́n máa ní kò lówó lọ́wọ́ wọn ò ní déètì ẹ̀ wọ́n máa wá jókòó síbi ní ọlá wò ó ó máa kú dànù ni ó fẹ́ bèmí forí gbárí àbí. ọlọ́run fẹ́ ba tìyá ẹ̀ jẹ́ ni ah, ah. olórí burúkú lè lè ṣá ikú fẹ́ pa ẹni kí ni kí wàá ṣe sí ogun máa pa ẹni ṣá ah, orí wèrè ìyàwó dọ́là ni. kí ló wá sọ kó ṣẹlẹ̀. ó nù ń bọ̀ ń bíbọ̀ òun fẹ́ wá nà mí nìyẹn. níbo ṣé mo rán ìyá òkú ṣé mo rán ìyá ẹ̀ ni. kí ló ṣe yín. a ní láti kọ́ bèbí ìlọgbọ̀n kó lè mọ̀ wípé ajá wòlé tó ń lọ. ẹgbàá mi kẹ́ ẹ mo ní kíyàwó ilé ẹ̀ má gùn ẹ̀ ń fọ́ ẹ̀ ń fọ́ ṣé ẹ fẹ́ máa sá lọ ni ṣé ẹ mọ̀rọ̀ èèyàn tó jókòó tì í. ẹ má dá lóhùn ó ti wà lánàá dábìlì ó ti filẹ̀ ó ti yé mi. ẹ sá ti bẹ́ẹ̀ dá ẹ já lọ. ẹ sá ẹ bẹ̀rẹ̀ tẹ̀ nù. ṣé ká máa lọ ni. ẹ lọ àwọn onígbò mi bá. bàbá yóò máa mú má mú kó mi o má mú kó tì mí o má mú kó tì wá lápàdà lápàdà wọ́n a ti fún ìta sọ̀rọ̀ gbé lọ́wọ́ sọ̀rọ̀ ní pípa ṣé ṣe kó ní àwọn ọmọ ìburú ẹ má mọ ẹ wá wọ́n ti wọ́n ti dá gbèsè sí lọ́rùn. wọ́n rí ní mo tún ti wá one chance. gbogbo wo ọmọ kan sọ́wọ́ tẹ̀lé tèmi sọ́ni gbogbo sọ́ni wá ìkọ́ títọ́ gbé lọ́hùn five thousand ní ìfipá kó wọ́n five thousand ẹ gbàgbẹ́ràn mi. wo ah, ọ̀rọ̀ owó lẹ́nu a ní mo tún ti wá one chance. Ah. kọ́kọ́ bá ń gbẹ̀ràn mi náà. Ah, a ní bá ń gbẹ̀ràn mi o sì ní ọwọ́ wọn sàǹsì ọ̀rọ̀ wọn sàǹsì rè sọ́wọ́ tẹ̀lé mi fún mi sáwọn mi fún mi wọ́n ti gbá tí mi lọ àwọn ọgbọ̀n ọgbọ̀n tó tó kọ́ra ìfọlórí ibú yọ wọ́n padà pa fún ọ. àwọn olóhùn ta nìyẹn ọwọ́ ń ro iná má kàn géètì ẹ̀ má kàn géètì ẹ̀ nìyà o ta nìyẹn ọlọ́run ló ń jẹ́ mi ní kí lórúkọ yìí. ẹ káàsán ṣé wàá pa mú wa òkè parí bèrè madam ṣé ẹ ní appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀ yìí ẹlẹ́gbàá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, eh, wọ́n lọ ń béèrè wọ́n béèrè yìí. ẹ jọ kí náà wá lé mi. ìjọ má bínú ṣé ibi ìjọ hòtẹ́ẹ̀l ni àbújọ bí tẹ́ ń dúró sí tẹ̀tí ń pọ̀wọ́ tó o fi lè wọ inú ilé mi wá my matrimonial home. Really? are you alright? ayé má gbà ẹ o ayé gba tápá ọkọ lè gún ni. ṣé ẹni máa tọwọ́ èèyàn wẹ̀. àbí kí ni gbogbo nǹkan tọkọ mi gan bá mi ń tra yìí náà ìwọ. o máa regret pé o wá sí i. o máa pọ ọlọ́pàá fún mi o máa lóò ṣe irú ẹ̀. ìwọ fẹ́ pe ọlọ́pàá fún mi o ní god tó fẹ́ pe ọlọ́pàá fún mi. ẹ̀yin guys. nílé o. ẹni sùúrù. ó yá ó yá bẹ̀rẹ̀ sí í fò kọ́ọ̀rùn ẹ wá jábọ́ lẹ́nu ìwọ fẹ́ bí ọlọ́pàá fún mi ó náyà ṣá bọ́ náà náà wojú mi wojú mi bọ́ ọmọ mi tẹ́lẹ̀ ọmọ olóṣó ni mi mi ìgbádùn rárá ó gbá lórí mi mo wá débi bá ó wá ń fò bí ìpọ́nlọ́ ti wà lẹ́yìn ẹ̀tọ́ wo màá lù ya ẹ̀ pa lẹ́nu màá ka ẹ́ ìwọ ọmọ pé mi láìkẹ́ tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ ó yá jọ ẹ̀ bó jẹ́. jòrò mímí jòrò ẹ jòrò jòrò bébí jòrò ṣeré kórè jòrò. lẹ́yìn sista àwọn àwọn àbórí ẹ̀kọ́ tọ́ba wẹ̀ yẹn fún gbàtí àbọ̀kọ́ lẹ̀ fẹ́ lọ sá àbọ̀kọ́ lẹ̀ fẹ́ lọ. tẹ fẹ́ ta sá ọlọ́run fẹ́ jábà tẹ ẹsẹ̀ sá àwọn ni àbórí yín dín fọ́ ìtàkì ni mo fi ṣe láàrin yín ọlọ́wọ́ kání sùúrù kání sùúrù ó sọ fọlọ́pàá kání sùúrù ọlọ́wọ́ jábọ́ tẹsẹ̀ ni ọlọ́wọ́ jábọ́ tẹsẹ̀. ìdí arẹrẹ ìdí arẹrẹ òkè sango òkè mọ̀ bọ́ ẹ wo yóò dìjà mọ́ yín lọ torí gbogbo yín lẹ́ẹ̀ mọ̀ fẹ̀ wọ́n fọ́ra òbí tẹ̀ mọ́. ẹ gbọ́dọ̀ sí lọ́jọ́ àti ìjà èmi ti ní ọ̀tá ni. ẹ wo ẹ wo ẹ má wọlé yìí èmi kò ní ọlọ́pàá ní kọ́sọ́mà má lọ pé má lọ pé wá fún yín níwájú ọlọ́pàá ọ̀rọ̀ fún àwọn ọlọ́pàá tí mo ń dún aláṣẹ́wọ́ làwọn eléyìí ọ̀rọ̀ fún àwọn ọlọ́pàá tí ń fọ́ aláṣẹ́wọ́ làwọn eléyìí ọkọ rẹ̀ fẹ́ lọ ká lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ mi sọ ìwọ ń gbẹ́ mi ìwọ ń gbẹ́ mi ìyọ jẹ̀wọ́ náà ó lọ sí wáyà wẹ̀rẹ̀ máa fún àyà ẹ ìwọ náà kò sí wọlé rẹ̀ máa fún àyà ẹ máa gbẹ́ mi máa gbẹ́ mi àyà ẹ olóòsì máa fẹ́ yín jọjà olóòsì wọ́n ìgbà kí wọ́n mọ̀ nípa ìjọ. ẹjọ́ ni òṣì ọ̀tá lálábọ̀ ọ̀tá kárí àgọ́ ó wà lára gbogbo yín gan. ẹ̀rọ kárí àgọ́. ẹ wo asp ẹ má dá lóhùn tí ẹ ló ń sọ àtọ̀tún àtòsí àwọn méjèèjì èmi ló lówó orí wọn ṣó ti ìyàwó mi làwọn méjèèjì máa kàn fẹ́ kẹ́ bí mi rìlíìsì òun lágbára ọlọ́run alọ́yan bí ẹ̀ lé adẹ́sẹ̀jọ́ àdúgbò um, that's okay bias since then ẹ̀nà lọ sẹ́jọ́ àbíkẹ́ kò sí nǹkan táwọn náà fẹ́ gbà nínú kí family kóra wọn lọ sí pa kò sí nǹkan lè fẹ́ lọ sẹ́jọ́ ẹ̀nà ilé àmì kẹlẹ̀ sóbì thinking. ẹ ẹ kò sí kankan kí ló jẹ́ sóbì yìí dọ́lápọ̀ máa fi ẹ̀gbọ́n máa fi rẹ̀ mí lára o imagine kó máa sọ pé ẹ mọ̀ kan ọ̀rọ̀ ìyálé àtìyàwó nìkan tó ṣẹlẹ̀ ẹ má wọrí a máa lọ sílé a máa lọ sẹ́tù àmì kébìlì wọ́ bí ẹ gbọ́ ọ̀gá ọlọ́pàá èmi ò mọ̀ rí o bẹ́ẹ̀ ni aṣẹ́wó gidi ni mi ò dẹ̀ ní nǹkan kan bó dẹ̀ ṣe wà yẹn ọkọ mi ò mọ̀ rí bó ṣe wà ilé aṣẹ́wó náà ti lọ arrest iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe and i'm very sure gbógun ló lò fọkọ mi because èmi gangan lọkọ mi fẹ́ ní ṣù lọ́kà èmi lọkọ mi sign paper vibe tàjọ fẹ́ra wa èmi ló fún ní ring èmi nìyá ọmọ ẹ̀ mi ìwọlé lajú mi sílẹ̀ kó lọ gbé olóṣù kó lọ bá ṣẹ́wọ̀n. ṣe yí fún mi tó rántí pé olórí ẹbí lè wà kọ́ ló ń bá sọ̀rọ̀ má gbàgbé pé dp ló ń sọ̀rọ̀ fún un. mi ò mọ mọ́gàjì ni mo pè wọ́n ìwọ mọ̀ yẹn ni wọ́n lọ fi sọ pé a máa lọlé a máa lọ sétò àbíkẹ́ bí. Eh, ẹ kí wàá ló wá kan ìjọba pẹ̀lú ọ̀rọ̀ ìyáálé ìyàwó kí ni yẹn. ṣé mo accept ẹ sọ fún mi acceptance wo lórí látọwọ́ mi tí mo fi máa gba kí ní eléyìí tí mo fi máa gba ilé yìí. ó máa ń bí ló ń pè ní kíní o. Ah, ah, madam madam ọkọ ló lórí aya since tán dẹ̀ ti ní ẹ máa ṣẹ́ẹ̀tì ẹ̀mí kejì yìí máa fẹ́ kẹ́ gbọ́rọ̀ sí wọn. wẹ́ẹ́ dúró ṣé nǹkan tèmi àti yín gọ́jọ sọ lélẹ̀ ẹ má wọrí mo mọ nǹkan tí mo máa ṣe máa lọ mú látòkè wá ni Àbújá ni máa lọ máa lọ mú látòkè wá ni oh, wo èmi àti ẹ àìṣèjọ bẹ̀rẹ̀ ni. prepare abẹ́ bọ̀ngàn then you will talk to your ṣe yí fún mi. Ah, ah, irọ́ ni o ṣé kò lọ́dọ̀ ọdún kan tó tó báyìí wò. mú mi bẹ́ẹ̀ ni mú mi mo tún wá fi ọlọ́pàá arrest girl yẹn dọ́lọ́pàá ní láti máa sọ fún wọn pé ẹ kọ́ má dá sí i káwọn ọlọ́pàá free ẹ mú mi ó bèèlẹ̀ pé ìjà ìyàwó àtìyálé ni báwo lèmi àti kẹ́hìn ṣe jẹ́ ìyàwó àtìyálé. ó ń treat mi badly kò dáa mọ́ mi kò dáa èmi náà lè lè dá tèmi náà ṣé wọn lọ́ọ̀fẹ́ yan ni mo lọ́ọ̀fẹ́ ni mi kò dáa. má bínú ọlọ́run ní fìyà jẹ máa ń bá sọ̀rọ̀ àsìkò tẹ́mi gan máa dá sí lélẹ̀ sọ̀rọ̀ mi ti yẹ má lè mú torí ọmọ ìjà ọmọ náà ni ìjà ilé ọkọ náà ni ìjà ọkọ ilé ọkọ náà lè ní jókòó náà ni ọlọ́run dẹ̀ ní pé tiẹ̀ níyà ìjọ ìyá mi ṣó ti gbọ́ má sọkún mọ́ má sọkún mọ́ ẹ ṣe má òsìtò lọ jókòó. tèmi rí ń bẹ́ẹ̀ ni mo sọ fún yín o àlàyé àlàyé tí mo mọ̀ nípa ẹ̀ ni mo sọ fún yín àmọ́ tí ṣèyí fún mi ò bá lè gbà tí ò bá ti lè gbà pé a kó pé a kó kó kó kó sún síwájú tiẹ̀. ọkùnrin òfin kúrú wà tó òkú yìí bẹ́ẹ̀ ni tó bá fẹ́ fẹ́yàwó kejì léyàwó ẹ̀ pé ìyàwó méjèèjì kalẹ̀ introduce àwọn síra wọn kọ́ mọ̀ pé ìyálé ni ìyàwó rẹ o hmm. bàbá ẹ̀ gbàtí bàbá ẹ̀ wà láàyè ìyàwó mẹ́rin ni bàbá ẹ̀ fẹ́ ìwọ náà ṣàgbọ́njú mọ̀ kò sí ìjà láàrin wa àwa mẹ́rẹ̀ẹ̀rin adẹ́njọ́ kó mọ̀ lùbọ̀ bó ṣe ẹkọkùnrin máa ṣe nìyẹn òwa ní kíkan lọ fún kan tó ní kíni. ẹ ẹ ṣe fún mi ló fà á jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ìjókòó sáyé ara ẹ̀ kò gún ẹ kò tẹ́ mọ́lẹ̀ kò dọ́dọ̀ ẹ ìwọ ló ń pe ọmọ yìí lórí fóònù tó ń gbèsè pé. Ah! ìwọ ló ti rí fóònù nọ́mbà. orí orí fóònù mi náà ló máa ti mú ẹ ẹ mọ ṣe yí ni kálẹ̀ mọ ṣe yí fún mi ni tí máa fi fóònù mi lẹ̀ lásán pé mo fẹ́ wọ bedroom lásán nígbà tí bàbá mi jáde á ti tú gbogbo ẹ̀ àti fún àtẹ̀dọ̀ á ti tú gbogbo ẹ̀. kò dẹ̀ sí eléyìí fún mi tó bá yẹ pé bẹ́ẹ̀ ni òun náà ní lọ́wọ́ èèyàn kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ohun tí ó ń ẹ̀ nínú nìyẹn màá bá sọ̀rọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ Dọlápọ̀ tó bá fẹ́ fẹ́yàwó kejì níyàwó ẹ béèyàn ṣe ń ṣe tó ń gún régé pa àwọn méjèèjì kalẹ̀ kó wọn wá bí kó nítorí sọ̀rọ̀ àwọn síra wọn kọ́ mọ̀ ìyálé kọ́ mọ̀ ìyàwó béèyàn ṣe ń ṣe ilé ayé tí ilé ayé fi ń tòrò nìyẹn sọ̀rọ̀ mi ti yẹ. mo ti gbọ́ yín máa ṣètò bí bí wọ́n ṣe mọra wọn láìpẹ́ tẹ́yìn náà tí gbogbo fámìlì adẹ́mọ̀. ó bẹ́ẹ̀ ta ó bẹ́ẹ̀ ta. Really? See everything. Ah, it was set there. Ó pọ̀. Kò pọ̀ kẹ̀. Ó máa ọ̀rẹ́ mi lórúkà. Money para hey, next level ló wà yìí o ó ti break record mẹ́ aṣẹ́wó don get us hmm. back <laughs> ayé kan ò jù báyìí lọ mẹ́. ẹni tí òṣòlóṣò gan tó ti live láì ti pẹ́ kò live irú láì tó live ọ̀rẹ́ mi bẹ́ẹ̀. ọ̀rẹ́ ò bí láì ò bí láì. èmi ọmọ ọlọ́mọ mi lè para mi nà án bí mi ṣe wà yìí máa ja ẹ. na so na so olóṣooṣe máa lóyún fún ẹ what can fa wí ayé àtijọ́ ni o mm-hmm. bóyá kí bá mi sọ fún Naira Marley kó lọ rìn mí ìsòrin tó kọ ẹ. na so. torí ọ̀rẹ́ mi hundred years to come awọ ìsídèdè ó máa dánkù ni. àmì o ṣé wẹ́rẹ́ rẹ mi mèrè. Ah, tí bá lọ rí bọ̀bọ̀ kan lásán máta kan lásán bí ọkọ ẹ. sátán síbẹ̀ ni kò sí lọ́wọ́. Ah! èmi o hmm? as in èmi o. Eh? give anybody. Mm-hmm. mo máa fún ní anything tó bá fẹ́. Mm-hmm. mo mí anything tó bá fẹ́. Mm-hmm. at any point in time ní anywhere tó bá jẹ́nu kíṣìn mo máa kó fún. tó bá jẹ́ supermarket. ó máa kó fún. bítírì. y i ẹjọ́ aṣẹ́wó don dey get husband o first example eléyìí first example ni. ẹ jọ iṣẹ́ kí là ń ṣe yìí o. olóṣè ni. olóṣó kí ló ń pè é. iṣẹ́ olóyè lẹ́yìn owó tún kọ́. owó ni owó tún ni owó tún ni. lè fún wa. lé orin náà ó ṣẹlẹ̀ náà. ẹni fàájì ẹ máa bẹ̀rẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ọkọ mi ire ṣé ìgbà tẹ ṣe tán ní ṣọ́ọ̀bù lẹ́wà bí. wá wọn mẹ jókòó ẹwà pẹ̀lú wa. yọ jókòó mi láìpẹ́ jókòó mi ti báwo kí ló ṣe kí wọ́n ti tọ́jú wọn lè jẹ náà. ó bọ́dí wọ́n ó tún làgbé kọ́. mọ́mì já mọ́mì já òun dropship. o oh, bọ dọ́ọ̀sì. dọ́ọ̀sì what's there. àwọn oníṣòwò náà mú drugs. Oh, tún like kan. mọ́mí. pẹ̀lẹ́. mọ́mí mọ́mí. mọ́mí ọmọ. ẹ jókòó pẹ̀lú wa mọ́mí. gbàgbọ́ mò ń bọ̀ n fẹ́ bá mọ̀ yìí sọ̀rọ̀ ni bàbá ẹ̀ ìfẹ́ mi ọkọ mi. mo lọ sí ọkọ. ẹnì kejì mi. ẹnì kẹta ló bá pè. èjìká mi. tó ti yẹ tipẹ́ ó ti yẹ. mo mọ̀ pé inú bí ẹ má bínú sí mi. nǹkan tí mò ń sọ táwa méjì náà ni torí ọjọ́ iwájú àwa méjèèjì ni because tó bá tiẹ̀ máa wá tiẹ̀ ah, kò ń ṣe o aláìmú. ẹ ẹ jọ láyé ẹ láyé ẹ má yẹ bá pé ọmọ yẹn lójú dọ̀tí mọ́ o má pọ̀ ọmọ yẹn lójú dọ̀tí mọ́ o ṣé o o o o bá lórí àkìtàn ni àbò bá lórí níbi tí o dà sọ fún mi ṣé ó kọjá lẹ́gbẹ̀ẹ́ òórùn ni. bó èmi àti ẹjọ mọ̀ pé iṣẹ́ tọmọ yín ṣe ò clean. ẹ kí wàá ní tiẹ̀. tèmi pọ̀ tó bá kárùn ọkàn ràn mí nìyẹn tó bá kárùn ọkàn ràn mí nìyẹn ṣàánú mi ọmọkùnrin ṣàánú mi ọmọ yóò mà lè káyé nọ́mbà ọkùnrin tó mà ti gorí ẹ. mo fẹ́ bẹ́ẹ̀ trying to tell me now that you are proud of her. Yeah. kó o wà ní gathering kí wà táwọn ọ̀rẹ́ ìjọjọ́ kò kéèyàn six láwọn ti bá sùn. wo bí ṣe o fẹ́ gbọ́ nígbà tẹ pé méjì nsìn ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ báyìí pé ti pé méjì. dọ́làpọ̀ hmm? ọ̀rọ̀ tí mo sọ fẹ́ lọ létí ẹ ò gbọ́ nǹkan tó ń bá mi sọ nísìnyí pé òun jẹ́ kó máa yé mi pé mi àtọmọ onídọ̀tí yẹn ti dìyálé àtìyàwó àtijọ́ ń ṣe àìlè. dọ́làpọ̀ dọ́làpọ̀ ìkànnì ẹ ò ń ṣèyàn dáadáa bẹ́ẹ̀ ni ìkà gidi ni ẹ́ eh. ó lè ṣe wàyẹ̀mí náà máa tẹ̀sẹ̀ síta eh. mo máa nẹsẹ̀ síta. Eh, anyhow anyhow nà síta. kí inú ẹsẹ̀ síta. nẹsẹ̀ síta kó náwó sí ah. kó náwó náà sí kó gbogbo ara ẹ síta. kí iná síta kó o lè pé wọlé kó lè wá gba àyè mi àbí mm. kó tó wá gba àyè mi èmi gan máa wá ṣe sórí nǹkan tó ń jẹ lójú tó fi ṣe ọmọkùnrin fà méjì yìí mm-hmm. tó fi ṣe alẹ́ ni mo máa ń gbọ́. yẹ́ẹ̀ ṣe é fún mi ṣe é fún mi ṣé ibo mi. wọ́n pa mí ni o àwọn pa mí. ṣé ibo mi. wọ́n pa mí ni. ṣé ibo mi. wọ́n pa mí. wọ́n pa mí. Eh. wọ́n pa mí ni. wọ́n pa mí ni. wọ́n pa mí ni. ṣé ibo mi. wọ́n pa mí ni. wọ́n pa mí ni. wọ́n pa mí. ẹ jẹ́ máa rọra pẹ̀lú àwọn kinní tó mú yìí. Eh? mo mọ mo mọ pé mi láì kí. kí ni díẹ̀ jàre. ooo oh, ah. bí àjọ. <laughs> ṣé <coughs> bébí <laughs> mi. ọlọ́mọ yẹn kò pa ni. mo lè pa pé fún mi rìn. mo ń bẹ chájì ẹ ní ibì kan bẹ́ẹ̀. ọmọ orí ló máa pọrùn ọrùn ló ló bíbí báwo ni o really ah ga o bọ́ o ò pè mí lánàá o ò pè mí ìjẹta. ah wo mi nílé wa no fiancé mi wà rán ni hmm. eh, ó wà rán mi nílé jáde ṣùgbọ́n má bínú torí ọ̀la. oògùn sanwó gidi náà tẹ́lẹ̀ wo létà mo ò nílé wa mo ò nílé wa. o bẹta o bẹta. hello baby. <laughs> how far mo wà. Hmm? irọ́ ni o kí ni price ẹ́ ókè ókè ẹ̀ èmi kẹ̀ múráyè mò ń bọ̀ mò ń five minutes. one minute. sit out. minute ṣe o realize pé mo wà ń bíbá ṣá. ẹ hmm. ah. ah. ó pé nǹkan ń ṣe kò yé mi o o o o kọ́kọ́ lọ gbé kọ́ ọkùnrin kan mm-hmm. mo mo mo ń wẹ̀ lẹ́yìn ìgbà yẹn o tún gbé mi o wá ń fi kọ́ ọkùnrin omi ṣe back to back o gbé kan wá jókòó àbí ìyẹn ló wá ń sọ fún pé bí pé bí pé èmi ò exist ìwọ ń lọ òun ló ń bọ̀ àbá o o o respect mi rárá. Ah, ah. kí ló mean má máa sọ̀rọ̀ báyìí náà kí ló ń ṣe é má dì mí lọ́wọ́ iṣẹ́ mi èmi ò dí ẹ lọ́wọ́ iṣẹ́ náà ó mọ iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ ó mọ pé máa ń jáde ó mọ ó mọ everything so mi like ẹ má máa disturb mi but ó promise mi pé everything tí bá ti fẹ́ ló máa máa bá mi fẹ́ náà. ẹni tí màmá promise ẹ pé anything tó bá ti fẹ́ ni màmá bẹ fẹ́ ṣébi kó máa fi mí lẹ̀ lójú mi lójú mi báyìí kòrókòrò kó dẹ̀ máa lọ bọ́kùnrin mi tó yẹ kó rí sà. ah mo ti wà aware of everything jẹ́ kí n lọ jọ mo tiẹ̀ kí n lọ báwo mo ní láti lọ mo get mo ní láti ṣé mi ti ṣe mistake báyìí. o ò ṣe mistake wàhálà ò ṣe mistake mo ní láti lọ. joro joro mi ni joro ẹ joro joro bébí joro sẹrẹkọrẹ mm, joro joro joro joro bébí joro. ní ìmọ̀ orúkọ ẹ̀ tọ́mà tẹ̀ tiẹ̀ ń gbé kí náà tẹ̀ ń wá kí bá a bá débí a parí bá a bá dọ̀hùn a parí bóyá jésù kò tiẹ̀ wá báyàn lórí ìrìn ni kò tiẹ̀ wá yé mi. ṣé mi nìkan mo ti ẹ o tiẹ̀ ti sún mi padà ẹ̀ sọ̀rọ̀ nígbà tó ń wà lè rédíò aṣọ ọmọ gbèsè. Eh? park park. park mi ṣe báyìí. park ok má pẹ́ o má pẹ́. tẹ̀tí o kí ló dé gan-an kí ni problem ẹ̀ látàárọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ dúró ṣé wọ́n ló fẹ́ kọ́ mi níṣẹ́ yìí ni ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń ṣeṣẹ́ yìí ni. wọn kàn bí yín mọ ni àmọ́ ẹ má bínú. wọ́n bí mi mọ́ṣẹ́ yìí wẹ́ẹ́ kò ń ṣe fọ́ọ̀tẹ̀ ṣá. Ah, ah. ó ti rojọ́ jù ọ̀rọ̀ ẹ̀gán ti sún mi ó ti rojọ́ jù kò sí nǹkan tó fẹ́ tí mi dẹ̀ ń fún ẹ kò sí lóòótọ́ kò sí nǹkan tí mo fẹ́ tẹ̀yìn fún mi àmì mi obìnrin táwọn ẹran general buffet mi obìnrin buffet yìí pé mo fẹ́ jẹ buffet. lójú kòkòrò báwo ni báwo ni díẹ̀ ṣe kó wá sí ẹ̀sùn má bínú sí mi báwo ni ṣé ká máa fi báyìí ká máa fi Jacob hotel náà. Jacob hotel ti báwo hotel tí ò wà rẹ́gísítà ó mi láìkí ibẹ̀ yẹn jẹ́ ká máa lọ sí Olasco hotel ní Badore road ní Òkèrà. jẹ́ o jọ̀rọ̀ mi jọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú. lóòótọ́ aṣẹ́wó lọmọ yìí ń ṣe ọ̀rẹ́ mi máa gbọ́. ìyá àjò olókùlọ́kù. ojú òun tẹ̀ fẹ́ gbọ́ yorùbá gan. ojú ìṣílẹ̀ ọmọdé yẹn dàgbà ojú ìbá wà lè bá ti pa ẹ̀jẹ̀ dànù. èyí tó bá tẹ ìwé kò sọ̀rọ̀ tí mo bá wá yàtọ̀ sí gbogbo yẹn. wo jẹ́ ìsọ fún ọ ojú mi méjèèjì báyìí ni mo fi rí ọmọ ẹ. mo ṣe bá ń bá dúró pé ọmọ ọ̀rẹ́ mi kọ́ eléyìí. wọ́n dúró arákùnrin ọba wa kọjá wà. tí ó ná tí ó ná o ní ojú ẹ méjèèjì tí ẹ máa kó jẹ yẹn ló fi rí. bẹ́ẹ̀ ni ojú mi báyìí méjì mo fi rí ẹ̀rù bà mí ara mi bù mọ́ aṣọ pé ẹ ọmọ ọ̀rẹ́ mi lélẹ̀ aṣọ mi ò tí ì fi ṣe aṣẹ́wó wo mo ṣe dúró báyìí o bá ní jẹ́ ìtẹ̀wò ibi tí wọ́n lọ o kí lọ́mọ ẹ̀ wá ṣe ń bíbà mo bá dúró mo bá rárá kún ìrìn tó kọjá báyìí ló mú ẹ̀kọ́ ó ṣe mú ẹ̀kọ́ báyìí bá wo ibi tó mo níbi tó ń lọ lẹ́yìn máa fojú mi ojú méjì báyìí máa fi mọ mo bá rí tó wọnú mọ́tò ọmọ bó ṣe wọnú mọ́tò ni mò ń lọ́rùn báyìí wọ́n ẹ̀ ń tẹbí náà ń tẹtọ̀ mo ní ah! kí n ṣe pọ́ mọ ọ̀rẹ́ mi kí n ṣe pé ó ti ń ṣe olóṣó online. ṣé àwọn olóṣó kan wọ́n tún tò sí láǹtì. mo ní kó má lè dábẹ̀ pé. wọ́n tò inú mọ́tò náà ti ń sí ẹ̀ máa gbọ́rọ̀ tí mo sọ. ó ní bóyá máa ṣe lórí fóònù àwọn ọkùnrin máa máa pè wọ́n ṣé wọ́n pa gbàlagbà lè ní. ìyá ìjọ hmm? ìyá ìjọ níbi tó bọ́ ọ̀dẹ́ ìgbà orí ọmọ mi gangan Ah, nínú ọkọ ẹ̀ ah, ah. tí ọkùnrin kan bì tí wọ́n ti tò sí yìí là tó wá wọnú ọkọ̀ mm-hmm. pẹ̀lú ẹ̀ tó mm-hmm. wá bẹ̀rẹ̀ sí ní pákó. lágbára. ìyá ìjọ ọ̀rọ̀ tó ṣàlàyé fún mi ọ̀rọ̀ tó gbé bàjẹ́ sí ọkàn mi ló sọ fún mi hmm. fọkàn mi ìwọ ń sọ ó ń pa ìwọ sókè ní ìnàgà mi. Hmm. ìwọ ká mi lára ni ọ̀rẹ́ mi márédùmá ọ̀rẹ́ mi tí yóò bá wówó lọ tó pàdé yìí lọ́nà kí ló tún kù. ẹ ṣé ìgbà tó fẹ́ lọ gba owó tó pàdé ní àdúgbò níyọlá. yíyẹ bá wo ọ̀rọ̀ tí ẹ ń tètè yí ẹ yóò bá ìgbọ́n o ah, látọ̀dún tó ti ń gbé pò kí ló ṣe tó gbọ́ yóò bá dáadáa tí yóò bá wówó lọ tó bá pàdé yìí kò sí nǹkan tó kù mọ́. owó tàbá lówó iyì la fi ń rà dàkọ tíyan bá lówó yóò lọ ra níyì ni. ẹyìn tó bá wù kó pé jẹ́ sọ fún ọ̀rọ̀ yẹn ká mi lára bó ọmọ ẹ sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ o. ìyá àjò hmm. ìyá àjò ìyá àjò mo ṣàlàyé fún ẹ lẹ́ẹ̀kan hmm. pé ọ̀rọ̀ tó ń sọ yìí tó ń gbé òun sókè ń gbé bàjẹ́ fún ọkàn mi ni àmọ́ o tẹnu ma ṣé òbí pẹ̀lú ọkọ ẹ̀ ṣé òbí pẹ̀lú ọkọ àbíṣọ ẹ̀ òbí ló kọ ẹ̀ torí pé ọ̀rọ̀ lọ́rọ̀ ìlú lọ́bí máa ń kú sí. Ah, ah. nǹkan tó ń bàjẹ́ fìlú ni kẹ́ wọ́n ṣùkú wọ́n tẹ̀rù pa ó ń pa ìwò ó má ṣe tèmi ìwọ ni ó gbàgà sílé fún àbí wọn náà tó lé fún òṣì má para ẹsẹ̀ yẹ ọ̀ lọ́wọ́. ìjẹ́ kó padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀ ni gbogbo alámọ̀ bó ṣe rí tẹ́lẹ̀ ọkọ tó ṣàǹfẹ́ ló ń tọ́jú ẹ̀ kí ló tún kù kó tún yẹ kó ń dùn mí ni èmi ìfẹ́ kó padà. má sọ̀rọ̀ yìí má ọ̀rọ̀ tó ń sọ yìí yóò ṣe mí láàárẹ̀. àmọ́ ah, ti gbọ́ má bínú jọ yóò ṣe mí láàárẹ̀ ah, ìbàjẹ́ lọ́wọ́ náà ọkọ mi mi ìfẹ́ sọ̀rọ̀ ni. Ah, má bínú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má bínú ní sùúrù má sọ̀rọ̀ ni mò ń sọ mi. Eh. ọ̀wọ́ yìí pọ̀. jòrò jòrò mímí mm, kí ni o lẹ́sẹ̀ tì? ẹ wo ọkọ mi ò kí ń complain jàre. Ah. Eh. ọkọ ẹ complain tí ọkọ ẹ ò bá complain ṣó mọ̀ pé ó léwu. mú ẹ wo gbogbo ìtẹ́ ń sọ èkó ní sẹ́ẹ̀tì. Ah. èmi náà mọ̀ pé kò lẹ́sìn kò lẹ́sẹ̀ sí àmọ́ hmm, eégún tó ń jó lọ tí ò rẹ́ nìkan lẹ́yìn o eégún bójú ẹ̀yìn o ṣé o mọ̀ pé ọmọ ẹ̀ ń sìn òun ló daṣọ yìí bo wa kò ìmọ̀ kan ó dẹ̀ lè ti máa kó dákẹ́ sínú ṣé o mọ̀ pé ìyá àjọ oníyùn ó ròyìn ó fi tì báyìí sí ògbèrè mo ṣunkún báyìí mo lè yá àjọ pé kó máa lọ lé ẹ̀mí ìyún wọn ṣàlàyé fún mi pé eré ìlà báyìí lẹ́tọ́ láìn pé ọmọkùnrin tó gbé wọ ó wá sínú ọkọ̀ tí ọkọ̀ ẹ̀ rà fún ẹ ló wá mú ọ̀sán òyìnbó ló pa á pọ̀ ló fún un mo kígbe mo wá wọn mérí pé ọlọ́run o nígbà tí ara àta tó bá mú ọ̀sán tó bá fún pa tí gbogbo omi ẹ̀ jò lọ kí lára alẹ́ fẹ́ mu. wọ́n ní mo máa ń sọ fún yín ẹ má máa stress ara yín ẹ ti ń dàgbà. jẹ́ kí n tẹ̀sí ara mi jẹ́ kí n tẹ̀sí ara mi. ọkọ mi tẹ̀sí ẹ̀ wá ń sọ ẹ̀. ó mọ̀ ọ́n pa ẹ̀ ó mọ̀ pé mò ń ṣe é. ire ah! ire jẹ́ kí n tẹ̀sí ara mi jẹ́ kí n tẹ̀sí tí mi bá tẹ̀sí àwọn yẹn gan bá mi jà kí ló sọ mi gbọ́ ẹ dáadáa lẹ́ẹ̀kan. ọkọ mi mọ̀ ń pa ẹ̀ mọ́. àwẹ̀ òkú là yọ báwo ayé o ṣáì kàbùkù ni mo gbọ́ yìí ó sì mà yọ sanku lọ ó mọ̀ pé òun ṣe lóṣù àbí tí ọmọkùnrin ẹ ò tó ni. ẹ wo mú mi ẹyin gan ti kí ni tiyín pẹ̀lú tí ọmọkùnrin ẹ ò tó. àmọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ẹ́ hmm. má jẹ́ kí ibi tún wá mi wá ah. ìwọ ni ire tó wá mi wá tí wọ́n fi gbé àga síbi tán tó lé fún mi má jẹ́ kí ibi wá mi wá àgbà tí wọ́n tún padà sí ibi tí mo ti lọ ń sun lé onígbàgì pọ̀ ìyá ni ó pa mí yẹn yóò nípa yín lágbára ọlọ́run. takọ̀ jọ ọmọ máa bẹ. ẹ wo ẹ dìde. mo bẹ́ẹ̀ ni. ẹ dìde jàre. jọ ah. wo bí ìṣàrẹ̀ kan mọ́ òǹrè mo gbọ́n ra jìgì kú ṣàlọ́ kú ṣàlọ́ lọ́tọ̀ mi mo gbọ́n ra jìgì kú ṣàlọ́. ẹrù mo ti gbọ́ tó bá wù ní kẹ̀dẹ̀ fún mi ẹ jókòó ebi ò sọ pé torí mò ń ṣàárẹ̀ náà ló fi ń ṣe àgbèrè káàkiri àgbèrè ti dópin àárẹ̀ ti lọ ibẹ̀ mọ̀mọ́ ń bàjẹ́ hmm. o mọ̀ ṣe débi tí ó máa lọ wá mi èépẹ́ bàjẹ́ tó o bá lọ ká ara ẹ̀ mẹ́ńkọ́ yọ sórí ntọ́lọ́run fún wa yìí bí wọ́n bá ti ń padó paapò panú ẹ̀ ni wọ́n máa fọ́gi ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ògì ilé ọmọ sán. pálẹ̀ àtọ́lá ẹ rama àyẹ̀lá pọ̀ ah, ẹ̀ka bẹ́ẹ̀ ah, ẹ̀kújọ mẹ́ta báwo ni àyè tẹ́wà lásán. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó yẹ kó mọ̀ pé èèyàn mi ni ẹ èèyàn mi ni ẹ big boy ti dé gan o má máa ṣe bẹ́ẹ̀ káwọn ọmọbìnrin kiri o láéláyé kókò ọdún mọ̀ wíyẹ ló ṣe kókó. àárín ìwọ pẹ̀lẹ́ ti tó bẹ́ẹ̀ tó ń pe bọ̀dá kìíní kan bọ̀dá dọ̀là dọ̀là. náà pàdé mi lélẹ́ yìí. ẹbílẹ̀ ẹbílẹ̀ ẹbílẹ̀. ó ṣì wọlé lọ. ẹbílẹ̀ ó ní wọn tó wọn kan. ẹ pẹ̀lú àwọn ọmọge o. ṣé o rí ọ̀wọ́n yẹn mo sọ pé kí n má lọ fún yàn lóyún tó fún yàn lóyún ní mọ̀ tẹ̀kọ́ ní mọ̀ tàfọ́ tòlótòló díndín kò sí ní tó kàn mí ìní ò fi pamọ́ lóúnjẹ lájàṣẹ. yóò padà sọ́hun ní wàá gbà láàyè ní wàá gbọ́mọ kan ní ó máa gbọ̀nsẹ̀ sórí àga tí ìwọ tó ṣàánú mi tó gbélé fún wa mi ọmọ máa de pa ẹnàpín tí ibi ló máa fi sáré. ẹ má jò lọ àjàṣe ẹ má lọ ẹ ma. adọlápọ̀ ma. adọlápọ̀ adọlápọ̀ ìtawà tó bàjẹ́ fún inú mi o òun ló jẹ́ kí n ní kó wá sórí ọkùnrin mi wà ọkùnrin mi ó wà tó jẹ́ pé yóò mọ bínú àmọ́ o lè rí lójú ẹ̀ ọkùnrin mi wà èyí wàdùwàdù ni bó bá ti rí nǹkan ni ó dára gbogbo ẹ̀ ó parí ni ó dàrú àmọ́ aṣọ òrí wọ ojú ọmí lójú gan-an ìwọ ló tún gbèsè ayé wa ṣe àmọ́ n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìró ohun sùn ń jẹun gan. kí ló ṣẹlẹ̀ kí ló dé. dàpọ̀ ọ̀rẹ́ mi ló jáde wà tó jáde ní ìpàdé ìyàwó ẹ̀ mo ní oríire ó ní òun yìí òun rí láàrin ibì kan tí wọ́n ti ń ṣe patí àwọn ọkùnrin tí àwọn ọkùnrin kún bẹ̀ tí wọ́n ṣe ń ṣe ah, ọ̀rọ̀ tó gbé wá ìwọ̀ ńlá ni o ó lè jẹ́ pé ọkọ ẹ ti mọ o tó sì gbé sínú tí òṣò kan àyà mi wá ga ṣókè gàgàgà ni ó jẹ́ kí n pẹ́ pé ọlọ́run ò ní fún mi adọ́lákọ̀ ọmọ ló jẹ́ ò ní jábọ́ lọ́wọ́ mi aṣọ ló fi bò lára ò ní bọ́ sí òwò ìrún ló jẹ́ kí n ní wa ṣẹ́rí ehm, ní tòótọ́. ó lọ èmi ò tí ì rí nǹkan tó fẹ́ burú jù ń bẹ ẹ tó ó súnmọ́ ó súnmọ́ ọ́fíìsì ẹ̀. ó rí nǹkan tó burú bẹ́ẹ̀ ó súnmọ́ fíìsì ẹ̀ fíìsì wo ló máa má. ọ́fíìsì mo ọ́fíìsì iṣẹ́ tó ń ṣe náà ni mo sọ. fíìsì ẹ̀. bẹ́ẹ̀ ni. Ah! Hmm. kò jẹ́ àlàyé ṣe fẹ́ nǹkan tó ń ṣe kó tó pàdé ẹ̀ iṣẹ́ múmọ́ iṣẹ́ jáde wọlé jáde wọlé. ó ṣì ó ṣì yọnu sí ẹ pẹ̀lú ẹ̀ tó fi fẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe mọ̀ pé ọ̀sẹ́ni tí ò ní past ṣe rí onímọ̀lọ́n ṣe máa ń ṣiṣẹ́ pípàdé èèyàn méjì pàápàá jùlọ ọkùnrin àtobìnrin hmm. ó ní nǹkan tó lọ máa fi ń ṣe. a ti pẹ́ fọlọ́. ṣe rí tí n bá ní nítorí ibi tí mo ti rí i kò mi ò ní le mi ò fẹ́ fẹ̀ èèyàn mélòó ni mo lè mọ̀ tó lè nífẹ̀ẹ́ ibi tèmi ṣe mọ̀ pé ìfẹ́ kọjá òfin ṣá. ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ni. èmi tí mo lè fẹ́ tòun ti ìwà tí mo bá lọ́wọ́ ẹ̀ àti ìrìn tí mo bá lọ́wọ́ ẹ̀ hmm. mo mọ̀ kójọ́ kan máa change ni. tọ́lá kọ yes ma. ọlọ́run yìí já ìṣirò wò. àmín. ọlọ́run ní bàtì ẹ jẹ́. àmín ma àmín. yóò mọ dáa fún ẹ o. àmín. adọ́lákọ̀ ah. gbogbo ibi tó bá ń gbẹ̀ṣẹ̀ sí ilẹ̀ rẹ̀ ni mo jẹ́ fún ẹ. àmì mà. tẹ́tà mi ó dúró tiẹ̀ o. àmì àmọ́ ẹ ṣe pó mọ́ mi o gbogbo ọ̀rọ̀ tí mo gbé sọ́kàn tẹ́lẹ̀ gbogbo ẹ ló gba báyìí gàgàrà kò sí ah. ìwò lọ́dọ̀ ti ẹ pẹlẹbẹ ló dúró. ẹ mọ̀ pé èjì máa ń kún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bp wọn náà máa máa gòkè mhm. so ti yé ìdí nù tí wọ́n ṣe kí n fi rí ara gba ọ̀rọ̀ tó bá fẹ́ wù àbí tó bá fẹ́ tóbi sí àmọ́rú èmi ẹ mọ̀ pé mi ṣe kéré mhm kò sí bí ọ̀rọ̀ náà ṣe wulẹ̀ kó tóbi kó wúwo tó èmi á tèkẹ́ easy. bíbí yẹn ní í ṣe mí mo ní í ṣe mí pẹ̀lú ọ̀rọ̀. ẹ ló jẹ ká gbogbo aláya yìí. pàpọ̀ mo dúpẹ́ o. ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. ẹ à nílùú wa ń bí wọ́n ṣe bẹ́ẹ̀ àna èmi ni mo gbọ́dọ̀ máa débi kí n máa dọ̀bálẹ̀ fún yín gbogbo gbà yín lẹ fún mi lọ́mọ ẹ̀yin lẹ fún mi lọ́mọ but mọ́mì mo ní correction kékeré kan tí ó yẹ kí n ṣe kí n tó lọ torí gbogbo ìgbà tẹ bá ti ń pè orúkọ mi orúkọ tèmi kọ́ lẹ́ ń pè ó máa ń dàbí ìgbà tẹ́ ń pe orúkọ ẹlòmíì ni mo ṣe ní kí n correct yín lórí ẹ̀ ẹ mọ̀ pé tábà dẹ̀ ń sọ̀rọ̀ lórí fóun ẹ̀ kí n fi bẹ́ẹ̀ gbọ́ mi dáadáa tó nígbà tá a dẹ̀ ríra wọn náà wọn lé ni ṣe rí orúkọ mi ò ń ṣe adọ́lákọ̀ hmm. èmi ń ṣe adọ́lákọ̀ orúkọ mi gangan dọ́lápọ̀ dọ́lápọ̀ dọ́lápọ̀ dọ́lápọ̀. Ah. Tọ́lákọ̀ Tọ́lákọ̀ má bínú. Kò sí wàhálà mà. Dàpọ̀ kò sí wàhálà mà. O ṣé o. Ẹ ẹ kí ni mo lè ṣe fún yín kí n tó wà lọ? Yọ èmi. Bẹ́ẹ̀ni, mo jẹ ọmọ ni. Má ì tí ì mú nǹkan wá, nǹkan tó wà ń lẹ̀ ò dáa, ọ̀rọ̀ gbé wà ò dọ́gba. ọmọ mi ni mo yàn ta ṣé wọ́n dàbí ìwọ dàbí kì í ṣe wọ́ ayé mi o wọ́n ti sọ bẹ́ẹ̀ pé kò sí bá ṣe máa tọ́jú ajá títí títí títí tí ò ní padà sí bèbí ẹ̀ àwọn àgbà dẹ̀ pa lówe wọ́n ní kò sí bá ṣe máa ṣe bòlò tí ò ní rúgbẹ̀ ẹ̀yìn á láyé mi. mọ́mí mọ́mí ẹjọ́ ẹ má bínú sí mi ẹjọ́ màmú oníṣẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ èmi ò bínú tààrà ẹ gangan ni mo sọ fún ẹ torí pé kí ni ẹni tí wọ́n kọ́ níkà tó hùwà ká ni ìka gangan tí ń gbé lóhùn náà fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò bínú o. ẹ ẹ ẹ ìyá dọlà pọ o ẹ má bínú sí ẹ jọ̀ọ́ mo bẹ̀ nítorí ọlọ ẹ má bínú ṣe rí òun náà o kò kù ni òun hm. àtàwọn ọ̀rẹ́ tí wọ́n àti sọ fún ti bá wọn ti bá tọ tẹ́lẹ̀ pé kó má bá wọn rìn mọ́ bẹ́ẹ̀ torí kó tún rí wọn ìdùnnú pọ́njọ ríra wọn ló fi bẹ̀rẹ̀ sí mu tí fa sìgá àmọ́ kò ní rẹ̀ ò ní wáyé mọ́ mo fi dá yín lójú kò ní wáyé mọ́ wọn àti wọn gan mo ti ní kán má jọ pàdé mọ́ rárá. ok ó dáa kò burú mo ti gbọ́ ọ̀rọ̀ ọtí yìí mi ò bínú òun ni kókò tọmọ lúàbí ẹ ṣe òun ni kó tún wà ẹ ṣe tèmi nìyẹn jókòó. ẹ ṣe gan wa ẹ ṣe wọn ní kò dúdú ẹ ṣe gan wa ẹ ṣe. kí wàá ní kí n fi ṣe yín lálejò ah òun ló máa wọ kitchen kó lọ wo nǹkan tó yà lè jẹ. ó dà kó bọ́ hmm. ǹjẹ́ wà kitchen. wọ kitchen kó lọ wo nǹkan tó yà lè jẹ. Hmm, mi ò mọ̀ bóyá mo lè rí nǹkan mú díẹ̀ lọ́dọ̀ yín náà. ẹ̀yin lè rí nǹkan tó yà lè mú. Yáàjò. Yáàjò. Mo ń gbọ́ ẹ. Èmi tó mọ̀ ń pẹ́ tẹ́lẹ̀ pé ọlọ́run ti pè mọ́ wálé padà pé ìgbà tó ti wà pẹ̀lú ọkọ ọkàn rẹ̀ ó balẹ̀ yọ ìmọ̀ pé tún jáde lọ ká lọ máa ṣe kínní mo dẹ̀ tún fura sí tó bá lọ jí òun pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ gangan ó mà ṣí nítorí pé jọ́gùn kò sọ̀rọ̀ ìfún ṣe ló ló ń tira pọ̀ ló ń tira pọ̀ ló ní ìlú ìfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ wá ṣàlàyé pẹ̀lú ẹ̀ o. wo ọ̀rẹ́ má jẹ́ ń kò possible kí married woman ó máa ṣiṣẹ́ aṣẹ́wó o kọ́kọ́ ẹ dẹ́ mọ̀ sí èmi ò gbọ́rú ẹ̀ rí o wọ́n wà ẹ̀pọ́ mẹ́ẹ̀ ti dọ́gbọ́n sí o torí mi ò rọ́kùnrin tó lè gbàrú ẹ̀ múra rárá mo dẹ̀ ń kú mọ́ àwọn ọmọ ayé ìsìn kò síbi tẹ́sẹ̀ wọn ò wọ̀ tẹ́sẹ̀ wa ò dé ẹsẹ̀ tí wọ́n kó kọjá bẹ̀. wo hmm. nǹkan tí mo kàn máa sọ fún ẹ kò sí náà kan sí mi ju chọ́ọ̀chì lọ máa gbé e lọ sọ́dọ̀ pásítọ̀ mi ká lọ gbàdúrà ká wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan torí mi ò gbọ́rọ̀ eléyìí o. ìlọ wà lọ ẹ ó ti yá. takọ àlè lọlé ìnùnà. ẹ àlè lọlé ìnùnà ti ṣú ilẹ̀ ti ṣúná ọ̀la tó bá máa ráyè lọ́la màá mú ẹ débẹ̀. kí màá láàárọ̀. torí ọ̀rọ̀ ọmọ wọ̀nyí ó lágbára èmi ò ríbi tí ọkọ ọkọ tó fẹ́yàn sílé tó ti máa aláòyàn kó lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó ègé. Ah. ìyá ìjò mo ti hmm? sọ fún ẹ pé kó o yé máa aṣọ sí ọ̀rọ̀ ọmọ mi. ṣùgbọ́n ó ń dùn mí náà ni. ẹ bí ò bá dùn mí yìí ní wàá sọ fún ẹ èwo ni kó o wá máa kà lọ pẹrẹpẹ kí ọmọ tí ń bẹ ń ṣọ̀gbọ́n ẹ kó mọ gbọ́ nǹkan tá à ń sọ ara kí ló ṣẹlẹ̀. ìjó tí ìjó ìjó ò sí lọ́mọdìyẹ tàgbà ń bí tó gbádìyẹ jẹ tí wọ́n fẹ́ lù padà mi ló lọ gbà orí mi kì í pariwo ládùúgbò pé mi ló gbà ọmọ ẹ̀ ṣàṣàwọ̀ ìyàwó ilé ó ń ṣàṣàwọ̀ kí n tiẹ̀ náà. ṣe fẹ́ bu Uh, let me say, I don't need much introduction. As you all know me, my name is Wakewad. We are friends, so no need for introduction. And uh, right about now, it's time for us to go to the next section. Of the and trust me, it is a so guys permit me to introduce the celebrant my friend Olamileko so open the door. so. My G. Let Olamide go open the dance floor. Yes, yes, yes. Omojo. Omojo. Amarusin. Good evening, ladies and gentlemen. Um, I really appreciate everyone of you and I really appreciate you for real. Coming to grace the occasion with me. Um, to my wife, thank you, ma. <laughs> to my beautiful neighbor town family. <laughs> I really appreciate every one of you. Hmm. To my friend, my handsome friend, <laughs> Honorable Dolly Money. àfi tí n bá pè tí n bá pè gan awa òṣègùn um, àjọṣe wa kò ní í bàjẹ́. Um, Thank you very much, my handsome friend. I call him my Ramsey Noah. <laughs> yeah, he might be a fine boy, but oh, I really appreciate every one of you. Thank you very much. Thank you very much. And thank you. Thank you. Um, lórí ti ijó yẹn, èmi But anyway, I will try. <laughs> Boy. Okay. ṣe lónìí yìí o ti máa ní odò mi rọ mo pa o ah, ah, báwo lèmi àti ìyàwó mi ó ti lọ sí patí tó wà rọkùnrin mi kò tún wá ní jókòrin lásán yóò jẹ yóò jẹ lára àwọn ọ̀rẹ́ mi wà á máa bá wọn jójó wà á máa bá wọn jójó wà á máa fọwọ́ ra wọn ní gbogbo ara wà á máa fọwọ́ ra wọn ní ní ní ní ní nídìí ah, irú eré irú ìjọ́wò lẹ́ ń jó irú ìlú wo náà lù tó tó ká lára tó gbogbo yẹn ó dùn mí o ó dùn mí mi nípa ọ̀rọ̀ fún ẹ o ó dùn mí gidi gan ni o. lóòótọ́. ṣé mo lè fi ẹsẹ̀ débẹ̀ ni. kí ni mo ṣe téèyàn kò ṣeré torí pé mo bọ́ra ẹ̀ jó ló dẹ̀ wá ń kàràmọ́ ló ń kàràmọ́ kò ó ń kàràmọ́ ẹ̀ kò ní mínì náà. o mèrè pé kí ló special bẹ́ẹ̀ ṣé aráàta lẹni tó ń bájó ni and tó bá tiẹ̀ jẹ́ aráàta gan ló ń bájó gan ṣé kì í ṣe pé kì í ṣe pé ó yẹ kó máa wò mí lórí ìlú kójú ṣe kó kárẹ̀ tiẹ̀ máa ṣe bákan bákan ni. tí ẹ dúró náà mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ eh. tó bá jẹ́ pé mi àti ẹ̀ lájọ jáde tí ọ̀rẹ́ ń bá mi jó bẹ́ẹ̀ ṣé ó máa complain báyìí ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àwa bá ẹjọ́ tá a bá jọ jáde abẹ́ ẹjọ́ títí títí a máa fọwọ́ tẹ̀ ní gbogbo bi a máa fọwọ́ tẹ̀ ní gbogbo bi tí òye kó máa fọwọ́ tẹ̀ rárẹ̀ orí ọ̀rẹ́ wo orí burúkú lèmi irú ọ̀rẹ́ orí burúkú lèmi àtẹjọ́ sí ọ̀rẹ́ mi wo náà ni wọ́n ti òdì ìwòde tó tí ó bá mi dá gbogbo rough play bẹ́ẹ̀. wo wo wo bébí wo ó ti tó ó ti tó jọ mo bá bẹ̀ kí ló dé gan-an ah ah, ah èmi mo nára mi náà ọ̀rọ̀ tó bá wù mí mo lè dá nǹkan tó bá wù mí mo lè ṣe tí o kò ní mí nì o dẹ̀ wàá mu kọ́kọ́kọ́kọ́kọ́ ṣé torí ẹ̀ ló ṣe park sí bíbá ẹ̀ tó lọ mọ́ wọ́n jẹ́ ká máa lọ. ọwọ́ ajé. ọ̀rẹ́ ọ̀rẹ́ ojú tí ọ̀rẹ́ mi lànà ojú òtí ẹni ẹgbọn bọ́ọ̀lù lójú tì í inú ìlú tiẹ̀ surprise. ká tiẹ̀ sọ pé ìlú òyìnbó kan ló wà àbí ẹni tó tẹ̀ dé airport yìí ó yà mí lẹ́nu gan. ẹ ká tẹ̀ sọ pé òkè pé lóyìnbó kan ló tiẹ̀ wà pé ọ̀rẹ́ ẹwọ́ ọ̀rẹ́ wa wọn á fi ìyàwó ẹ̀ fi ṣe lálejò but oh, no it's not like that ìwà tí wàá mi rí wù lánàá yẹn ìwà tí ò dá ni kò ń ṣe ìwà ìwà pálapàla ni. Ah! wo dọ́là pọ̀ sórí tí girlfriend ẹ̀ wà bá sọ̀rọ̀ ìwọ ọgbọ́n ló yẹ kó bá sọ̀rọ̀ because ìwà tó wù lánàá ìwà ìdójútì ni ó dẹ̀ ń dójútì wà ó ń dójútì wà <laughs> ṣé gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ ti tán àbó sì kú tẹ́ fẹ́ sọ. ṣé ọ̀rọ̀ tá sọ yẹn kò ṣe ọ̀rọ̀ pé kò tó torí láti bá ẹ sọ̀rọ̀. ẹ jọ ẹ jọ ẹ jẹ́ ká wò báyìí kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọ tí ẹ̀ ń darúkọ tẹ̀ ń kórè ẹ̀ yìí kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gangan kò ah, ah. yé mi ni ah, ṣé dídì wà nù kí n gbé ìyàwó mi kí n gbé lọ sí patí then kó fẹ́ jó kó kàn wò pé à ọ̀rẹ́ mi kan kó ń bá jó ìsàrà àtà ló ń bá jó enjoyment ni. Ah, ó enjoy ara ẹ̀ uh-huh. enjoy ara ẹ̀ ló ń tọ́ bọ̀ tó ń gbá. Ah, ah, ó ń káàtì fọ́ọ̀n ni. fọ́ọ̀n. ó ti kinní tó ẹnu fọwọ́ gbá. tó tó. mistake nìyẹn o mistake nìyẹn o. Súkò ti sọ ó ti sọ ó sọ pé ò ní gbọ́ akọ sọ̀rọ̀ lásán ni pé ò ní gbọ́ ò ní gbà òun bá ẹ ló ń wù yẹn yes now àtàyè sọ̀rọ̀ tó kàn sọ pé kò tó kọ̀ọ̀kan dá wa dànù bí pé kò dáhùn sọ ò ní mínì Súkò ti sọ náà yẹ. so Súkò ti sọ̀rọ̀ mi kí ló máa ń ṣe bọ̀bọ̀ Súkò yìí náà kí ló máa ń ṣe gangan ah! bóyá eré tí yóò pa òròyé orí ẹ̀ ti dàrú ah, ah. kò mọ nǹkan tó ṣe rárá ó ti lè sọ̀rọ̀ jù bóyá wà yẹn kò sí kankan lórí zuko kò sí jackson lórí ẹ̀ orí ẹ̀ fún yẹ gangan ni èmi àti ẹ̀dẹ́jọ àtijọ́ àtijọ́ àtijọ́ tẹsẹ̀ bọ́ kan bọ́ tòkòtò kan náà. wà á nù wà á nù dọ́là pọ̀ wà á nù jẹ́wọ́ fún mi o kì í jẹ́wọ́ fún wa ṣé gẹ́yìn ṣóògùn ló lò fún mi. ṣóògùn ló lò fún mi because problem ẹ̀ ò yé mi kí ni problem ẹ̀ lọ. Táíwò ṣóògùn ló lò fún mi. Táíwò. ọ̀ndẹ̀ lọ́hùn ṣóògùn ló lò. ẹ má ẹ má wàá yín sọ́ọ̀tì nínú ọ́fíìsì mi mo bẹ̀ yín ni o ẹ má insult mi nínú ọ́fíìsì mi o ọmọ wo ló ń lòògùn fún mi ọmọ wo lẹ́rí tó lòògùn fún mi ṣé ẹ bá nílé babaláwo ni abẹ́ bá nílé oníṣègùn tó fi ń lòògùn fún mi ẹ wo gbogbo nǹkan ló yí padà o báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nǹkan tèmi o ni mo ṣe ń lo yẹn èmi ni mo ní láìpù mi. Táíwò wọ́n ti gẹ̀ẹ́tì wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ hmm. wọ́n máa gẹ̀ẹ́tì ẹ̀ kò ní máa sọ̀rọ̀ báyìí àwọn ọgbọ́n tó ń sọ̀rọ̀ wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ o. ẹ wò mi ò náà get mi but wọ́n gẹ̀ẹ́tì mi right mi ẹ̀yin náà get wrong níyà ah. bẹ́ẹ̀ ṣe ń wo yẹn airtime yẹn ti ń lò tán lọ o two minutes more two minutes nítorí ẹ ẹ mọ̀ pé ẹ ti ń ṣe bí oníranù ẹ̀yà ah. ẹ̀hẹ́n iṣẹ́ ò kayín lára ni tíṣẹ́ bá kayín lára ẹ̀ ń mọ̀ pé ní ni Monday òun lè wá gbéra nù lẹ́ ń gbé kátikáti gbéra dáradára wá lèmi tí mo tí mo ń ṣe business meeting lọ́wọ́ pẹ̀lú àwọn client mi wọn á pẹ́ǹdì yẹn síbẹ̀ láti wá àtẹ́ǹdì sí ẹ bẹ̀rẹ̀ sí sọ pálapàla lẹ́nu. ọ̀rọ̀ ẹ ká wa lára ni tó ìlà yìí wá láàárọ̀ ẹ tá a bá bá ẹ sọ lè ní ìgbà láti wẹ bá ẹ sọ. ó ti wá yé mi báyìí ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí èmi àtàwọn ọ̀gá yín mo mí pé èmi àtàwọn ọ̀gá yín níbi iṣẹ́ yín ó níbi tèmi àti wọn ti jọ máa ń pàdé lókè ẹ̀yin ò lè tí ì débẹ̀ kò ní yé yá màá ní kọ́yìn increase iṣẹ́ yín lọ́fíìsì yín dò màá tún sọ increase salary yín kó má dàbí pé tẹ́ bá bísì tẹ́ ti gba promotion kọjá èjì yìí ṣe fẹ́ gbọ́ ẹ̀ ní ráyè rádaràdà tẹ́ ń ṣe kiri kódà ẹlòmínú yín a ṣiṣẹ́ láti dé báyìí a ṣe wọ night a ṣe overnight dàárọ̀ a tó wá continue láì lọ lílọ wẹ̀ rubbish. ọ̀rọ̀ yá mi rò ó ṣùgbọ́n mo bọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ ò ká wa lára ìgbé àtúnlówó àwọn. time up please time up. next a sì wà ń bí ah, ah, eh, ah. yín náà wà ń bí èmi orí yín mọ̀ mú láwọn èèyàn tó bẹ́ẹ̀ tẹ̀mí bẹ́ẹ̀ àtẹ́ǹtì. next. àti ọba steve àti ọba tó ń bá. ó dàbí pé ọpọlọ yín ti ní táàkì. máa ṣe rádaràdá káàkiri wọ́n kàn gùn wọ́n gùn ìgbẹ́ yẹn kàn gùn kéèyàn kàn gùn kó má lù ní ọpọlọ rárá tí yẹn bá ga yẹn máa ń lọ ọpọlọ pẹ̀lú gíga yẹn o ṣe bébì. kò tọpẹ bó ṣe mú tíra. ẹ eh, in fact o try bàjẹ́bàjẹ́ eh. tí bá tún rí nǹkan tí mo lè fi qualify pé o tún try more than bí mo ṣe expect sórí tẹ́lẹ̀ èmi máa ń fojú ọmọ kékeré wò ẹ́ ládùúgbò ni. seriously. wàláì mi mọ̀ pé o good bye torí èmi ṣe ń ta sí ẹ̀ but nígbà tí mo confirm ẹ̀ tí mo test ẹ̀ ah fact mo rí kó try gan mo kàn wò ó kéré lójú ni ẹrù wà ń sálẹ̀ gbọ̀gbọ̀. ó wà ń lẹ̀ gidi ni o ẹ nà ẹrù wà ń lẹ̀ nù ẹ̀yin ẹ̀kọ́ máa yẹ síta láti pè mí anytime tẹ bá ti need mi mo ti wà prepared already. really sure. kò sí problem bọ̀ má bínú owó tí mo fún ẹ kéré má bínú. owó bíi báwo. owó kọ́ ni mo wà concerned about. ẹ nà nǹkan tó wà ń sàlẹ̀ yẹn gangan ló ṣe kókó sí mi kò sí problem. Oh yeah, no, sí wàhálà ẹ ti take care. Eh? all right all right thank you. all right be safe ẹ. Eh? alágbára gbàdúrà fọmọ rẹ lópin gbogbo kalẹ̀ dúpẹ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ẹ kú ìjókòó. ẹ kọ́kọ́ kí ọ̀rẹ́ yín wípé ó mú yín wá lásìkò yìí. ẹ ṣe tó gún mi àbí. kò máa tọ́pẹ̀ tèmi mo sọ fún ẹ pé gbogbo òkè ìṣòro ẹ pátá tó bá fi lè fi ẹsẹ̀ wọnú ṣọ́ọ̀ṣì wa yìí gbogbo ẹ ló máa di pẹ̀tẹ́lẹ̀ o. ìránṣẹ́ tí ẹ torí ẹ̀ wá yìí ó ti kẹsẹ̀ bọ́ àgbìyàn èèrùn. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bí ìgbà tí èèyàn gbé ẹrù tó wúwo rù. olùṣọ́gùtà ẹ lè máa láti kékeré ẹ̀ bó ṣe wà yìí kò gbẹ́ òkan lérí báyìí èmi ni mò ń kiri ńgbà yẹn bàtí ìyá pọ̀ fún mi mò ń kiri ni kò gbẹ́rù lérí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nǹkan tí pásítọ̀ sọ kọ́ nìyẹn mm-hmm. tó o bá gbọ́kàn sọ wàá béèrè lọ́wọ́ mi. anago hàn ah. ṣe rí ẹrù yìí fúnra ara ẹ̀ ló fi ọwọ́ ara rẹ̀ gbé ẹrù. mo ṣe bẹ́ẹ̀ kọ́ problem jẹ́ bẹ́ẹ̀. ìṣòro yìí ìṣòro yìí. oníṣòwò kan olówó ló fẹ́ ṣé oníṣòwò ni òṣìṣẹ́ ha ṣé ò wálé wa ni àbí ò lọ sọ́dọ̀ wọn. mo mọ̀ pé kò ní ṣòro bọ̀ ó mọ̀ pé ó yé mi àti ẹ jẹ́ kí pásítọ̀ sọ̀rọ̀ wọ́n máa ṣàlàyé ó máa yé ẹ ń sìn ní sùúrù. o lè má ní ìṣòro owó kó má ní ìṣòro ọmọ ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ hmm. ó ní ìṣòro tó ń bá ẹ̀mí ẹ̀ jà tó ń jìjà gùdù pẹ̀lú àwọn ìṣòro wọ̀nyí àfọwọ́fà ara rẹ̀ ló fi gbéléra ẹ̀ lórí ó wá ń gbìyànjú àti sọ kalẹ̀ báyìí kò ṣeé ṣe fún. tí n bá gbọ́ yín tó yé mi díẹ̀ ẹ sọ pé ìhun ló lọ gbé ìṣòro wá tó wá jà pẹ̀lú ọkàn ẹ̀ ó ń da ọkàn ẹ̀ láàmú ó ń da ara ẹ̀ láàmú ó ń jìjàgùdù pẹ̀lú ẹ̀ kò tí ì bọ́ nínú ẹ̀. kò dààmú kan. Hmm. ṣẹ̀rí tó bá di wípé ẹ bá tẹ̀ nínú dáadáa ẹ mọ̀ wípé ó ń dààmú nǹkan ń da ọkàn rẹ̀ láàmú ogun ẹ̀mí ń bá a jà. mi tẹ́lẹ̀ kù bàtí olóyún. ọ̀rọ̀ yín ti wá yé mi ọ̀rọ̀ yín ti wá yé mi tí ẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó máa ṣe àlàyé fún yín wípé nǹkan kan wà tó ń dùn òun lọ́kàn. má bínú alàpá. ọ̀rọ̀ yìí ti yé mi irú yín máa ń wá sọ́dọ̀ wa a máa ń wá sí lẹ́vù yín ni tá a bá sọ̀rọ̀ tó bá tóbi àtúnwá sọ́dọ̀ ta ọmọ kéékèèké náà bíi ọmọ primary ṣe wá rí ẹ ní láti mú ọmọ yẹn débí tẹ́ ẹ bá mú un débí a máa ṣètò àdúrà fún ó dẹ̀ gbọ́dọ̀ wà ní abẹ́ ààbò nílé ìjọsìn wa ń bí. kí ni jẹ́ lábẹ́ ààbò. nǹkan dé nǹkan dé. abẹ́ ààbò àdúrà deliverance. ṣe wá rí tí ó bá ti lè ṣe eléyìí gbogbo ogun tó ń jà pátápátá olúwa ṣẹ́gun. àmì igun kan ò ní jà <laughs> àmì. ṣe wá rí tẹ́ ẹ bá sọ fún wípé ìbílẹ̀ mu bọ̀ kò ní wà o. Ah, ah. kìí kàn wọ sí mi lẹ́nu yóò tẹ̀lé mi wá. ó máa kan eléyìí kì í ṣe òun náà ló máa fẹ́ kọ̀ nǹkan tó ń gbénú ẹ̀ ló máa jẹ́ kó kọ̀ ẹ kàn mú jáde bí ìgbà tí ẹ fẹ́ kó tẹ̀lé yín lọ bìkan àlàáfíà fún yín ẹ ṣeun elusion bitter ẹlẹ ẹ pẹ̀lẹ́ ṣe rí bẹ́ẹ̀ bá mú wọn jáde ẹ mú ìwé pélébé lọ́wọ́ ẹ má bá wọn kọ sí. Ah. etí ò dùn mí nǹkan gbọ́n tún wọn ni. a ti lọ síbẹ̀. síbẹ̀ àdẹ̀ ti ṣàdúrà fún wọn sá. wọ́n ní ká kí yín pé lórúkọ jésù kristi iṣẹ́ ìránṣẹ́ yín á máa tẹ̀síwájú sá. àmín àmín ẹ ṣe ẹ má bínú torí mo rántí gbà yẹn tá a mọ lọ ṣọ́ọ̀ṣì ní àjàṣe pẹ̀lú ìyá mi àwọn kan wà tí mò ń gbé ilé ìjọsìn tí wọ́n mọ̀ ń pè wọ́n ní àwọn ọmọ navy ṣé àwọn ọmọ navy rèé. ọmọ air force. àti pé kí ló. levite àwọn ọmọ lefi náà ń pè kì í ṣe navy. àwọn ọmọ navy. Mm. ẹyin máa ló ti. ẹ pẹ̀lẹ́ ọmọ navy ẹlẹ. ohun tí mo fẹ́ràn nípa yín ni pé bẹ́ẹ̀ tiẹ̀ ní etí yín ò di ẹ̀ẹ́gbẹ́dẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́kẹ̀ẹ́ ẹgbẹ́ àyòjú ràn <laughs> ẹgbẹ́ ojú mi àtò ẹni kọ́mọ yẹn wá bí olúwa gbàdúrà fún wa. mi gbé wa ẹ ṣe hmm. ẹ ṣeun ṣá ẹ pẹ̀lẹ́ Ọlọ́run sagbára di dọ̀tun ẹ pẹ̀lẹ́ ẹ ṣe tí gbogbo kan nìyẹn máa ń sọ ni dọ̀tun kọ ẹ ṣe dáàdì. a ti sẹ gbẹdẹ a ti yà sí làbí sẹkẹdẹ ọyí táàrù wẹrẹ wọnú kí ọkàlẹ ah, yẹ mo gbé sẹtí ọgá mi kí wọn mọ náà ẹ eh, ọ̀dà bí kò tiẹ̀ èmi mo ṣe lórí bẹ́ẹ̀ni bí oògùn ló lò fún mi ni wọ́n mọ̀ ọkàn ní ní pè mí Ṣètìù mo bá ara mi bẹ̀ ni mo bá ṣẹ́ lọ Ṣètìù dráìvà dráìvà mo wà lójijì tí mo tẹ́mi fi owó ara mi gbà dráìvà tí mo fi owó ara mi gbà òre ah, ọ̀gá òre máa sọ̀rọ̀ ṣe o òre máa sọ̀rọ̀ ṣe o nípa tó ń fẹsẹ̀ rìn mo fi gbà ẹ́ fún tó mo gbà fún bá mi wà lórí bẹ́ẹ̀ dàbí àbí àbí sẹtíù sẹtíù sẹtíù yáà ó fẹ́ sórí ọ̀nà ẹ bá dàrá o. ó yá kó sì bọ̀tà kó sì bọ̀tà kó sì bọ̀tà kó sì bọ̀tà kó sì bọ̀tà kó sì. ó ti sàpọ́ǹtì ní ọlọ́run ó ti sàpọ́ǹtì ní no no no no no. kí ni mo wà disappointed nínú ẹ̀gbọ́n mo mo dis oh my god ah mo disappoint mi o mo disappoint mo disappoint driver driver ẹ tí èmi sanwó fún wá mi rí wá mi rí driver mi driver tí mo gbà fún ẹ ha ha. Sẹ̀tíù tí mo mọ̀ Sẹ̀tíù tó jẹ́ pé tó jẹ́ pé kò sí tí ò lè mu ó máa mu jẹ̀dí á mu mábùrọ̀ mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn mọ́ra wọn Sẹ̀tíù Sẹ̀tíù á ti bọ́ ọ́fíìsì yìí Oh my God. kún fún àdúrà gidigidi ìjọ tẹwà yìí àdúrà ló fi sọ ìjọ yìí kalẹ̀ hm? bí àwọn apọ́sítélì láyé àtijọ́ bọ́ ṣe gbàdúrà bẹ́ẹ̀ là á ṣe gbàdúrà praise the lord hallelujah sister kini ẹ̀yin ẹ̀ ń wá sí church dédé o ẹ̀ ń wá church dédé kò dẹ̀ da ẹ̀ borí ẹ̀ ṣe bí ọmọ ọlọ́run ẹ̀ kọ́ lè má ẹ̀ kọ́ lè mọ́ mi dáàbì gan wọn ò sí lára wọn. wọn ò sí ara wọn bọ́ ah, wọn ní pẹ́ díṣà. àlùtọ̀ ni wọ́n sọ fún mi mo pè wọ́n lórí fóònù mi ní báwọn pé máa bá yín. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ṣé mọ́mí tí kò ń ṣe ọmọ rẹ̀ ń tẹ̀ sọnù ọwọ́ ọlọ́run á lágbára ah, ọlọ́run ìgbélé tó dẹ̀ wá ṣe ń bíbí yìí bó ṣe wá kọ́ lọ́sẹ̀ máa padà lágbára ah, ọlọ́run. ẹjọ́ ẹ kó lágbé bá jí sí wa náà ẹ jókòó ẹ má wọrẹ lè gbé síbẹ̀ mọ́ mi. bí àgìbì ti bá wo náà ẹ kò ní kí n tẹ̀lé yín débi kan ẹ bá máṣọ méjì mẹ́ta tí mo rò pé òtẹ́ẹ̀lì à ń lọ. òtẹ́ẹ̀lì ilé olúwa ni ò ń lọ. ẹ jókòó máa ẹ rà mà ẹ kú jókòó mà. dúró bẹ́ẹ̀ ọ̀tọ̀ rárá ọ̀rọ̀ rárá ọ̀tọ̀tọ̀ là ń jẹ̀gbá ọ̀tọ̀tọ̀ là ń jẹ̀múmú bí lákọ̀sí bá kọlà ìgbín tó sẹ̀mí lánàá ńkọ́. ìwò lẹ́jẹ̀. ọgbẹ́ náà wà wá wojú ẹkùn. ọgbẹ́ jẹ́ mi. ọgbẹ́ jẹ́ o. ọgbẹ́ jẹ́ mo náà sàní ẹ̀. ṣé bẹ́ẹ̀ fọ́bìrì mọ́. ẹ pàdù yín mọ́ ẹ pàdù yín mọ́. ẹ ẹ lànà fún mi ẹ fún mi lọ́wọ́ tèmi ẹ jẹ́ kọ́ mọ lọ́wọ́ ọmọ lọ. ọkùn mú. ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ẹjọ ẹjọ bàbá ẹ gbé fóònù yín ẹ gbé fóònù yín ha ó ga o. ọmọ yìí sọmọ àlè dọlápọ̀. hello hello sir ẹni bó lẹ fi fóònù sí látẹ̀kan mo ti ń pè yín ti pẹ́. ẹ mọ mọ bínú sí mi bó ṣe ń pè mí látàárọ̀ ẹ mo wà lé agbára lọ́wọ́. ah ó dáa ẹ mo ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ ni láti bí ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin kan sìn mi ò fojú kan iré wa mi rí o. o ò fojú kan láti bí ọjọ́ mẹ́rin ọkàn rẹ sì balẹ̀. ẹ mi ò rí mi ìmọ̀ bí tó gbà lọ. ọmọ èdè ọmọ nídìí ọmọ alágogo dẹ̀ ṣé bí mo sọ fún ọ pé ìwọ àti ẹ ẹ jìnnà síra yín ẹ̀yin náà mọ̀ pé tí màá ti lè fi ojú kan eré wá mi rí báyìí wàhálà ń wá mi bọ̀ o wàhálà tún wá mi bọ̀ nú o. wò ó jẹ́ ń bọ́ sòótọ́ rọ̀ ibikíbi tó bá mọ̀ pé o lè ti fojú ara rẹ kàn ibẹ̀ ni kó máa lọ báyìí o torí pé tó bá ti lè lé bí ọjọ́ méjì sí mẹ́ta sí ntọ́ bá tẹ̀yìn ẹ̀ jáde kò sí tèmi bẹ́ẹ̀ o kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kàn gbọ́ tèmi ni àní ó dàá mo lálàá kan àlá tí mo lá àlá gangan gangan gangan ló ń bà mí lẹ́rù ó ń bà mí lẹ́rù gidi gan ìyẹn ló jẹ́ wàhálà ń rúgbó bọ̀ gidi. àní kẹ́ ẹ bá mi fi ifá. kẹ́ ẹ bá mi fi fà wálé ẹ ló ń fa fún. akínbọ̀ béèrè lọ́wọ́ àrùn mọ̀lẹ̀ ṣé kò sọ fún oko tó bẹ̀rẹ̀ rẹ̀ ni ó jọ bí ẹni pé mi kò níṣẹ́ bó bá wù ọ́ wà bó bá wù ọ́ ìwọ mọ̀ wà bí nǹkan bá ti tẹ̀yìn ẹ̀ jáde mọ́ ọ̀dọ̀ mi o kò jù bẹ́ẹ̀ lọ ó dàbọ̀. ẹ ló sà ẹ ló sà wàhálà dé sáyé mi báyìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wàhálà ń rúgbó gidi ni. ìrẹ́ ni dọ̀nẹ́. bẹ́ẹ̀ni sà. ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ nínú ilé ọlọ́ọ̀lẹ̀ wa ẹ ti wọ́n wájú ọ̀tà síta ire. dáàdì ṣé ni mo wẹ̀ tán tí mo wọnú ilé mo bá dẹ̀ rí mo rí i pé èèyàn kan ń ká kọ́tìn mo bá dẹ̀ ní kí n débẹ̀ mo kó mo pàdé padà gbà tó tún yá mo tún rí i pé kọ́tù yẹn tún kálẹ̀ lẹ́ẹ̀kejì sí mo bá tún débẹ̀ mo tún pàdé padà mo bá dẹ̀ wọ ṣòkòtò mi mo bá dẹ̀ ṣàrí sista eré tán ṣe wọlé tọ̀ mí wá nìyẹn náà bá dẹ̀ sọ pé o àwọn làwọn ń ká kọ́tì o ní pé ẹ àwọn rí mi gbà tí mo múra mi ì pa ẹ̀yìn mi dáadáa àwọn fẹ́ bá mi pa mo bá dẹ̀ sọ pé sista eré wá mi rí yàrá tẹwàá yìí yàrá àwọn ọkùnrin ni obìnrin ò kí ń wọbẹ̀ ẹ wò dáàdì ṣé mo dẹ̀ rí tán ti ń fà mí ṣòkòtò bá dẹ̀ sọ pé kọ́lọ́n kó bá ogun èṣù wí ọlọ́ dáàdì tí mo kàn rí ni pé sista ayé wa mi rí bẹ́ẹ̀ bá mi ṣe panṣágà ni o. ẹ ẹ ẹ ẹ jọ ṣé ìyẹn ni gbogbo yín náà ń pariwo sí. alagbakan bẹbẹrì bẹ́ẹ̀ náà sọ pé bẹ̀rẹ̀ sí ń ṣe àgbèrè àwọn yẹn lọ fẹjọ́ èṣù alàgbà sọ pé ká ṣe olókùn tàpá èyí tí ò ṣe wẹ̀ yìí èwo ni ò ṣe wẹ̀ yìí ni kò ṣe olókùn tàpá. Ah, ah, mọ́mì ṣé kò tẹ́ máa sọ nìyẹn. ogun ni ó pẹ́ tí o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni lọ́nà. ẹ má gbé ogun yẹn wá bá. ogun ni ó pa. ìwé rẹ ni kò má dà sí ìrẹ má dà sí ìdájọ́ gidi làwọn fi sílẹ̀ hmm, ìdájọ́ gidi ni. ọ̀dẹ̀ ni ẹ́ aṣọ òtí ẹ lé ah. ìwọ mo fi ẹ pé kó wá ṣe ah. ó dẹ lọ ń sá kiri bí ìbílẹ̀ ọ̀dẹ ah. ni ẹ tó bá jẹ́ lábẹ́ tẹ̀mí yé mo jẹ́rìí àwọn ọmọ mi eh, eh, eh, wọ́n ti ṣe kárakára. orúkọ tó fẹ́ jẹ́ náà ni o pè yẹn hmm, orúkọ tó fẹ́ jẹ́ náà nìyẹn sórí a máa yanjú ẹ̀ lẹ́nu má bínú sí wọn má bínú um, brother Michael wà ń bí brother Michael wà náà ṣe rí. ẹ jẹjẹ nínú olúwa láti bọ́ ṣe fẹ́ fa kínní mi lẹ́ẹ̀kan náà nìyẹn. Èmi náà la máa bẹ̀rẹ̀ sí ní yanjú ẹ̀. Ẹ tètè ẹ tètè ẹ tètè ẹ tètè ẹ tètè. Sista Ire ẹ ẹ jókòó báyìí ẹ jókòó báyìí ẹ jókòó ẹ jókòó ẹ pẹ̀lẹ́ a máa yanjú ẹ. ẹ gbà mí o ẹ wá mi rí ń kọ́ báyìí ẹ ló ah, kọ́mọ yìí ó gbé fóònù gbé fóònù kí ló tó ń ṣe báyìí ẹ mi ìgbà gbọ́dọ̀ wá wá mi rí tì mi ìgbà gbọ́dọ̀ wá máa yí tì ha mo dáràn mo dáràn. Olú ti mú mi nínú èsì. Olú ti mú mi nínú èsì. Mo ní mo fẹ́ gbélé ìgbà báyìí torí ọ̀dọ́ mi. Láti wà ṣùgbọ́n wàhálà ti wà o. wàhálà kí ló tún wà. wàhálà máa wà o. báwo má gbé condition mi wà bá o o mọ condition mi wà tẹ́lẹ̀ o má gbé nǹkan mi wà bá o kí ló ṣẹlẹ̀. o lè kó yíyá tó omi dé báyìí sí pé kí n ti dé báyìí o. ẹ eh, kí ló ṣẹlẹ̀. company láti seal agreement pé ọjọ́ friday láti àjọ friday láti seal agreement pé kò sí nǹkan kan pé àwa la máa gba iṣẹ́ yẹn. ok mi débẹ̀ láàárọ̀ yẹn síbẹ̀ ìkọ̀lọ́ check o káà ayé mi bàjẹ́ ó parí pátápátá no no no no ee mo ti mọ̀ mo ti mọ̀ pé àwọn nǹkan tó máa máa ṣẹlẹ̀ rí mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀. ọ̀la pọ̀ ní sùúrù má sọ̀rọ̀ òdì sára ẹ̀ o iṣẹ́ ṣe pọ̀ tàbí ayé mi ayé mi ayé mi finish. iṣẹ́ ṣe pọ̀ tàbí ṣe oh. náà ló ti gbàgbé náà ṣe níbi iṣẹ́ mẹ́ta tá a ti gbà náà ah, ó lè ti ṣọ́pá àná máa gbéṣẹ́ yẹn fún àṣọ ah, fọ́kàn ẹ̀ balẹ̀ má ṣe rẹ̀ léṣe náà lórí lórí kíni ah, ní sùúrù o ẹ̀yìn afa kí o jáde pa àwọn tọrọ sí báyìí sí kí ẹ ti wà sílùú báyìí. mo ti pè wọn o àwọn èèyàn tó ní kí n pa wọn lọ́la wọn ní kí n pa wọn lọ́la àwọn tọrọ àti tọ́jú pé wọ́n máa ń bẹ̀ mi gbéṣẹ́ fún mi ni wọ́n á dẹni tó ń pò sí mi kí n pa wọn lórí kí n pa wọn lọ́la. Ah! tèmi bá mi pátápátá. so no. parẹ́ balẹ̀ má gbàgbé àwọn tọrọ sọkọ mi tá sọ yìí tó máa ti rẹ́lò mi àwọn tẹ̀lé rẹ́lò mi àwọn náà máa ń gbéṣẹ́ fún náà always so kò sí nǹkan tó kọ àní àní òsì ń àwọn la iṣẹ́ tàwọn tàwọn tọrọ sìn so kó fọpẹ́ balẹ̀. Ah. níbo lọmọ ilé wa o níbo lọmọ ilé torí bọba ìdúró. ọmọ òtún nìyẹn. gbogbo bẹnu sọhún bẹnu wèrè sọhún ah. tó yẹ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kan ló wà lẹ́sìn tó bẹ́ yọdún wàá máa bẹnu wàá máa bẹnu bàyànjẹ́ wàá máa bẹnu sọ pé kíní kan kíní kan eh, gbogbo ẹnu tó ní yẹn sìn ó lè fi gbaṣẹ́ kúrò nǹkan mi kómi kómi gbà wá síbi tó ń béèrè fún ọmọ òwò ni ṣe èmi náà ṣeré rè owó ọmọ gbogbo wà látẹ̀mí kan ti ṣe ni ah. ṣé mo ṣe mo ṣeré rè. ok ok hello. hello wá mi rí. rárá kò ń ṣe sáré wá mi rí ló ń sọ̀rọ̀ Matthew lórúkọ tèmi. wá mi rí ẹjọ́ wá mi rí ni mo fẹ́ bá sọ̀rọ̀. fóònù wọn wà lọ́wọ́ mi nítorí wọ́n ń ṣègbélé ní church wa tán bá dẹ̀ ti ń ṣègbélé bíbí à ń jẹ́ kó máa di fóònù. ó wà ní gbélé ìgbélé ìgbélé bá wo yóò ṣe máa wà ń gbélé gómìnà ló ń sìn lọ́ta tó tó ń gbélé ẹ ti bọ́ta jàre ẹ ti bọ́ta ẹ ti wá mi rí bọ́ta ọjọ́ mélòó ló ń ta tó tó tó tó wà gbélé ẹ ti bọ́ta jàre ẹ ti bọ́ta o ta ló ń pè ta ló ń sọ̀rọ̀ yìí inú ẹ kọ́ sọ fún mi lẹ́nu tó pè kí n kò send ah ẹ má bínú sá o ẹ má bínú sá. àní kó má jẹ́ pèmí náà ló ń ṣe prayer fún ẹ jẹ́ kí n rí kémi àti ẹ̀ríra wa níbo ni ṣọ́ọ̀ṣì yìí wà gangan níbo ni ṣọ́ọ̀ṣì yìí wà. màá send address náà sí i ẹ má sẹ́ndì ẹ̀ sí ni ẹ jẹ́ kí n wà lórí fóònù mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kémi wà lórí fóònù mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ ẹ màá máa dá mo ti ń jáde bọ̀ màmá drive bọ̀ ń sìn ẹ má kọ́ ti o mo fọlọ́ ń bẹ̀ yín nẹ́tíwọ̀kì nàìjíríà ò ṣe kíní o. màá ṣèǹdẹ̀ ń sìn. hello hello hello ha kí ló ṣẹlẹ̀ lọ́tọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ jóná Démọ́lá ọbẹ̀ ayẹ̀pì ṣé ọlọ́pàá ẹgbẹ́ pẹ̀lú mi ni. kí ni kò tó ṣẹlẹ̀. tó wo àlàyé mi mo pé o èmi mo jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe àti ní pọ́blẹ́mù yìí kò ní ṣe nǹkan tó nìkan lè máa face tẹ́lẹ̀ sí pé. Ah, ok ok ok ok. nisu èmi ló yẹ kí n bèrè lọ́wọ́ yìí eh, kí nìkan tó ṣẹlẹ̀. ẹni tó bá ti ẹ̀kú ẹ̀kú náà lè máa ń bá jayé òkú òkè barapamọ́ fẹ́ni tó máa wẹ̀ kò sí wàhálà ayé mi ti bàjẹ́ ni mo ní. Ọlọ́run jẹ́ ká yẹ bàjẹ́ rọrùn ayé mi ti ta. Ọlọ́run jẹ́ ká yẹ ta. sẹ́mi ah. mọ́ ni mo ní ni sẹ́mi mọ́ tí mo sọ ni sẹ́mi mọ́ tí mo sọ ni sẹ́mi mọ́ tí mo sọ ni. wọ́n gbogbo àwọn kọ́ńtrátì tí mò ń lé gbogbo ẹ̀ kò sí kankan tó bọ́ sí mọ́ àwọn kan kó proposal àbí wọ́n kàn kó dànù ni àwọn kọ́mìnì tó tẹ̀ jẹ́ pé wọ́n máa ń bẹ̀ mí gbéṣẹ́ fún wa gan gbogbo wọn náà tún bẹ̀rẹ̀ sí fakọ́ sí i tí máa pè wọ́n wọ́n kàn pọ̀ sí mi pọ̀ sí mi pọ̀ sí mi. bísù ṣé òṣìṣẹ́ wọn kí ló tẹ́ máa tán ni down just like that ṣé òṣìṣẹ́ yìí. ó ṣe èmi èmi tó já pé mi fi ṣàṣẹrẹ ṣé mo fi ṣàṣẹrẹ tó yẹ ni. Ah! ó tiẹ̀ tó wá tó àwọn tó lọ́sí company mo tún wá ń pè wọ́n wọ́n wá ń pò sí mi wọ́n wá ní pèmí lọ́la pèmí lọ́tùla pèmí níjọ́ mẹ́rin pèmí ní kíní kan ah god ah ẹ bá mi gẹ́ẹ̀tì wa mi rí. kí ló fa wa mi pẹ̀lú ọ̀rọ̀ business tá à ń sọ ní close. wo bí láti one thousand and four ó ti drop sí minus two o ó ti di minus two fẹ́ẹ̀ bá bọ̀. sótò yẹn ni. ha. sóòkọ̀tà sótò yẹn ni a bọ̀. Hmm. Suko kí ló ṣẹlẹ̀ bọ́ òkè nísìnyí ti bẹ́ẹ̀ kí pe Táíwò. O tún fẹ́ pe Táíwò. O tún fẹ́ pe Táíwò àbí. Ẹ ṣe iyan wa náà ni. O tún fẹ́ pe Táíwò àbí. Kí ló fẹ́ pe Táíwò? Ẹ kúkú gbé mi lọ sí orí Instagram. Kẹ pọ́sì mi síbẹ̀. Kẹ táàgì tó jẹ́ dọ̀t. Ẹ táàgì Instablog àjà àti àti Gistlover. Kẹ sọ pé ọ̀rẹ́ yín o ayé ẹ̀ bàjẹ́ o. Búra mi pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀. Táíwò náà náà ni ọmọ àgbè ìṣèlú iyan wa náà ni. Ẹ wo mo jáde lọ báyìí. Ẹ má tẹ̀lé mi o. Ẹ má tẹ̀lé mi o má tẹ̀lé mi o níbo ló wá lọ sí. agbára ìpè jésù ọlọ́run àgbéyìnká olúwa gbogbo tó wà máa lọ olúwa máa ṣiṣẹ́ dá dára fàyà fàyà fàyà fàyà fàyà tí ìlú ṣe tí ìlú ẹ̀ tó fi máa bá tó yẹ jẹ́ kó yẹ máa kó yẹ máa yọ̀wé kó yẹ máa yẹ ló wà lọ́wọ́ ṣe níbi kò ṣe ló wà lọ́wọ́ ṣe àdéhùn wọn bá láti ṣe àti ọwọ́ lọ ó yẹ kó ṣe ó yẹ kó lẹ̀ síwájú ìlú olúwa tẹ̀sán alágbára. Túbẹ̀ ní ìjà ìjọ pé ó wà. Ó yà wà. Ó yà wà ó yà máa lù wá ní orúkọ jẹ́ gbogbo gbogbo agbára ìwọ lọba tó ń ṣe ìwòsàn ọ̀wọ́ ló ṣe ìwòsàn ó yà máa lù wá ẹ̀jẹ̀ jẹ́ olúwa ìwòsàn olúwa ìwòsàn olúwa ìwòsàn gbogbo ayé rẹ̀ olúwa kò ṣe olúwa kò jẹ olúwa ṣẹ́wọ̀n olúwa ṣẹ́wọ̀n fún ìrọ̀lẹ́ olúwa ṣẹ́wọ̀n fún ìrọ̀lẹ́ ṣẹ́wọ̀n fún ìrọ̀lẹ́ gbogbo ìyóò tí ogun tó wà ogun tó wà ogun tó wà lẹ́yìn olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun alágbára alágbára ṣẹ́gun alágbára ṣẹ́gun ọba àkóbá ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun. Every power filled Oh, dá ògùn Ah! Ah! baby, mi kí ló ń ṣe ń bí mọ́mí mú ẹ wá sí bí fún kí ni ìgbéléwo ni ìgbéléwo ni ọjọ́ mélòó ló ti lò ń gbòòrò tó ń ṣe mọ́mí mú ẹ káàkiri pé wàá máa ṣègbélé ṣé torí ẹ̀ ni mo ti wá mo ti ń pè láti jẹta tó gbàgbọ́ mi tó fẹ́ báyé mi jẹ ni a mi ò lè sùn mi ò lè wo mi ò lè mi ò lè ṣe mi ò lè lọ bí iṣẹ́ mi lè ṣe é nìtì ló dé bàbá yẹn mi jẹ́ dà ó já máa lọ ẹ ẹ lè lọ sà ẹ lè mú wọn lọ́nà àwọn tó bá ń pẹ́ sọ fún pẹ́ mọ̀ wọn wọn ò ní jẹ́ kẹ́ wọ bíbí ìnà àwọn ẹ lè mú wọn lọ sà. ẹ má bínú ẹ má bínú o ṣebí kì í ṣe ẹ̀yin lẹni ṣọ́ọ̀ṣì. ẹ mi kọ́ mo ní ṣọ́ọ̀ṣì. ẹ kí wàá ní wàhálà títí. ẹ mo ń dún bíbí ìkun alàgbà ni ẹ lè mú wọn lọ sà ọ ẹ lè mú wọn lẹjọ. mi ò lè mú ẹ ẹ ẹ jẹ kó ló máa ń palàgbà o. tẹ́ bá kó sí kó lójú ọ̀nà fún mi sí yóò dìjà o. ẹ ẹ lè mú wọn lọ. ẹ gbọ́ mi. ẹ lè mú wọn lọ. ìbò lẹ́fẹ̀ẹ́ máa ń bọ̀ mo fẹ́ èmi ni ah, good mọ́mí òun náà wà mí ẹ ká mà ẹsẹ̀ mi gan o ẹsẹ̀ mi díẹ̀ o ah, kí ló tẹ mú wá mi rí kúrò lé tẹ́ jẹ́ kí n mọ̀ tẹ́ mú wá bí. ẹ ẹ jọ ta ni àwọn. Ah. àna mi ni. ìyàwó mi ni àna mi ni ńlọ mi yá bẹ́ẹ̀ ni ẹ jọ ṣe ta làwọn. àwọn ni pásítọ̀ tó wà níbi tó fún mi. ok ok àwọn ni pásítọ̀ bíbáyìí mm. so ọ̀dọ̀ yín níyàwó mi wà láti jẹta ẹ̀yin eh, eh, eh, ọ̀dọ́ yín ìyàwó mi ọ̀la jẹta ẹ ẹ ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ̀ ṣe yẹn ọ̀fẹ́ǹsì ni ẹ mú yẹn dání ẹ mú ẹ mú ìyàwó mi dání mo wá wá káàkiri mo wá káàkiri mo mo pè títí títí títí ẹ̀yà kó gbé mọ̀ ṣé ẹ ẹ mọ̀ pàfẹ́ǹsì nìkan tẹ̀ ṣe ni. alàgbà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún yín wípé èmi ni olùṣọ́ àgùntàn tí olúwa kó ìjọ ilé lọ́wọ́. ẹ ṣe eléyìí wà lára àwọn àgùntàn yín ni ó wà lára wọn. alàgbà ìyàwó yín kò tí ì ní àǹfààní láti kúrò ní inú ìjọ ìbáyìí. nítorí kíni. ẹ torí wípé ó ní láti wà níbẹ̀ ni. kílẹ̀ rí ẹ ṣe yàtọ̀ sí pé òun ò gbọ́dọ̀ kúrò níbí hmm. ẹ̀yin fúnra lára yín bí mo ṣe ń wò yín yìí ó ṣàǹfààní fún yín kẹ́ join ìyàwó yín nígbélé torí pé tẹ́ ẹ bá jáde lọ sí ìta ewu ńlá là wà lórí yín. èmi bẹ́ẹ̀ ni èmi bẹ́ẹ̀ ni. ọlọ́mọ ajẹ́ kékeré ló fẹ́ fa aago kéwìn wa jókòó sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì báwo jókòó sí ṣọ́ọ̀ṣì ẹ jọ ṣé èmi bá yín sọ pé mi ní problem. ẹ ní problem. sá. ẹ ní problem gidi tí kì í ṣe problem kéékèèké bí ojú yín ṣe dúdú bẹ́ẹ̀ ni gbogbo ìrìn àjò yín dúdú kí ló dé tẹ́ fi gbogbo inú ṣèkà tẹ́ fi gbogbo ara ṣẹ̀gùn bí ọ̀pọ̀ òyìnbó kí ni ọmọbìnrin yìí ṣe fún yín. Ah, ẹ̀yin ti gbàgbé ni pé kò sí nǹkan tó wà ní kọ̀rọ̀ tó di olúwa ò tó. ẹbí ti bá wò ó. gbogbo ìwà burúkú tẹ́ wù sí ọmọbìnrin yìí ṣé ẹ̀yin ò mọ̀ olúwa rí i. adọ́lákọ̀ adọ́lákọ̀ aṣọ́lá mà kọ́lé yẹn ńlá ooo dáko aṣọ ọjọ́ ọ̀la mi ló mò ń jẹ pé tó mò ń jókòó sẹ́yìn àga tìmìtìmì tó ń kó wá. ẹ wo màá màá just live ara mi tó ti yé yín ẹ jẹ́ kí. ẹni yọ ọyìn máa ń kaka ọyìn máa ń kaka aṣọ ọlákọlẹ̀ yàrá. sẹ́ẹ̀rì ẹ̀jẹ̀ wo pa síbi àbíkẹ́ kó má ṣe ẹ̀kẹ́ sẹ́ẹ̀rì lọ́dọ̀ wa bá a ṣe jẹ́ onígbàgbọ́ tó ṣe ń gbọ́ mi ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ náà la gba ẹ̀sìn àbáláyé gbọ́ ní ìrọ̀pọ̀ àwọn zàǹgbẹ́tọ́ yóò wá pa ẹjọ́ wọn padà bọ̀. Ah! Ah, ah, eh, eh, ẹ wò eh, ẹ má fi èṣù méjì pàdé ara wọn ẹ̀mí olúwa ni ká fi borí ogun èṣù. ẹ jẹ́ kí n máa lọ gbà yẹn. ẹ wọ ẹ wá ẹ wá ẹ wá arákùnrin tẹ bá fẹ́ jáde ẹ má la ògiri lọ ibi ni kẹgbà ẹ dẹ̀ wá wọnú bíbà yìí dáadáa tẹ bá tún padà débi máa fọlọ́pàá mú yín. bọ́lẹ̀ ẹ wá wò ó ẹ má padà wọnú ìjọ yìí wá mọ́ ẹ má padà wọ inú ìjọ yìí wá mọ́ ẹ kò gbọ́dọ̀ dá ẹsẹ̀ wọnú ìjọ yìí mọ́ jọ ṣe kankan fún mi bá mi ṣe ètò kó sọ fún àwọn ọlọ́pàá sí pé kí wọ́n bá fi ojú sí àdúgbò wọn kò gbọ́dọ̀ rí ọmọkùnrin yìí mọ́. àlùfáà ẹjọ ó tún kọ ọmọ mi ká dán náà. gbogbo ìgbà ní gbé òfun ṣé kò ti gbàṣíkí ẹ náà lọ. ẹ kò tí ì gbé arísìkì tiẹ̀ lọ ògo tiẹ̀ náà máa padà lẹ́yìn ìgbà tó bá ti parí ìgbélé yìí ẹ̀yin náà rí i pé ó ti ń yàtọ̀ sí ìgbà tó kọ́kọ́ dé tó fẹ́ máa ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọ ìjọ ara rẹ̀ ti ń balẹ̀ ojú ẹ̀ ti ń wálẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ jọ olùṣọ́ ọ̀gùntàn ẹ jọ mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ṣé ẹ rí bó ṣe jẹ́ pé gbogbo nǹkan yìí ti wá wa bó ṣe wáyé ìjọ torí ọlọ́run màá fẹ́ kó jẹ́ olùṣọ́ àgùntàn máa ní òmò fẹ́ ìfẹ́ kó tó bọ́ ta máa kún má lọ gbàgbọ́ ètò kú lọ́wọ́ ẹ̀. come a ní pé ọmọ yìí hmm. ìfẹ́ kó tó bọ́ sínú ayé mọ́ hmm. mo fẹ́ kó jẹ́ àlùṣà ògùtà náà ni ó gbèsílé tí ó mọ̀ fẹ́. Hmm. ọ̀rọ̀ yín ti yé mi erin ò kì í jẹ koríko abẹ́. lẹ́jẹ̀ yìí eh, lẹ́jẹ̀ yìí ló gbọ́ ọ lọ. onímọ̀ràn. ó sì dán lójú pé ìgbà tó ń bọmọ yìí lásìkò ló pọ orógbó ìjáde. bẹ́ẹ̀ ni mi ṣáà lè máa tanra mi jẹ mi ò lè tanra mi jẹ. Dọ́lápọ̀ orógbó yìí ò ti parí iṣẹ́ o ó sì ní iṣẹ́ kan tó kù tí ó ṣe àmọ́ kò wá ní wà bó ṣe mú fún mi yóò parí ṣẹṣẹ lára wọn kó àwọn èròjà wọn kò bọ bí n bá ti wá kò bọ tán orógbó ìtún padà sọ́dọ̀ ọmọ tá. Ah, ìyá ò ní lè possible sá. dọ̀làpọ̀ ansa ń kì olóògùn orúkọ yẹn tá à ń dá kan ẹgbẹ́ mi mo gun níyẹn fún ọ ah, ó ṣe fọkàn ara rẹ balẹ̀ kì í ṣe wọ ló ń mú lọ fún kì í ṣe wọ ló ń mú orógbó ìpadà fún arábìnrin ọ̀hún ìyókù dọ̀wọ́ àwọn ọmọ rẹ gbórógbó tó ń wo ibi ó sì wá dé inú ọmọ tá à ń sọ yìí ó hmm. gbọ́ òní mọ̀ àwọn agbọ́ ò bí n bá parí iṣẹ́ yìí fún ọ tán <laughs> ẹnikẹ́ni tó bá ń bá ọmọ yìí láṣepọ̀ lẹ́yìn ìgbà tí n bá parí iṣẹ́ tí mò ń ṣe ìtàn gbogbo owó ọ̀rọ̀ wúròjì wọn kò jẹ́ tiwọn mọ́ ó ti bẹ̀rẹ̀ sí di tiẹ̀ láti gbà náà lọ. ẹ ẹ baba please can you come again. <laughs> mo ní gbogbo ẹnikẹ́ni tó bá bá ọmọ tá à ń sọ yìí lásìpọ̀ láti gbà tí n bá ti parí iṣẹ́ yìí gbogbo ọlá tó wà lára wọn pátápátá ó ti fò lọ ó ti bẹ̀rẹ̀ sí ní di tiẹ̀. wọn kọ́sítọ́mà wa ni rí. tó bá ti wá bá wa mẹ́rin láṣepọ̀ tó bá ti bá láṣepọ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo adì ọ̀rọ̀ dúró jẹ́ ara wọn dandanlẹ̀ kó mọ̀ jẹ́ tiẹ̀ ah. àmọ́ kìlọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ tá à ń sọ ìyá Ah. láti pàṣẹ rẹ. Ah, kí ni mo fẹ́ fi àjẹ fún kò sí. ebi ò gbọ́dọ̀ pa o. Ah, ebi ò lè pa bígẹ̀ lòun náà bígẹ̀ ni bígẹ̀ ẹ̀sà. mo tí mò ń sọ o ọmọ yìí ò gbọ́dọ̀ rí ìbànújẹ́ ní ọjọ́ kan látọ̀dọ̀ ẹ níbi tó mi ọ́ jábọ́ lójú ẹ̀ ó ti dèwọ̀ òrìṣà hmm. bẹ́ẹ̀ ló sì gbọ́dọ̀ jìnnà sí òun ló sì gbọ́dọ̀ jìnnà sí ọ ẹ gbọ́dọ̀ mọ ríra yín lóòrèkóòrè ọwọ́ apẹ́jọ ọjọ́ mẹ́rin tó o bá mú gbogbo tí mò ń sọ yìí tó o bá mú sàbí oògùn ìwú ń bẹ lóko ló ń gẹ o. ẹ ṣẹ́rí kò le tó bẹ́ẹ̀ ẹ ṣe sọ yẹn ah, ah, ọmọ tí ṣebí kémi àṣẹ láti máa yàrá wa kájọ wa ni. bẹ́ẹ̀ni kẹsì mọ jìnnà síra yín. iye ìgbà tí mi mọ nǹkan tí mi lò fún mi ì ní jìnnà sí i ah, èmi ò ní filẹ̀ ńgbà kọ̀ọ̀kan. tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ pé iṣẹ́ ti ṣe ká tó wá tẹ̀síwájú ẹ̀sà èmi rí ìrìn àjò kan báyìí ó ṣe kókó travel ṣe tà fún sí travel dáadáa. aládé bàbá ẹ gbà mí o ẹ gbà mí o oríta tí mo dé oríta kò yé mi mọ́ ni o. ẹ dọ́lápọ̀ gbàmígbà ní kò yàgbà ẹranko burúkú ló ń lé níbọ̀ ní òyọ́mẹdẹ sọ́dún bí tá a bá dé yìí kò sí tó lè ṣe àfikún ọmọbìnrin ọ̀hún wá. Ah. Ah, wá gbọ́ tó bá wá kọ̀ tó sagiri tó ní òní mú dẹ́yìn <laughs> ntọ́jú rẹ̀ bá rí kò fara mọ́. mo ti mo ti gbogbo ìgbìyànjú mi aṣọ ló ń já sí i a ní ọmọ yìí àti màmá wọ́n wà ní ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ ní mi dọ́dà. ẹ kí wàá ló fẹ́ kí n ṣe sọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣé kẹ́mi ò fira mi sọmọ ni. wọ́n jẹ́ ń bọ̀ sótọ́rọ̀ o mo sọ fún ọ wọn ní kárú fún ni kó tó dá ní àgbà ìtakábi ni o tó bá kọ̀ láti mọ́mọ́ yìí wá ohun burúkú jọmọ ṣubú lọ búburú ọ̀n búburú ọ̀ ṣubú lọ búburú mọ́lẹ̀ ẹ̀gbọ́n àràbà jọ ṣubú lẹ́gbọ́n ẹ̀wọ̀n mm. ẹ̀gbọ́n ẹ̀wọ̀n wà ṣubú lẹ́gbọ́n ọ̀sẹ̀rẹ̀ pamípa jọmọ ṣubú lura wọn ìgbẹ́bí ọlọ́mọ ìyá ìdẹ́mọ́lẹ̀ bó ṣe wà yìí tó o bá ń kọ̀ láti mọ́mọ́bìnrin yìí wá ọjà rẹ̀ wọ́n wù ọtí ah. bẹ́ẹ̀ mo sọ. bàbá ẹ má sì bẹ́ẹ̀. Ah bàbá má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ yan yín ni mí ah! ẹ má ṣe bẹ́ẹ̀ wò ó ẹ jẹ́ ká jọ lọ sọ́ọ̀sì gbà. eléyìí tí mò ń bọ̀ sọ yìí eh. mo ti ń bọ̀ ni o eh. wọ́n bá gbájú láì mú ọmọ ìwá kílẹ̀ eh. tó sú gbàdúgbà ló gbọ́ àgàrà lọ́wọ́ bàbá ẹ jẹ́ kí n lọ sọ ẹ jẹ́ kí ọjà kájọ dé kájọ dé sọ́ọ̀sì. a ah, mo dára mo dára pásítọ̀ ní wá bí bàbá ò ní lọ sọ́ọ̀sì. ah hey hey okay okay dọ́là pọ̀ dọ́là pọ̀. Dọ́lápọ̀ Dọ́lápọ̀. ṣèkìtì lóye lè jẹ tó bá yìí sí tó bá dọ̀rọ̀ gbogbo necessary papers ẹ kó wá since that since that time a máa sign ok ok tí wàhálà ṣé gbogbo àwọn. ṣé gbogbo àwọn ilé náà wà bẹ́ẹ̀. Eh, ilé náà lọ ilé náà lọ. ẹ eh, kò sí problem eh. tẹ́bá wa gan-an a máa dùn inú tá a bá yẹ bá ń ṣe tán tẹ́bá dọ́fíìsì owó tá a máa fún yín dùn yín. okay it's nice it's nice doing business. all right láàárọ̀ lálágbára ọlọ́run kò sí problem mama èmi lè máa jírí pẹ̀lú àwọn original documents kò sí problem mama all right all right okay okay. mi ni kí ló ṣẹlẹ̀ dọ́lápọ̀ ẹ́ ṣàánú mi torí ọlọ́ kí ló jẹ́ kan tó bá dé ní kò sọ fún mi dọ́lápọ̀ dọ́lápọ̀ dọ́lápọ̀ oògùn owó ló ṣe ó ṣoògùn owó ni èmi bá mi mú dáa kí ló dé kí ló rò kí ló ah! ṣe ẹ́. iṣẹ́ ìjọ tèmi náà. ìjọ táwa ni. ṣèyí fún mi ló fa ètò jù ń bẹ. èmi àmọ́ ah, mi ó bẹ̀rẹ̀ o ìyẹn ni mi nígbà o ṣe yí fún mi ló ṣe kí ni jọ má bínú èmi ni mo mọ wẹ̀ lọ síbi tó ti lọ ṣògbọ́n owó ni kò yé mi mọ́ mi má dàbí lórí rẹ ṣé mi mo ní kò ṣògbọ́n owó ni ogun wo la máa ń sọ yìí dọ́lápọ̀ ha ẹ fún lẹ́sìn ṣé mo ń kọ́ tó sọ oníṣòwò ló ń rán ẹ lọ kí ló ń ṣẹlẹ̀ kí ló fún lẹ́sìn. nígbà tí bá ń dùn tí gbogbo ẹ ń lọ bó ṣe yẹ kó lọ alẹ́ mi àti tẹ̀lé fún mi àárín wa gún kò síjà kò síta àmọ́ gẹ́lẹ́ tí atẹ́gùn sọ ó di ṣèyí fún mi bẹ̀rẹ̀ ìwàkiwà nínú ilé ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òdì sí mi lóríṣiríṣi ó lè sọ̀rọ̀ sí nígbà míì bí kí n lọ gbé poison jẹ ó sọ débi pé ọkùnrin tí ò lówó tó bá kú kò lè rọrùn wọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé yìí tí mo máa ń gbọ́ lójoojúmọ́ lẹ́nu ṣèyí fún mi òun lèmi náà fi mú ọkàn kejì tí mo wò pé kí n wá kún yẹn ara mi kó tó di pé mo bára mi nípò tí mo bára mi. Dọlápọ̀. Dọlápọ̀ ah ó dẹ̀ ṣe ilé ìtàn oògùn orí bíbẹ́ kọ́ ló oògùn orí fífọ́ káàtẹ́ wá sọ pé òníwó lọ́wọ́ bíi ti tẹ́lẹ̀ kò sí oògùn owó lókàn tó fẹ́ lọ ṣe ṣé bọ́lọ́hún ló mú ti tẹ́lẹ̀ wá kí ló tó lè pe ọlọ́run tó mú tẹ́lẹ̀ kó pè é sìn adé lóhùn náà ó wà á dẹ̀ kó tí kúrò bẹ́ẹ̀ Dọlápọ̀ kí ló dé obìnrin sọ̀rọ̀ sí ẹ ṣó ló wá kó wá lọ ṣe nǹkan tó ṣe ìwọ mọ̀ pé ah, ọgọ́rùn-ún ẹ̀dá mi sàmì mi o ah, ah, tí mo dẹ̀ jókòó tí mo ń wò láti jọ ìṣàbí amọ ni mí ṣá. mú mi ẹ wò ẹ má bínú ṣèbídọ́lápọ̀ ti mọ̀ mí pé mi ò lọ́rọ̀ tó dá lẹ́nu ìgbà tá a ti ń court kọ́ mo tiẹ̀ tó débẹ̀ ni mi ti mọ̀rọ̀ sọ so tí mo bá sọ̀rọ̀ sí dr lápò kò yẹ kó kàǹtẹ̀ kò yẹ kó take it serious gbogbo ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ sí tó tó rí mo ń jowú ni èmi náà sọ náà dr lápò tó pé tí mo bá lọ bank tí mo bá pọ́n máa ní ẹ ṣé tó gbọ̀n mi o ṣé mi ò lo toilet wọn torí toilet infection òun ló wá lọ ń gbaṣẹ́wó aṣẹ́wó tó pé oríṣiríṣi ọkùnrin ló ń gorí ẹ̀. pé gbogbo ẹnu ẹ ní ẹnu ẹ òrìpá aláìdá ni ẹ aláìdá ni ẹ èèyàn burúkú dẹ̀ ni ẹ ṣọ́ọ́ má sọ fún ẹ ṣókàn àbí òpin ṣé ó ti sìn débi tẹ́lú òní bá aṣọ ti tó ẹ bẹ́ẹ̀ àbí kí ló kù tó fẹ́ ṣe kí ló kù tó fẹ́ ṣe. ẹ má bínú ẹ mọ mo ní nǹkan tí mo fẹ́ sọ ṣe rí nítòótọ́ mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi kọ́ ni mo fà á mo dẹ̀ tún dúpẹ́ pé kò tiẹ̀ ń ṣèmi ló kò dẹ̀ ń ṣọmọ mi torí ah mi tiẹ̀ mú mi tiẹ̀ ṣe fẹ́ imagine kí n kọ̀ wá ìṣẹ̀ wá bẹ̀rẹ̀ aṣẹ́wó ní táìmù yìí mi mọ bóyá fẹ́ rí so mo á wò pé mo fẹ́ sọ fún tẹ́lẹ̀ mi mọ̀ pé gbogbo eléyìí máa yá ni mo fẹ́ travel mo dẹ̀ máa lò three years mo dẹ̀ fẹ́ mọ́ mo mi dání so mi mọ mo fẹ́ sọ fún tẹ́lẹ̀ ni mo fi ní kí n wá sọ fún yín báyìí pé èmi fẹ́ máa lọ. ẹyẹ ilé ẹ̀bọ́nilé jẹ ẹyẹ ilé ẹ̀bọ́nilé mo dọjọ́ kó wá fẹ́ yẹrí àbí o lè mọ́mọ tèmi lọ fi ọmọ sílẹ̀ fún mi o gbọ́ ọmọdé nígbà tó lọ. o ṣe gbọ́n bí tó bá mi dé o ṣe mo dúpẹ́ báwo mọ́ ọmọ mi lé o lè mú lọ kò síbi tó máa mú lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ṣùgbọ́n. ní èmi mo bí ìjọlá pọ̀ sí èmi mo. yẹ ẹ ṣe wá mo gbọ́dọ̀ yẹ ẹgbẹ́ mi máa pariwo ní ẹ lórí ìwọ oṣù wọn lóbi máa pariwo ní ẹ lórí gbọ́dọ̀ yẹ ẹgbẹ́ mi o. ọ̀kadà Kano Kano. Ah. ọ̀nà ìyá méjì ń kiri o ó ní ẹlówó ẹbí mọ́ o ó ní ẹsẹ̀ àlùbáríkà bàbá ńlá pé tẹ́jẹ kò ní wọ́n ìyá méjì ń kiri o gbàjáre o ẹ mi wá ìyàwó tó tanita crevis tanita crevis àti ẹ̀rẹ́yẹ̀ kankan bíi ọ̀gá o ọ̀gá ẹ proud o ẹ proud gan o tanita macaroni tanita macaroni bí kò sí wàhálà gbàǹjàre o ẹ bá mi wáyàwó tó jọmọ rebete kìrọ̀hún mú ṣáyà ah ìyá abẹ́jì kí yín o ìyá abẹ́jì kí yín o ó ní ẹ lówó ẹbí mọ́ o ó ní ẹ̀sà àlùbáríkà bàbá ńlá pé bẹ́ẹ̀ jẹ kò ní wọ́n èmi mo sọ bẹ́ẹ̀ o gbàǹjà rè o ẹ bá mi wá yàwó tó jọmọ rebete kíró ń mú zaya ayé yìí yípo ayé ń yípo ilé ayé ń yí lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣi ọgá o ọgá o ẹ kílẹ̀ ó sì mọ sùn láago méje àárọ̀ kí lè oṣù dàgọ́ méje àárọ̀ sọ́dà ìsọ̀n sí kébù náà ìsọ̀n sí kébù. gbàjáre o ẹ bá mi wá yàwó o tó jọ ọmọ rebete ìrọ̀rùn mú ṣáyà. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́ tani ta rédíò tani ta rédíò nìyí ọ̀gá o ọ̀gá o ah. Ah. gbàjáre o ẹ bá mi wá ìyàwó tó jọmọ re ẹ ìyá mi ò jí kí yín o ó ní ẹ lówó ẹbí mọ o ó ní ẹ làlùbáríkà bàbá ńlá pé tẹ́jẹ̀ kò ní wọ́n o gbàjáre o ẹ bá mi wá ìyàwó tó jọmọ re bété iróhùn mú sáyà Eh? ìyá àbẹ̀jì ń kí yín o ó ní ẹ lówó ẹ bímọ ó ní ẹ sàlùbáríkà bàbá ńlá pé tẹ́ jẹ kò ní wọ́n pé tẹ́ jẹ kò ní wọ́n pé tẹ́ jẹ kò ní wọ́n pé tẹ́ jẹ kò ní wọ́n pé tẹ́ jẹ kò ní wọ́n. ọwọ́ ajé ajínáwó mi a kì í rí di òkun a kì máa rí di ọ̀sà a kì í rí di ọmọ ní gẹ́lẹ́gẹ́lẹ́ alẹ́ odò lékeleke funfun nẹ́nẹ́ ẹ̀yà ọ̀parun màṣírí ẹ̀ àpò ṣáṣá múra ògbẹ́rí kémi ríta jẹ́ ṣe kémi ríta jẹ́ ṣe. Gele, gele. ìrètí ń gbére pàdé olókun ìrètí ń gbére pàdé ọlọ́sà má gbére pàdé olóko mọ́ gbé wá sọ́dọ̀ mi ire ire lójú orí kojú mi rere kí ṣiṣẹ́ ṣiṣẹ́ mi má dàbí ọ̀lẹ jẹ́ ká jẹ́ tẹ̀mí lọ́wọ́. gẹ́lẹ́gẹ́lẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ lálẹ́ odò. lẹ́kẹ̀lẹ́kẹ̀ funfun lẹ́yìn ẹ̀yẹ àpárọ̀ ọmọ ṣírí ẹ̀. ọmọ ṣàṣàwòrán òbẹ̀rẹ̀ ẹ̀mí rẹ̀ ṣe. ìràwé kì díẹ̀ ọwọ́ o mo pè é rán níṣẹ́ má ṣe pè mí rán níṣẹ́ ajé mo pè é rán níṣẹ́ má má pè rán níṣẹ́ o.